Swasa, Miya no di mata. Bola, bola nupa, mate wapa, mate wapa, kati swaga, Miya no di mata. Bola nupa, bola nupa, mate wapa. I know you like me. I know you want me. Fuck my swag. Why come to pump for me? Nothing to raise me. Make sure you come celebrating me. You tell me yes. Put myself in things on my neck. One, two, three, four, baby, let's go. Baby, that's how that's seven to the floor. I'm going on badu. Rotate your way. You might want to make me spam my door. Let's go, baby, let's go. Rotate your baby, let's go. Sexy, let's go. Where you want it that for me. The way you do that things you do. Girl, I love the way you want, where you want it. Let's go, baby, let's go. So baby, why, why? Take it, take it. Why, why, sexy, sexy, sexy, baby, why your booty down low, baby, bend down low, touch your clothes, hey, sexy, baby, I'm a ọmọ tó sexy, I'm tó dáyì, I'm tó yáyì, I'm so paid, I'm so paid, baby, I'm paid, we dey do this. Fuck your pay, we take anything, we don't delay. I am who's swagger. Rikagole ni matata, miyano bimata. Molanti pa molanti pa, matewa pa, matewa pa, matewa miyano bimata. Molanti pa molanti pa, matewa pa. Oya swaga, maga, I'ma give you the free your swag, you do just make me stagger, you want to make me go gaga. ah, the friend and the bagger. Ah. I didn't just say smoke my gun, then sing your life with the talk of the mind. Trying to go to my sister, but move on. Ah. Oh, yeah, sexy ladies, that goes for you. Wine and every vibe. Oh, I'm see friends, I said, let's go. Champagne in the sea, don't be blow. Hey, girl, I want you to know I'm living this sort of life and I know some just like like one day go. Wind up on the floor. Baby, go rollies, go Joe. Hey, go man, go Joe. Baby, go rollies, go Joe. Oh, yeah, go man, go Joe. Baby, go rollies. kojo ẹnukọ kọ mọlẹ kojo bẹbí náà rọlì kojo ẹyà kọ mọlẹ kojo bẹbí kò sí kọ títí náà sá kọ mọlẹ kojo bẹbí kò sí kọ títí náà sá kọ mọlẹ kò rè àwọn ilé para wọ́n tún polipọ́gò àwọn àti ìjó dára àwọn ilé para wọ́n tún polipọ́gò àwọn àti ìjó dára. tún bá tún àgà mi yá ló bí máa gà. mo lẹ́nu pa mo lẹ́nu pa ọmọdé wọn pa ọmọdé wọn padà. tún bá tún àgà mi yá ló bí máa gà. mo lẹ́nu pa mo lẹ́nu pa ọmọdé wọn pa. Swaga, swaga, swaga, swaga, swaga, swaga, swaga swagger, swagger, swagger, swagger, swagger, swagger, swagger, swagger. Okay. Bojúbojú ọmọdé náà yọjú. Ẹ jáde wá kí wọ́n sábò kẹ bá mi tó. We dey celebrate the to make the villages. Don't be underrated to navigate every day. Abalope. Oche, oche, abalope. Oche, oche, abalope. Are you representing Abalope? Now why are they I know I don't know. Oh, my dad ticket! My dad ticket! I got it, go! Eh, ẹ sẹ́yìn bọ́ọ̀sì àdúró àfilẹ̀, èmi àkúmárì, kò sọ́mọ náà sọ ma dúró wájú mi láì tẹríba, wọn ò tí bí ìyá ọmọ náà re ajáyí ti ń jẹ́ gbàsípẹ́ ládùúgbò yìí ọjọ́ tí ajáyí máa tẹnu bọ́ sọ́kàwé ọjọ́ yẹn ló máa jàjẹrọ àbólóyè burúkú ni ẹni gbogbo oṣù tó ṣe látara gan èèlò ló lọ́sàn gan gbogbo tó jẹ́ mi gan. bàbá àtàlẹ́ mi ò bí mi dà máa ní mi ní sanwó tíkẹ́ẹ̀tì ló ti ń bàbá bàbá mo sọ fún wọn mo ní ti má ṣiṣẹ́ tó máa sanwó tíkẹ́ẹ̀tì tó ń parọ́ mọ́ mi ni bàbá. ọlọ́run apá àgbẹ̀ jẹ náà ló parọ́ mọ́ ẹ. ọlọ́run apá àgbẹ̀ ayé òǹda ọlọ́run apá àtìyẹ jẹ́ ẹ bílẹ̀ fún mi. Ah. àtàrí ti tẹ̀kọ̀ ọjọ́ ti pẹ́ o. alága mi máa tẹnu bọ́sẹ̀ kọ̀wé ọjọ́. aa máa ń ṣíà bàbá àgbàlagbà alága mi pátápátá. ìwọ èmi kò tí kẹ̀sì hundred fún ẹ o fowó fọ́tì ránṣẹ́ fẹ́mi sísì tó kù nǹkan báwo ló lè ṣe. aa ah, bàbá kò rí bẹ́ẹ̀ alága kò rí bẹ́ẹ̀ olórí burúkú ọmọ òsì tí mo kó tíkẹ́ẹ̀tì fún lọ́fẹ́ bà mí jẹ́ lọ́wọ́ yìí ẹ jẹ́ mọ̀ pé sísì tó kù tó wà lọ́wọ́ ẹ̀ gan tẹ́ẹ̀nì ni mo kó rẹ̀ wá báyìí ní six fifty yòókù owó sì wà lọ́wọ́ rẹ̀ lọ́hùn èmi àkúmarì mi jẹ́gọ́ra mi. bàbá àgbàlagbà. ọlọ́run mi tó jẹ́ ni o tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ọ̀bọ yìí ìyá tó jẹ́ ọ̀bọ yìí tó jù yẹn máa jẹ. bàbá ilé ìjàlè ni ẹ mọ̀ fi wé mi. irọ́ mi ìjàlè o nítorí owó tí káyọ̀ lóbi ń lọ mi mi ò jalè o. àbúrò burúkú. aláìyé. ọlọ́run àpá tiẹ̀ ẹ̀ sẹ́ńgà sẹ́ńgà pàpà ẹ̀ lé. o ṣàṣìbóyè lọ. má kọ́ fáwọn ẹ̀ ọlọ́run bá gbọ́ òun náà ló ti ń gbọ́ ẹ̀ má kọ́ fáwọn ẹ̀ wọ́n bá kó omi wá fún mi. Ah, bàbá ìbẹ̀rù lójú kan bọ̀bá ìbomi tuntun mẹ́rin sà bàbá ní ká bẹ́ẹ̀ ni ọ̀la la máa mú ẹni ẹni ẹni ẹni lẹ́sẹ̀ bí pèkúrò ojú ọ̀nà ẹni máa pa ọ̀la máa pa ẹni ẹni lẹ́sẹ̀ bí pèkúrò ojú ọ̀nà ẹ wo bí dàdà bìrì bá lugi àfẹ́kù. káàkiri bí ẹ̀ṣọ́ yá wẹ̀rẹ̀ ni ìwọ́n ṣe àwọn tí kò fọ̀ máìkọ́ láìtì ẹ̀. ẹ̀ẹ́ yóò tiẹ̀ mọ kọ́mẹ́dì ó sì bí màmá àbíjà ni mo yá lónìí ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn. owó mi tó kù tó bá mu wa àjẹ́ kó yí ẹ pé màá kàn fáàmù ẹ. ọlọ́ màá mu wa màá mu wa bàbá àgbàlagbà ó yà gbà báyìí. àrà ìsì à bàbá o. bàbá àlọ́ máa dá ẹjọ́ ẹ bí ẹ máa dá ẹjọ́ ẹ rí. kọ́sìlà kọ́sìlà. dàgbà àbórí ẹ̀ ni àrẹ̀mú swaga mi kọ́kọ́ lè ní túmọ̀ swaga mi anobi maga mo lẹ́nu pa mo lẹ́nu pa mọ̀lẹ́wọ̀ pa mọ̀lẹ́wọ̀ pa àgà túmọ̀ swaga mi anobi maga mo lẹ́nu pa mo lẹ́nu pa mọ̀lẹ́wọ̀ pa mọ̀lẹ́wọ̀ pa. Hello there no mo fi fóònù mi lẹ̀ sí kitchen ni ẹ mo fẹ́ sáré wá nǹkan jẹ ni <laughs> mo ti bọ́ dẹ̀ since tó ti pè é sí mo ti fẹ́ everything lẹ̀ mo ti pa gbogbo ẹ̀ ti dẹ̀ alright I'll be with you soon alright dear <laughs> bye. Yeah. Abíọ́dún Àdìgún tí ń ṣe sọ fún ẹ lọ lẹ́ẹ̀kan four hundred thousand ni mo kàn ní ìfọkànsí. wo mrs fashola ó ti ṣe kọ́ọ̀sì o gbà tó ṣe tán báyà kọ́ ló ń ṣe sí wa péjú ọ̀rẹ́ mi pàápàá péjú ọ̀rẹ́ mi pupa òun náà má ti lọ ṣe ó ti wà nú owó ń sìn sórí mo fẹ́ lọ ṣe kọ́ọ̀sì tí bá ṣe tán kí padà sí civil service kémi náà lọ máa gbowó ìjọba ibi wọlé tí mo wá ń bẹ lẹ́nìí fún mi two hundred fún mi three hundred yẹn máa kúrò ń bẹ̀ náà. màámi ṣé nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi sí ni pé ẹ fẹ́ padà sí school. lọ́dún mo fẹ́ padà. <laughs> eré lẹ́ ń ṣe ah, ah. ṣe rí eight thirty ka yẹn kọ́nà fún àlùbáríkà sí i ṣé ẹ bèrè ọkọ lọ́wọ́ mi tí mo nílò òde fún yín ni màámi tẹ bá ní nǹkan tẹ fẹ́ fowó ṣe ẹ sọ fún mi. abiodun ìlú máa lọ fún um, mi. ẹ díẹ̀ mo ń jáde lọ tí bá dé màmá àparí ọ̀rọ̀ wa ṣùgbọ́n. níbo ló dà. kí ló dé. àṣé máa múra báyìí máa jókòó sílé mi mo ń jáde ní ṣe bí mo sọ fún ẹ tẹ́lẹ̀. ó kàn múra ó ní òun jáde ṣé o fẹ́ sọ pé òun lè bá wa lórí ìjókòó ni òun tiẹ̀ kí wọ́n pé ẹ káàárọ̀ kábíyèsí àti sọ pé ó fẹ́ béèrè pé kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu báwo ṣe ń bíi báyìí náà. kí ló yẹ tó ń sọ̀rọ̀ báyìí ṣé mọ́mí ẹ jẹ́ bèbí àná ẹ mọ́mí ẹ jọ ṣé mi ti kí yín láàárọ̀ ìtẹ́lẹ̀. Ah, ó kí mi. ẹ eh, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jábọ́ ṣé mo fẹ́ jókòó tí wọn kì í máa fọwọ́ ju ẹ̀sùn ọ̀ṣán jẹ́ bèbí ni. má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ wo ọlọ́gbẹ̀rán tí bá dé àmà sọ̀rọ̀ wa ẹ̀ má mi tẹ bá fẹ́ jẹun ẹ̀yin ẹ má dọ́ọ̀lù ara yín omi níyọkọ̀ òṣì yọkọ mi ò dọ́ọ̀là rẹ̀ rí ẹ wá fẹ́ jẹun ẹ̀yìn ẹ̀kọ́ ta sínú kíchìn kò yẹ yín ẹ̀wà wà ráìsì wà ọbẹ̀ wà táwọn ọbẹ̀ tó bá wà ń bẹ tí ọba tẹ́ yín lọ́rùn máa ń yẹn mọ́rú ẹ̀ ẹ kàn pò kan pọ̀ kẹ jẹun tí tó bá ṣẹ́kù ẹ bá ń fa dànù ìwọ̀n kí mi láìkì dọ̀tí mi láìkì ọ̀ máa fi nǹkan sílẹ̀ sínú kíchìn rẹ̀ torí mi láìkì máa bínú sí ọkọ kò yẹ ẹ̀yin mọ̀ mi ẹ mọ̀ mi jó òun lọ màmá sì sọ. ìgbọ̀nsẹ̀ rẹ̀ ti bàjẹ́. ṣé Ọlọ́run kí ló dé dẹ́kun ọmọkùnrin ìtú bá kí ló tún dé báyìí. ṣùgbọ́n mo ti tọ́lẹ́tì wọlé dì í gbogbo kó tó ń ṣe nílé ni mo dẹ̀ ń gbà mọ́ra kí ló máa ń wò yẹn náà tó yẹ pé tó bá ti. ẹ jọ fi rẹ́ẹ̀bi tó ti bù kí ni ìtumọ̀ gbogbo yẹn ó kàn ń jábọ̀ ń jábọ̀ ṣé tó yẹ pé orí màá ẹ̀ lórí jòkó àbọ̀ lórí burúkú yẹn ni yóò ló bẹ̀rẹ̀ gbogbo òṣì yẹn àwa ó má máa ta sẹ́mi bẹ́ẹ̀ yẹn o kí ló dé màmí ẹ jọ gbàtẹ́ dé tẹ jókòó ṣé mo ní kẹ́ dìde ṣé mo ní lára. <laughs> irú kankan gbẹgbẹ gírì òwú ìyá gbọ̀n lọmọ ọ̀hún ẹjọ́ máa kọ́ ọmọ olùbọ́ ẹ máa ṣòṣì inú ilé. Yeah. kéèké ibi ni wà àti tm wà ó yá yá nísinsìnyí ẹ má bọ̀ ń kí junction wá gbà mí olórí burúkú ọkọ àǹtí mi mà kan ló ti nà àǹtí mi pa ó ti nà débi pé yẹn wà lọ́sibítù báyìí sí. mo lè lọ gan. wọ́n ní sùn ọgbẹ́ ọ̀yà. ní junction ọmọ ayé ẹ̀kọ́ yẹn. olórí burúkú tó lọ́nà àtiwá rè. ìwọ ló gbẹ́rin sápá àbí. ẹni jà fún ọ. sálẹ̀ sálẹ̀. láyé láti yẹ bóòlù ṣe bẹ́ẹ̀ bọ̀ ẹ̀yin girls let's go let's go let's go let's go. Come ìwọ yẹn jẹ́ my taxi. Ikú ti dé o! Ikú ti don't know. Ẹ don't know. Ẹ mú náà! Ààrẹ mú! Ah! akuma ti bọ kuma wa a ye bẹta a b'a mọ e. ẹ a tori a tọn la o de b'a sa. gbogbo ẹsẹ wọn lórí ẹbí wọn. èmi kọ o wa. Àwọn ah, ẹgbẹ́ àti bá rí. Mo sọ fún gbàlagbà ajẹ́kọ̀ọ́ yíyẹ gbẹ́jáde gbẹ́jáde fún ta ọlọ́dọ̀ mi ló wẹ̀rẹ̀ àbájá ìgbésẹ̀ ọ̀la kù ẹjọ ẹjọ ẹjọ. àwọn náà ibùkún ìṣá inú ilé rẹ ni mo ti gbéwèrè ẹ. àwọn ti ẹ̀dá bẹ́ẹ̀ yálà yá ìwọ lọ sá sínú ilé rẹ àbí ìwọ sá sínú ilé rẹ àwọn bá gbẹ́lẹ̀ ń sìn àdèmàmú àwọn máa tẹ̀ ẹ́ bọ́nú rẹ àdẹ́gbà yẹ pẹ̀ bu ẹ. ilẹ̀ ò láìkì mi èmi gbé wáyé tilẹ̀ ilẹ̀ ò ní gbà mí ò ní akọ́mọdéètì mi. ọ̀gbẹ́ni àrẹ̀mọ àbíkí náà pé ìwọ ló kó tíkẹ́ẹ̀tì lọ. má jẹ́ kó mọ̀ ah, mọ̀mọ́ pé dájú ẹ̀yin lè mọ̀ mọ̀mọ́ yín lójú ẹ̀jọ̀ ẹ̀jọ̀. èmi lèmi fáwọn mi tèmi lójú àbí ẹ̀yìnkan tíyà mi ṣe tíyà mi tí mo fi fọ́ ìyá mi lójú mi ò wá ní fọwọ́ lójú má rí wọ́n mọ́lẹ̀ ni live má dẹ̀ bẹ́ẹ̀ yẹ síbẹ̀. ẹ̀yin ká ẹ̀sìn ó yẹ ẹ̀bọ́n gbé. ẹ̀bọ́n tu ẹ̀ ìyára jà ìyá bá tí mo wọ́n jà ní o ìyá bá ibẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹ ìyá bá ti mọ̀ ìyá bá ti mọ̀ ṣe wáyé mi wáyé ìyá bá ti mọ̀ ìyá bá ti mọ̀ ìyá bá ti mọ̀ ìyá bá ti mọ̀ ìyá bá ti mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá bá ti mọ̀ ìyá bá ti mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àdúgbò ẹgbẹ́ wo ara mo ti forí fọlẹ̀ àgbọ̀ ah mo ti tọ́ mu wèrè mo tọ́ wèrè lọ mú òkè bàdàmájẹ ńlá làrí wèrè ayé mi ta ah. ó gbé lọ dẹ̀hùn dẹ̀hùn ọlọ́run ọmọ ti gàn ọ̀kadà gbẹ̀yìn ẹ tún wò. Ah! ẹ jọ màmá wa ẹ bá mi ji ẹ jẹ́ parí o mụ dẹ̀ mọ̀ pé kò sẹ́ni náà ju náà lọ ẹ máa wá wò ó ó máa ń yín dáadáa o ó máa ń ròyìn yín dáadáa. tani <laughs> wọn lọ́la yín gan lòún jẹ nínú ilé ń bìbà ó lẹ́yìn lòún fẹ̀yìntì ó lẹ́ máa ń ṣeun dáadáa ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ ṣàbà mi parí ẹ̀ ẹ jọ̀ọ́. ṣe rí àná mi ẹ kú àtò obìnrin tọ́lọ́ ń dẹ̀ fún yín kò ní í gbà ká ní kì í ṣe torí yín mi níjókòó báyìí ọ̀rọ̀ yìí ò ń rẹpẹtẹ ṣé bẹ́ẹ̀ mi ló yájú sí lóko ẹ̀ bá dẹ̀ ń ba wí ń bí báyìí kò tí ì jẹ́ kí ìyẹn sọ̀rọ̀ tán ṣé ló ta pẹ́ẹ́rẹ́pẹ́ tó ṣe jàlàjàlà yólò yólò nìyẹn bá gbọ́wọ́ sókè yín ò tẹ̀ sí fọwọ́ kàn ló bá kariwo yan ló ṣubú lulẹ̀ síbẹ̀ yẹn ah, ẹ dúró ná tó bá jẹ́ mi ni mo bí ah, màá ní kó bá mi dá ẹ gbájọ kó bá mi fi yẹn ní fi gba wàrà ah, ṣé bẹ́ẹ̀ ni tọ́nà náà rèé àbó nǹkan yìí àjàre yẹn náà ó ń fóun ó ń fóun ó fi ń jọ ó fi ń jọ wọ́n nà ní kò sápá kankan láre kò tí ì tọ́jọ́ mẹ́ta ó lọ kó gbogbo tọ́ọ̀gì àgbáyé àwọn ọmọ pé tọ́ọ̀gì family lẹ ti wá bàbá mọ́ àní ìyájúlé yín náà wá mọ́ ọmọ mi náà sọ di punching bag náà nà. ẹ wo àná mi kékeré ni tàbàlàbà nù abẹ ọwọ́ ẹ ló wà tó bá ló kún kún ó náà nìyẹn tó bá dẹ̀ ló fà ó tún fà náà nìyẹn. kò ní fà màmí kò wá ní kúndé kó bá fà ìwọ ìwọ jẹrọ ìṣe mi abẹ́ ẹ̀rí jọ̀rọ̀ tó tọrọ wà lọ gáàsì kan wá wọ́n wá nà mí èmi torí mo ti ń wú ẹbí òfin fọwọ́kọ abẹ́kọ̀ jẹ́rìí kó bá ṣe fún ẹlẹ́ni kó bá ṣe fún ẹlẹ́ni ṣe yí àrẹ akọ ẹ̀wọ̀ ojú ìmọ̀ tí o tó ti bá gbá ẹjẹ́ ẹ̀ṣẹ̀ kan ó bá kú ni ó yá ìwọ ìwọ ìwọ ẹ̀wọ̀ kẹ́ni. ọkọ mànà mànà sílẹ̀. bíṣẹ́ wọ̀nyẹn ó yá tètè tètè bíṣẹ́ wọ̀nyẹn pẹ̀lú kó jáde ẹ̀wọ̀ mànà gbogbo ta kẹnu ẹ o tó bá kẹnu ẹ má dá síta ni. àlọ́ ra mi rá mi lórí. àbúrò ọ̀gá tó lọ náà má bínú pé mo jẹ dúró látàárọ̀ bí mo pẹ́ mi tí mo lọ ní báwo sí dáadáa ni. ẹ ṣé kò sí. sista ẹ̀rí pọ́nlọ́ ló ní kí n lọ ọpọlọ mi ṣá kí n ro one plus one papọ̀ ṣe ni bọ̀bọ̀ wèrè ọba kan fọ flower vase tiẹ̀ mọ́ mi lórí. gbàgbé ìbínú ni ọlọ́run máa bá wa yanjú ẹ̀. kódà àwọn ọmọ wo ló wà ń lé kí ẹni kan bá mi gbẹ́rù mi wọlé. ẹ ẹrù síbo. ẹ à ó ní kí wàá kẹrù mi èmi ò lè dúró kí wèrè kan fọ́ ìgò mọ́ mi lórí tẹ́bà gbàǹjọ yẹn sìn tó bá tó bá yẹ pa sùn lórúkọ kan gùn mi látọjú èmi ò lè dúró o. o ò lè dúró ń bì o ò lè dúró ń bì rárá kí ni kí n ṣe sani sọ fún bàbá yìí tó bá dé. ẹ à ní inú guest room yìí. o ò lè dúró ń bì o ẹ ó ẹrù ẹ jọ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá dìde dìde dìde kò síbi tó lè dúró ń bì báyìí a ní kó dìde ó yá ó yá ó yá ó yá nǹkan tó ṣojú yín ṣé kó wá lù mí pamọ́ nílé sísá ẹ kò sí lẹ́jọ́ ẹ wẹ mi ò láì gbogbo yẹn o ẹ wọ ẹ sọdún kan fún yín o ẹ tó bá ní kílíọ̀n fẹ́ ṣe ó lè máa ṣe hàn o èmi ò fẹ́ gbogbo yẹn o ẹ tún wá gbọ́ ẹyẹ bí fàyídà léèrè látọ̀ tí mo ti rí yín sójú báyìí tí mo ti fojú mi rí yín báyìí ó ní mo ti kó yín jẹ mo láìkì yín dákú àmọ́ mi láì bẹ́ẹ̀ ń dọ̀ ara yín náà ẹ má lọ máa dọ̀ ara yín torí ọkùnrin kan ẹ gbàgbé jàre mo kó yín jẹ gbogbo yẹn lọ àtún àwùtàn ẹlẹ́yìn wà ní ọkọ̀ ẹ dúró náà kí lọ́kọ́ fẹ́ ọba yín kí lọ́kùnrin fẹ́ fún yín ẹ gbàgbé jàre ilé ọkọ kọ́ ilé ọkọ ni ẹ fara lẹ́jọ́. àǹtí ah, ah, ah. ẹ lè fẹ́ máa downgrade àwọn àbúrò yín ẹ wòra yín ẹ bọ́ síwájú mi rọ̀ kẹ́ wòra yín kẹ́ wo bọ́ọ̀lù ń ṣe dá yín tẹ́ set tẹ́ pé ẹ̀yìn ẹ wá lọ ń jẹ́ kọkùnrin kan ẹ̀ ń jẹ́ kọkùnrin kan ló máa gàba lé yín lórí àǹtí ẹ̀wẹ̀ ẹ̀ ní ìdẹ̀ ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin tẹ́ bá ti fáìn báyìí ẹ ní àti gbélé ọkọ because ẹ ní ráyè ní gbogbo àwọn good connections tó yẹ kẹ ní ẹ wá ń jẹ́ kí ọkùnrin kan ẹ jẹ́ kó máa sábà ilé yín lórí ẹ wo gbogbo ara yín ó yín ó sọ yín di punching bag ó bẹ̀rẹ̀ sí ń kú ó bẹ̀rẹ̀ sí ń kú yín lẹ́sẹ̀ ẹ wo àǹtí ẹ jára yín o ẹ jára yín o ẹ jára yín ẹ má dọ́là ara yín mọ́ o ẹ̀yin asẹ́ẹ̀tì tó pé tòkè tilẹ̀ nígboro ayé ó gbogbo ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi fàǹtí lẹ̀ fàǹtí mi lẹ̀. àǹtí mi ah, ah. àǹtí pretend níjọ tí gbogbo wọn ò bá mọ̀ yín èmi mọ̀ yín dáadáa eh. ah, àǹtí mi tó yẹ pé ọmọ aláàárọ̀ ni wọn ẹ̀wẹ̀ ń jẹ́ kọkùnrin lọ kó máa nà ẹ kó máa kó sọ ẹ́ di pọ́ńṣì báàgì ẹ̀yin lóhùn kan kọkùnrin máa nà ó ẹ wò àǹtí ẹ ti débi tẹ́ ẹ máa gbé báyìí ẹ ti ẹ̀ wá tí wàá gbọ́ tuntun ẹ̀yọ̀rẹ́ mi kò sí àyè ọkọ̀ kọ̀ọ̀kan fẹ́ anybody láti fẹ́ o pé jẹ́ gangan ni ẹ̀ ṣé ìmọ̀ ewu àì tí bá fọ́ọ̀kù àbí ọlọ́kùnrin fẹ́ má ìlà san kó má já fọ́ọ̀tà mi. ayé bá jẹ pátápátá. tí ẹ mọ tí ẹ trust yẹ mọ trust yẹ àti ẹ lọ́jọ́ la. ẹ ti kẹta àmà àǹtí ẹ ti ẹ pretend ní tẹ mọ yín dáadáa mo mọ ẹ àǹtí. òótọ́ lọ̀rọ̀ tó sọ ọmọ aláàárọ̀ ni mí ọmọ elépo ni mí o tọmọ elépo bá fẹ́ explore á gbé ìgò epo ẹ̀ á gbé e sẹ́gbẹ̀ẹ́ èmi wá dùn gba tí wọ́n á ti rí i pé wọ́n fẹ́ máa tẹ̀ mí lójúmọ́lẹ̀ níbi tí mo ṣe gbogbo díndandín mi lọ èmi ṣe kí ni mo ti ro mo ti gbé gba epo mi mo ti gbé gò síta mo ti fọgbó mi màá wá rọ epo epo gidi sínú ẹ̀ báyìí. now you are talking. Hmm ṣùgbọ́n àbí àbí àgbà àbí ò tún ní dánrú ẹ̀ wò mọ́ má ṣe sì á fún ẹ àbí níbi tí n bá ṣù ẹ dé kò tún ní ṣe. ẹ gbàgbé oṣù àǹtí ah, èwo ni kiri èmi ò láì bẹ́ẹ̀ ṣe o kí ló dé fẹ́ máa dún àárín náà èwo ni pé ẹ fẹ́ ṣù ẹ nìkan ẹ wo tí wọ́n yìí ní kẹ́ máa sú ẹ̀ that means pé ẹ sì ní interest ẹ wo mi ẹ má sú ẹ̀ mọ́ kẹ́ gbàgbé òṣì ẹ gbogbo àti òṣì ẹ̀. ṣé fẹ́kí flat. ṣe ti wá ìwà iṣẹ́ tí lọ́wọ́ àgbà tí ẹ sọ àgà mi yánú bí máa gà mo lẹ́nu pa mo lẹ́nu. Thank you.

ó yá jùdí ó yá sọ̀dí ó yá sọ̀dí ee eh, pamborí borí bobo ee pamborí borí bobo eh, pamborí borí bobo ee pamborí borí bobo ó yá jùdí ó yá sọ̀dí sọdí. ẹ sọdí yẹ. sọdí. ee jòsídé. jòsídé. Eh, presidente kò sí jẹ́ o yóò jẹ́ lílọ pẹ̀lẹ́. wo wo wo Mary gbogbo swiiti tí mò ń ṣà mò ń ṣú ẹ bíi swiiti twenty ti wà lọ́wọ́ ẹ bóyá o fẹ́ ta bóyá o fẹ́ mú kò yé mi ìyá ẹ̀kẹ̀dẹ̀ rí owó àjọ ọjọ́ mẹ́wàá ló jẹ́ owó àjọ owó àjọ ọjọ́ mẹ́wàá nítorí kí adití bá a gbọ́rọ̀ láṣẹ sọ lójú ọmọ ẹ̀ padà sílé jẹ́ kí ìyá ẹ̀ mọ̀ kó jẹ owó àjọ gbogbo yín. mọ́mí bẹ́ẹ̀sì. jẹ owó àjọ màá dọ̀dọ̀ ẹ̀ <laughs> màá débẹ̀ sọ ẹ gbọ́ jòsí dé ó dé. jòsí dé ó jòsí dé ó. Ah, Mary Mary olùsọ̀rọ̀ mú síìtì òmú síìtì yá dẹ̀jẹ̀ wú àjọ ó yá jòsí dé. ìyẹn kọjọ́. Ah, ah. jó sí. ìyá kan ah, jó. ó ti dé. súbẹ̀. ẹ tiẹ̀ bẹ́ẹ̀ gbà rárá rárá at fifty two at fifty two. wọ́n gba tìlájà. yẹnu káàdì wá fún ọ. àwòrán màmá ò ní gbà bàbá ò ní fi ilẹ̀ níranù bó bá fi wọn á fi ẹlẹ́gbẹ̀ẹ́ yìí. two hundred sí wàhálà ìyá kọjọ ṣé mo lè gbà yín mọ. kí ló fẹ́ wí. ẹ jọ̀ọ́ kí ló rí lè máa dá ten thousand naira per day ẹ mọ̀ iye tó máa jẹ́ tóṣù bá parí àbí kẹ́ máa dá twenty twenty thousand ọjọ́ kọ̀ọ̀kan tẹ́ bá ń dá twenty twenty thousand naira ọjọ́ kọ̀ọ̀kan ẹ mọ̀ iye tó máa jẹ́ ní parí oṣù tẹ́ bá ń fi dábì oṣù bíi mẹ́ta ẹ tẹ́ ẹ fọwọ́ mẹ́rẹ̀ wá jẹun pẹ̀lú irú iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ lè wábì kan ṣókóló ẹ kọ tẹ́ ẹ bá kọ ẹ ní máa dààmú ẹ lè máa wábẹ̀ wọ́n lè wá máa bá yín. kí ni mò ń tà tí màmá dá tẹ́ ten thousand lójúmọ́. àwọn alẹ́ fẹ́ tọ̀ tẹ́ ẹ bá tàwọn èèyàn ẹ lè tọ̀ mí èmi ṣé mi mọ ṣẹ́tà ń ṣe ni àbí mi ìmọ̀ kẹ́ ẹ̀ náà tẹ́ ẹ sọ òtẹ́ tẹ́ ẹ mọ̀. èmi. àìmọye ìgbà tí mo ti dé òtẹ́ tí mo ti rí yín mò ń gbàjọ dénú òtẹ́ẹ̀lì àwọn àtẹ́ndàsì òtẹ́ẹ̀lì wọ́n ń dájọ fún mi àìdẹ̀mọye ìgbà tí mo ti bá yín pàdé ńbẹ̀. èmi. ibo ló ń jẹ́ King's Palace. èmi. ibo ló ń jẹ́ Escort. ah ẹ fẹ́ parọ́ reception ni mo wà lọ́jọ́ kan mi ò ní digital camera ó yẹ kí n yà yín àbí camera phone kí n yà yín kí n lè fi hàn yín reception ni mo wà nígbà tẹ́ gba room fourteen ní kiss palace sept ń ṣẹlẹ̀ níbi last month tẹ́ gba room nine ibẹ̀ kọ́ lẹ wà dátàdì wọ́n tiẹ̀ ní pé ibi tó bá ti bá yín lẹ ti ṣe àti inú hall àti inú visitor toilet kò síbi tá ẹ̀ ti bù mọ́ gbogbo owó yìí tó bá wá fún yín ẹ kó jọ kẹ́ fi kọ́bì kan wọn ò ní lè máa gboyún bọ́lẹ̀ kiss palace escort dátàdì gbogbo ẹ̀ káàkiri á lè jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ṣíọ́ ọ̀nà ẹni tó bá fẹ́ wá jù yín á wá bẹ̀ ó tọ́. tí ò bá ṣe pé mo wò ó pé jẹ́ olóòótọ́ alájọ ni kò yẹ kí n máa dájọ́ fún ẹ mọ́ torí ọ̀rọ̀ ẹnu ẹ yìí ọlọ́run má jẹ́ kókó bẹ́ẹ̀. tẹ́ ẹ bá dájọ́ fún wa mọ́ ẹlòmíì dájọ́ òótọ́ ọ̀rọ̀ là ń bá yín sọ ẹ jáwọ́nú iṣẹ́ aṣẹ́wó òṣì tẹ́ kiri. jọ nítorí ọlọ́run má bà tèmi jẹ́ kọjọ́ má bà tèmi jẹ́ olóṣì tó bá jọmọ primary school lẹ́rí lẹ́wọ́ kìíní díẹ̀ tẹ́ bá rí pógùn ó ń lọ ni kó jẹ́ two hundred naira péré ló fún yín ó ti tọ́ <laughs> ẹ wọ ẹ lè bá dọ́dọ̀ mi ẹ ti darúgbó jù ẹ ti gbọ́ pákéjì ló gbé yín <laughs> ẹ gba káàdì. wọ́wọ́ wọ nísòrò ẹ ẹ gba káàdì. nọmba twenty five ni àjọmídé uh-huh. wo oníranù dẹ̀bi etí ẹ̀ ní ẹ ọlọ́run dẹ̀ ní jẹ́kọ́ ọlọ́pàá tẹ̀ wá mú ọlọ́pàá tẹ̀ máa wá mú ẹni. ọlọ́pàá ò lè mú mi kọ́ra nù. torí àwọn kékèké tó máa ń kó dání káàkiri tí wàá máa kó wọn kirikiri jòsídé wọn máa ní kọ́ máa rèdí kọ́ máa rèdí kọ́ máa rèdí. èmi ní kọ́ rèdí. ẹ o ní kọ́ jùdì tí wàá ní kọ́ jùdì tán ṣe báyìí wọ́n ṣe báyìí àní kọ́ jùdì báyìí àní kọ́ ṣe báyìí kọ́ ṣe báyìí kọ́ ṣe báyìí kọ́ ṣe báyìí. ìyá àkànjọ aṣẹ́wó lẹ́yìn láàyò wọ́n bí yín bá ṣẹ́wó ni ẹ tún fẹ́ ṣe sápò ìdí rírè ẹ tún wò ṣe bó yé mi oníṣìná ẹ wo ìgbà wo ni bàbá kọjọ́ máa dé. bí mi lè kàn sí kí ló ń bèrè bá kọjọ́ fún. ẹ kò sí nǹkan méjì bá sọ fún wọn ni ó ti pẹ́ tó ti ń gbé mi inú àmọ́ mo ti là á mọ́lẹ̀ níwájú yín kò sí nǹkan tá a fi ń bò mọ́ kí n kúkú sọ fún bàbá kọjú pàṣẹwó ni. tó bá tẹ́ ẹ̀kọ́ dalẹ́ mi rú màá jẹ́ kó mọ bí mo ṣe jẹ́jọ́ náà. <laughs> oníranù olùsílábẹ́ tẹ̀lé wọn rí ẹsẹ̀ lẹ un bolinho nítorí báyìí ìyá ìdòsíúdà ẹjẹ kìí sí nílò para báàgì wa ibi tá ti ń bò ní ìgbé báàgì ọ̀dà ní ṣé torí báàgì nílé ò lè bẹ́ẹ̀. kí ni tó mọ̀? gbàgbé ǹlẹ́ ìyàwó mi ṣàlàfíà jókòó jókòó jókòó jókòó jókòó. jọ ọmọ bo ni ẹ. ọmọ Kalaba ni mímọ. ká kí ni. Kalaba. ká josi. n hmm, kalaba ni. kalaba. ọmọ kalaba. wo ó yìí débi tó ń lọ kínkínní báyìí kínkínní kínkínní báyìí ló kù kọ́ pa ní kalaba ṣé wàá rí o láti ọjọ́ yẹn mo ti sọ pé gbogbo nǹkan tó bá máa so mí pọ̀ mọ́ kalaba hmm? ẹlẹ́dàá mi nì jẹ́rìí ó yìí débi tó ń lọ o josi jẹ́rìí ẹ̀. níbo. jẹ́rìí ẹ̀ ah, ah. jẹ́rìí ẹ̀ jẹ́rìí ẹ̀ jẹ́rìí ah, ẹ̀ kí n tiẹ̀ mọ̀ kí n sọ fún mi ìjẹ̀bú ní ilé àbẹ́fọ́ àbẹ́fọ́ wá gbà mí báyìí Ah, ah, yeah. Um, oh, oh, oh. Ó lọ jọ́ọ̀gì lọ. Jọ́ọ̀gì, èmi ọmọ èmi kì í bọ́ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀. Èmi mọ̀ ń sáré lọ pàdé èèyàn kan tí mo fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni kó tó jáde ńlé. Wà ló mọ jàre. Ẹ ẹ dúró kí ni ìwọ náà ń ṣe káàkiri báyìí tó ń láàgùn báyìí. Mo ìwà mo máa ń ṣe láàárọ̀ ni, máa ń ṣeré ọwọ́ mi, máa jọ́ọ̀gì láti ilé mi lọ sí èbúté mẹ́ta láti èbúté mẹ́ta màá padà sí third Milan bridge láti third Milan bridge màá padà lọ sílé mi mo èèwà ẹ mo ṣe ń lọ lé ni. wàá ti ní owó. iṣẹ́ owó kọ eré ọwọ́ lásán ni. o ò gbowó mbẹ láti Agége ọ sáré lọ èbúté mẹ́ta láti èbúté mẹ́ta sí third Milan bridge ọmọ yìí bọ́nà ìṣèjì tó láì fún ọ lówó ń bẹ kí ló ń gbà ń bẹ gbàgbé oṣù àwọn ògbà ààrẹ mi kí ló ń ṣẹlẹ̀ ààrẹ ah, ní tamak mọ́ láti jọ yìí kí ló dé ó kàn lọ ò dágbére fẹ́ẹ́nì kankan pò ń lọ. wo tó bá jẹ́ pé tó ní tamak ni n lè wá bẹ̀ mọ́ n lè wá bẹ̀ mọ́ olórí burúkú làwọn ọmọ òsì tájọ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ kó mọ wo kó mọ wo ọ̀sẹ̀ tí ẹsẹ̀ tí wọ́n mọ̀ pé ìmọ̀dí ni ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì ọ̀sẹ̀ tíkẹ́ẹ̀tì o tí wọ́n mọ̀ pé ọlọ́run rí mi pé ìhìn náà kankan bẹ̀ ẹ sì wá bẹ̀rẹ̀ sí sẹ́mi léde dèdè bẹ̀rẹ̀ sí sẹ́mi jẹ́ dandan ọmọ òsì tí kò tí wọ́n wálé wa tí wọ́n kó mi papá mọ́ra tí wọ́n gbé mi lọ sórí ọ̀kadà tó bá jẹ́ pọ́lọ́pọ́ ọ̀dọ̀ pàdé wa ń jọ náà sẹ́mọ̀ pé wọ́n ti pa mí báyìí àfẹ́mọ̀ pé wọ́n ti pa mí tí màmá tí màá tó bá yẹ pé mo dákẹ́ ẹnu tí mo lẹ́nu bébébébé ó lè ní wọn o ẹ gbà o fọwọ́ ẹ o gbọ́mọgbọ́mọ o ta ni sáwọn ọlọ́pàá pàdé wa wọ́n rí wọ́n lè wọ́n lè gbà mí lẹ̀ ń lèmi náà ṣe wá ronú ara mi pé ibẹ̀ ń wò tiẹ̀ wù mí kí n ṣiṣẹ́ mọ́ àti pé bẹ́ẹ̀ kàn tẹ́lẹ̀ náà ṣé n kàwé ni ṣé gbogbo ọ̀tá àjọlọ primary school nísìn eh, bẹ́ẹ̀mi ò tiẹ̀ ka púpọ̀ wọ́n ń ṣe ń báǹkì tí má sì dọ́dọ̀ wọn pé èmi náà fẹ́ wáṣẹ́ mo fẹ́ rí iṣẹ́ o ṣé wọn ò lè tijú mi kí wọ́n gbà mí torí tiwọn. èmi àbáwọn ará báǹkì fẹ́ sọ pé àwọn ọmọ mi ni àbí wọn àbí mú ìníṣẹ́ yá ń bẹ̀ wọ́n làwọn ò gbà mí ni kí ló wà ń bẹ̀ tí ó ti bẹ̀ kú àbí ìdí ní síkọ́ni wàá dúró mi táwọn ẹgbẹ́ bá wà tí wọ́n bá wọn wo ó mọ ni. ẹ kò sì máa wò ó kò mọ wò ó àwọn kankan wà tí mo ti títí gbénú mi tipẹ́ tí mo fẹ́ sọ fún ọ ọlọ́run lọ́kàn ni pé ìrìn wa ó pàdé lónìí o mojúmọ́ tí mi ti máa rí ọ ọ̀nà tí má ti rí ọba ojúmọ́ tí mi àmọ́ lónìí mo bẹ ti ojú títì jẹ hmm, mo gba tiẹ̀ gan ọ̀nà ọ̀nà ó dùn gan tm ọmọ náà tm tí ẹ tó mi lọ́mọ mo kàn kó ọjẹ ó dàbí kékeré mo fẹ́ kémi àti ẹ. ayé mi ayé mi bá jẹ ó fẹ́ fẹ́ mi òkè náà ẹ ó lọ náà nù àrẹ̀mú àrẹ̀mú òkè mo gbọ́ nǹkan tó sọ lóòótọ́ èmi náà nífẹ̀ẹ́ gan ah! mo kó ẹ̀jẹ̀ bàjẹ́ gan ọlọ́run. eléyìí. ẹ ẹ àmọ́ nǹkan tó yẹ kí n nífẹ̀ẹ́ ni pé èmi rí ẹ rí i pé ò já ara mo rí ẹ ọmọ oko ó mọ̀ ẹ ó ó sọmọ gbòòrò ó sì ń tá má kàrà èmi náà dẹ̀lé ilé ọmọ gbòòrò ni mi mo dàgbà kó mi lè fẹ́ bá jọ ọmọ gbòòrò so torí ẹ̀gàn ló kí n nífẹ̀ẹ́. ẹ ṣe bí tí wọ́n rí lára mi nu tá a bá ti bẹ̀rẹ̀ tán ní ìsìn tó bá jẹ́ pé ọmọ oko ni mí àbí bóyá mo dà àbí mo dà àbí mo kù síbi kan gbogbo ẹ̀ náà ni ọjọ́ yíra wa ó ti yé ọ. ókè gbàgbé yẹn sorry for now gbàgbé pa fífẹ́ yẹn tó bá yà máa jẹ́ kó mọ̀ tó máa ti ṣe tán. àráyè. gbàgbé oṣù tààrí kò ń ṣe èsì mo sọ fún ẹ. gbogbo ń dọ́sọ mi kọ́kọ́ maga mo lẹ́nu pa mo lẹ́nu pa amaléwọ̀ pa amaléwọ̀ pa gàtúmọ̀ mi yanobi maga mo lẹ́nu pa mo lẹ́nu pa amaléwọ̀ pa. ẹni lọ́bi wà amúrọ̀bà ni wọ́n tíìfù ni wọ́n fọwọ́ náà ni wọ́n aṣẹ́wó ni wọ́n bọ́sẹ̀ wáyé wọ́n tún ń ta páàtì wọ́n ta páàtì èèyàn wọ́n ta páàtì ẹranko wọ́n ní bọ́ǹbù nínú ilé. ẹ dákú bàbá ẹ jà wèrè ni orí yìí ti dàrú ẹ ẹ dúró ní kíláṣẹ fún yín sìn ẹ mo ní kíláṣẹ fún yín kọjá wa kan àwọn ọdẹ ṣé ajá yín ló lè ní. ṣe gbọ́dọ̀ ẹnu rẹ̀ ṣe ẹni pé kò sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú ló wà lẹ́nu mọ́. move. ẹ bá jẹ́ kó move. ẹ bá jẹ́ kó move. ẹ bá jẹ́ kó lọ move. nígbà méjì onídàáfún ẹbú òde òòlè òòlè àtẹwó ole àtẹwó ìbọn ẹ ẹ ẹbẹtẹ wọn wọlé o ẹbẹtẹ wọn wọlé wọn ni mọ kò sí tẹsẹ fún wọn sọ gbọdọ fún ẹbẹ àná wọn sálẹ ẹbẹ sọ gbogbo bá mọ̀ pátápátá mo fẹ́ mí lọ́wọ́ ń lé àwọn ọmọbìnrin kúrò nílé torí bẹ́ẹ̀ ti rí wọn ọ̀daràn bí wọ́n ti wà wọ́n mú gbó wọ́n ń ta gbó wọ́n ń pààyàn gbogbo ọkùnrin tó bá ti bá wọn wọlé báyìí wọ́n pa ni wọ́n yọ gògóńgò rẹ̀ wọ́n ń ta páàtì èèyàn wọ́n lè bọ́n lé bọ́ǹbù ọ̀dọ̀ wọn mo ti kọ́kọ́ rí eh, eh, jk jk four hundred four hundred ó rẹ̀ dùn gbùgbùrù báyìí ó tóbi. láwọn obìnrin náà. Ah, gbogbo bọ́ǹbù tí wọ́n ti ká tó tí wọ́n ti ọ̀dọ́ ọmọ wọn ti rà. Mm-hmm. èrè báyìí. Akili. Nàìjíríà ta My God. Ẹ gbọ́, wọ́n ní ẹ̀ ń dà lúrú, ẹ̀ ń dà dúgbò láàmú, ariwo láàárọ̀, ariwo lọ́sàn-án, ariwo lálẹ́, pẹ̀lú sìgá àti gbó. Wọ́n ní tí ẹ bá mú ọkùnrin wọlé báyìí, àlọ́ ọkùnrin yẹn ni wọ́n máa rí, wọn ní rí ààbò ẹ̀ ní ìlú tó ní òfin lẹ́yìn hùwà ọ̀daràn gbogbo ìwà ọ̀daràn pátá tẹ̀ ń wù pátá la máa rawọ́ ẹ̀bọ lẹ̀ mí ni mo sọ bẹ́ẹ̀ fún yín. ẹ wẹ ẹ wẹ ọlọ́pàá yìí ni. ẹ ẹ wọ́n ti sọlẹ̀. ó dà. bílẹ̀ ló pẹ́ tí ń pariwo. ẹ ó yá mò ń gbọ́. ẹ ń bàbá kò tiẹ̀ sí wàhálà pẹ̀lẹ́ DPO ṣe rí bẹ́ẹ̀ ṣe rí wà yìí àwọn kan ṣe blabla o kò yẹ yín bá ṣe wà yà kàwé àdẹ̀mẹ̀tọ̀ wa we know our rights mm. okay bàbá yìí ìbọn ìjókòó yìí sí wọn ní a máa ń pààyàn a níbọn a máa ń jalè àgbà ṣùgbọ́n tó máa sọ bẹ́ẹ̀ wọ́n láti ní èrè tó dájú tó máa fi hàn gbogbo ayé pé lóòótọ́ làwọn ọmọ yìí ń ṣerú ẹ̀. ìdodo ọ̀rọ̀. Ah, ah, obìnrin ni wàá lè máa dágbé ṣùgbọ́n bàbá kan ò lẹ́tọ̀ọ́ tó ń gbowó lé lọ́wọ́ wa kó kàn máa sàn kan tó hùn kò yẹ yín wọ́n ṣe wà ẹ̀ kan jẹ́ àníṣó court kan wá kó gbogbo ẹ̀rí tó dá wọn lójú kan kò níṣó. ẹ wo dpo ẹ kẹ́ mi sọ kílẹ̀ fún yín ṣe é kọ́ọ̀tì kejì mi sọ yẹn ó gọ́gọ́ lèmi fẹ́ èmi fọwọ́ sí i nítorí náà tó jókòó yìí mo fẹ́ kó ṣẹ́wọ̀n kó tiẹ̀ lọ kó má dè mọ́ láéláé. bàbá ẹ wò ẹ nìṣó ń lé ẹjọ́ ó yẹ ẹ ká lọ síbẹ̀. ẹ ẹ ṣe ọmọ èké ní í ṣe wọn ọ̀gá ọ̀rọ̀ yìí ò lè débi ilé ẹjọ́ ebí mi mo wá pè yín Eh, èmi mo ní mo rí báyìí tó ní mo rí mọ́ kò sí ti fi ṣèyàn eh, ṣe rí níbi tí pé eh, ọlọ́run lè jẹ́ kẹ́dẹ̀ kankan sẹ̀wọ̀n nù wá ṣe rí níbi pé wọ́n ń pààyàn ẹ jẹ́ ká yọ̀yàn kúrò ṣẹ̀gbọ́ wọn ò pààyàn n tí ń bí mi nínú bí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ n sọ torí àgbàlagbà ní mí kí n sọ tọkàn mi kó kú òun bẹ́ẹ̀ kẹ́yìn náà ó sì gbọ́ ṣe rí ọmọ tẹ́ ń wò ọmọ lójú kùrùkùrù tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ọmọ òun ọ̀rọ̀ rẹ̀ ní bí mi lójú torí kò sí sẹ́tẹ̀ yóò rẹ̀ láyè kì í jíṣẹ́ ì máa kọ sẹ́ni. a ah, bàbá yẹn ó ní wèrè gan ah, ṣé ẹ kún mo ja ọmọ wèrè tẹ́ ẹ ránṣẹ́ kiri ni ẹ gbò ẹ fi ẹ lẹ̀ ẹ gbójú. bàbá ṣó tiẹ̀ jọmọ lẹ́yìn ni ṣó jọmọ yín. ẹ ti máa gbọ́ iye dáadáa ó dàbí ẹni pé ẹ ti fẹ́ change statement ẹ̀sùn tí ẹ fi kan ọmọbìnrin yìí ṣé ti iṣẹ́ tí ẹ̀ ń rán òun ni ẹ wá fẹ̀sùn kàn wọ́n lé lórí ni àbí tí olè tí wọ́n ń jà tí èèyàn tí wọ́n ń pa igbó tí wọ́n ń mu àbí wo gan-an ni ẹ jẹ́ ká mọ̀. ṣé bárọ̀ làjọ ń tọrọ ara wa máa ń tò máa nù yìí wọ́n ti dà ó kàn tá ẹ̀ wọ́n ti dà ó kàn tá ẹ̀ tòdì mátà tòdì kúrìsì ẹni sùúrù náà ṣe rí ọ̀rọ̀ wọn tí ń bí mi nínú kí n sọ fún yín ni pé bọ́n ṣe wà yìí ìgbà mi wà báyìí wọ́n gba ayé jíjẹ lẹ́fàájì ilẹ̀ ń wọ́n mọ̀ mutí nù léwu wọ́n mọ̀ pílẹ̀ gòó wọ́n wà máa mú nǹkan wọ́n tiẹ̀ ní pépépé ah, bàbá ẹ̀yin náà ẹ gbà ó ẹ̀ sì ń lanu ìjọ kan níbi ilé ní súyà wọ́n bá mi bí wọ́n ti ra súyà báyìí tèmi náà fẹ́ ra súyà wọ́n kàn ra súyà tán níra wọ́n kàn lọ wọ́n sanwó súyà mi. sẹ́rí ìlú tàwa yóò lófin o ó dẹ̀ láwọn òfin tó gáìdì ẹ̀ tẹ́ ẹ bá wá sí station tó wá parọ́ mọ́ èèyàn lórí nǹkan tí kò ṣe ìjìyà wà fún o in fact àgbàlagbà tẹ́ jẹ́ ni mi ò bá mọ nǹkan tí mo lè ṣe fún yín Ah, ah. ọ̀tọ̀ nìkan tẹ́ ẹ sọ fún wa ọ̀tọ̀ nìkan tẹ́ ẹ sọ ń sìn it's very bad eh, IPO jọ ẹ lọ arrange bail àwọn people yìí gbogbo nǹkan tán gbà lọ́wọ́ wọn pátá ẹ dá padà fún wọn. níbi ẹlẹ́nu oyin wà bẹ̀ bàbá ẹgbà ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ọ̀ṣà àṣà ni sanwó. ẹ̀yin náà ṣe jẹ́jẹ́ o ẹ̀yin náà máa ṣe jẹ́jẹ́ ni o ó rọrùn it's very bad. ẹ eh, ẹ báàdì bó bá báàdì náà àgbàlagbà làwa méjèèjì mo sì tún dàgbà jù lọ bàbá tó ní kàkúrà inú tẹfẹ bá mi wí ẹ lè bá mi wí lójú wọn bẹ́ẹ̀ ti sọ ní tí wọn ti ń sàǹpìọ lórí mi bá ẹ bàbá gbọ́ntẹ́yìn náà sọ ń kọ́ ẹni ẹ fojú kan machine gun ẹ fojú kan ak forty seven wọn yọ gbogbo gbogbo èèyàn. inú ló bí ilé bẹ àmọ́ kínní kan ní sẹẹrí ọmọ olè bá pèrè pẹ̀lú ẹkẹ parí.

Bobby, Mama, Oh, mọ tó ṣẹlẹ̀ màmá ọ̀tá ẹ̀ kẹ̀kẹ́ my wà máa jọ láyọ̀ lójú o. jẹ́ ká bá mi jẹ́ ní kí ló jẹ́ bẹ́ẹ̀ àwọn àdá ìjáde bímọ. mo lọ ti ra ọmọ wèrè ń bọ lọ ti ra síwí. dá padà jọ ta la máa wèrè ta lẹ̀ ń bá wí mo mọ yá ẹ̀rí ni mo kí màá mi ọ̀dẹ̀ lọ ṣe kí ni ọlọ́run ọjù. wá ọ̀gbẹ́ni ó ti tó tí wọn fún yàrá yàrá ilẹ̀ ń bá sọ̀rọ̀ yìí yá mi lélẹ̀ yìí má rí fún ìpele yìí lọ́wọ́. Ah, ah, ilẹ̀ àtẹjọ́ ẹ̀ ló má rí jọ yá gírámà àwọn ayé eh, àbá àṣetà eh. láàmì ẹkùlé. tómi tómi látijọ́ tó ti lọ ládùúgbò ojú dé àdúgbò nísìn wọ́n tún ojú ń dàdúgbò rú wọ́n tún kì ẹ́ tìwálẹ̀ lọ́tún tìwálẹ̀ lọ́sì wọ́n ròyìn àwọn ọmọ ọmọ lórí burúkú àwọn ọmọ ọ̀rọ̀ kíran tó ń bá ṣọ̀rẹ́ tó ń kó káàkiri ṣáà rẹ̀ ní wo tó kó sí kò ṣé kò ti rìn wòwò báyìí. ẹ máa dá padà jọ ẹ ó lọ ṣe wọn nígbà owó wèrè yẹn ẹ lọ fún mi lóhùn òṣì èwo ló pọ̀ ìpẹ́lẹ̀ aṣọ sí mi wò ẹ máa kí. ó wà ó wà ń bí o lójú ẹ ní ẹ. wá má bínú ẹ gbàgbé ẹ má. gbogbo wọn lọ fòun lé ẹyàn kọ lọ fòun lé nù ráyè. má bínú. ee ṣùgbọ́n ó yà ṣúná. bàbá yìí bàbá tẹ̀lé mi máàmì nǹkan tẹ́ ṣe ẹ́ dùn èmi gan o ah, ẹ disappoint àwọn ayélujára ṣe mi ah, èmi náà pẹ́ ní àpọ́nlé ní tẹ́lẹ̀ ìmọ̀ pẹ́ ní àbùkù ní ẹ wá gbọ́ o èyí lọ ń yẹ̀yà ayé lójú ọmọ kékeré yẹn ọ̀rẹ́ mi tó kéré sí mi gan ẹ wá gbọ́ èmi fọwọ́ bá yín ṣeré tẹ́lẹ̀ ni mo ní kí wọ́n fara mọ́ yín for the meantime tẹ́lẹ̀ ni àmọ́ nísìn mi ní wá mọ́. ẹ ẹ wọ́n gbọ́dọ̀ wọ̀nyẹn ó jàjọ. ó ti ya ẹ màá rí yín later. tómi tómi kọ tómi tómi ó máa lọ tómi. Tommy! Tommy! Ọ̀gá yín kọ. Wọ́n sinimá. Ẹ ok, ókè. àrẹ̀mú sórí hmm. ibi tó ń wò yìí ní gbogbo ìlú yìí pátápátá ibi náà ti ń ta nǹkan tó dáa jù hmm. àwọn náà ń ta original tó bá ń gbọ́ quality not quantity ibi náà ti ń ta àwọn á tà fún ẹ wá dẹ̀ ràn èyí tó fẹ́ fún ẹ ń bí ṣùgbọ́n tí mo ti rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ o ti ń sọ pé o oh, láì gbogbo bí mo ṣe máa ń múra o kó gbogbo tó àgà mi jẹ mọ́ ẹ mo á ní pé kí n wá bí kí n bá mi ránṣọ àti kí n wá pa kí n jọ nọ́mà ọmọ eh, gidi bí ìyàwó ilé gidi eh, ẹ torí mo ṣe wá bí gbogbo aṣọ náà nù wọ́n á ràn fún mi ìsìn adé máa eh, kú. ẹ gbọ́ ta ni ọ̀dà wa lóhùn ẹ̀yin náà ni ṣé ẹ lè rán dà sí kí fún yàn tí ó làbẹ̀ lápá tí ó làbẹ̀ níbi abẹ́ báyìí. a máa ń sàn. ẹ dà sí <laughs> wàhálà ẹ bó wà ní àwọn. ẹ ìwọ èló làwọn ilé. àwọn yẹn seven thousand naira. seven. bẹ́ẹ̀ni sà. ẹ àní tẹ́wọ̀n bá fẹ́ ra gbogbo kínní tó jẹ́ pé ẹyọkan lèèyàn fẹ́ ń bẹ̀. ẹyọkan seven thousand naira. wá jọ èló ni eléyìí náà. àwọn yẹn fifteen thousand naira yẹn. ẹ ń lọ. ní aṣọ ẹyọkan. bẹ́ẹ̀ni sà tóbi ọmọ mi elélele. twenty five thousand naira. ok ok ok. ní ẹyọ kan eléyìí náà. bẹ́ẹ̀ni sà. ẹ ó dà. ẹ ẹ tiẹ̀ hmm? máa wo àwọn eléyìí ọba aṣọ jẹ wọn lè mọ pa aṣọ ríran ojújújú ó ti yọ àwọn aṣọ yìí wọn kọjá kí wọn máa tún máa ti yá bẹbọ o. gbàgbé yẹn wọn lè. bóyá ká tẹ̀ síwájú síbi ká pọ̀ sísàlẹ̀ rajà àwọn aṣọ kan wà ń bẹ̀rẹ̀ tó jẹ́ pé one thousand one two àwọn tó bá da abẹ ní one five òun sì òun náà sì fẹ́ fara pẹ́ báyìí kọ́lọ̀ kankan náà nàjọ ni o. èmi kí ló ń wò lọ́rùn mi tí ẹ̀ ní mo ṣe máa wọṣọ one five one thousand gbàgbé wọn lè bá aṣọ dán wọn mọṣẹ́ gidi àwọn kọ́sítọ́mà mi làwọn ilé bẹ́ẹ̀ ni wo bí ọmọ mi ṣọ yẹn lè bo ìwà èmi ò fẹ́ seven thousand ó ti kéré ju fèmí fún mi lórí fifteen thousand wá fún mi lẹ́yọ̀ kan bẹ́ẹ̀ ẹ fún mi lórí twenty five thousand ẹyọkan kó lẹ fún mi ní ẹyọkan síbẹ̀ mọ̀ pé ẹ máa tó thirty five àbí nǹkan kan fún mi lẹ́yọkan sí kó jẹ́ mẹ́ta kí bá mi rán kí máa kó yẹn lọ ní abi. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. ó yá télọ̀ tó máa rán ṣọ̀dà. kò sí télọ̀ nílé. wọ́n sì ń lé. kí ló bọ́lọ́ ní wọn ò sí ní sí wọn ò sí ń lé. ibo wọn gbà ibo wọn gbà lọ. wọ́n travel. yóò wá tó gbà wo kan tó dé báyìí. wọ́n máa tó mọ̀ tẹ̀ nìkan tó jẹ́. ìparí oṣù tá a mú yìí. bẹ́ẹ̀ ni sà. oṣù tó ṣẹ̀ṣẹ̀ di márùn-ún yìí bá fi ẹlẹ́ ìkan ló jókòó ìṣó òun lè bá mi ràn ni. kì í ṣeṣẹ́ ni ìyàtọ̀ níṣẹ́. ti ẹ̀ mú eléyìí ọba aṣọ ni orí pé náà gbogbo aṣọ twenty five thousand eléyìí lè handle rẹ ni eh. wọn ò tiẹ̀ àwọn tẹ́lọ̀ tó yẹ kó gba aṣọ twenty five. ok tó bá yẹ pé àwọn ilé òtún lè ràn eh. eh, jẹ́ kí wúkú ra nǹkan tí mo fẹ́ bí kí n máa gbé lọ síbòmí kó bá mi ràn á ẹ o tiẹ̀ mọ tẹ́mi wò ni pé ẹ̀rọ̀sẹ̀ kò sẹ́ta tó tún máa tí ọ̀tí ọlọ́run mọ̀jà rà á bí gbà téyìn wọn ní mọ̀ yẹ ibi tá à ń gbé lọ. òótọ́ nìyẹn náà o tún rí yẹn sọ ẹ kò pẹ́ ending of this month ẹ máa padà wá fourteen days ló kó oṣù fi parí bẹ́ẹ̀ni o ti fẹ́ parí máa padà wá á padà wá yóò padà wá. ó dùn mí gan ó dùn mí o. á padà. nítorí ńgbò ni ẹni tẹ ní yóò dé ńgbò ni yóò dé. ó di ending of this month. ah ẹ̀wọ̀n tó bá tọmọbìnrin ibà ìpadà wa ẹjọ́ tó lọ́ọ́ lọ sọ fún pé wọn ò ní wá mọ́ ìwọ̀n wá lé mọ́ wọ́n ti pàṣẹ wọ́n ti pàṣẹ. kí ló dé. àrẹ̀mú swaga mi kọ́kọ́ lè ní. àgàtúmọ̀ swaga mi yanobi maga mo lẹ́nu pa mo ah. lẹ́nu pa àdéhùn pa àdéhùn ah. pa àgàtúmọ̀ swaga mi yanobi maga ah. mo lẹ́nu pa mo eh. lẹ́nu pa àdéhùn pa. àrẹ̀mú rẹ̀ mọ̀ ààrẹ fúnra mi ò sọ́wọ́. àbíjọ ọlọ́kadà ti gbẹgbẹ́ rẹ̀ ń sẹ́. ẹgbẹ́ yìí owó ìwọ ni dúró. ẹgbà sí ẹ ààrẹ fúnra mi ò sọ. ǹjẹ́ budanu ǹjẹ́ budanu. yà á mọ̀ bínú ọ̀rẹ́ mi ni àwọn eléyìí. kò má wo mọ́bojì ọlọ́kadà lásán wo ọ̀kadà tó ní tó bí forty eight tí kan bá lásídẹ̀ntì sí kò tiẹ̀ ní wẹ̀yìn wò ó lè bòyàn bíi márùn-ún kò sí wo. sórí bó ṣe ń wò yìí èmi gan ni mo kọ́kọ́ dá iléeṣẹ́ mọ́sìnì lẹ̀ tẹ́lẹ̀ mọ́sìnì lèmi pé tèmi. Suzuki ní í jẹ́ tẹ́lẹ̀. Hmm. mo máa fi tọrọ ni bàgáàgì lórúkọ ilé <laughs> bó o ní ẹ tára wọn. mo sọ bẹ́ẹ̀ mọ mọmi yín rèé ìyá yín àgbàre ìyàwó mi. <laughs> ṣé pé àpọ́nlé tá a bá lè fún yóò gùn dè kánà fún wọn ẹ rọra o mọ̀mí eléré ẹ kú tọ́jú wa ṣẹ́wà ẹ gbà síbẹ̀. ó ń kí ọ náà ni ń kí ẹ ni ó ń kí ẹ ni. ẹ rọra ṣe wa ẹ kí wàá lè wá ṣe ní àyìn. ẹ à ìyàwó mi ló ló ń fẹ́ rán àwọn aṣọ kan pé òun fáwọn sítáyìn kan mo sì mọ̀ pé ibi ni wọ́n ti lè rán rú ẹ̀ ni mo ṣe kó o wá síbí bọ́n wá dé apàdà wá kó o lábí jáde ló fi rí àyè. ìwọ náà ló sì sanwó aṣọ tí mọ̀mí lérè fẹ́ rán. <laughs> lágbára náà ẹ ẹ ẹ wọ́n ní àti <laughs> fẹ́ mọ́ ẹ lọ ìmọ̀ rí ọ tó bá yá. àwọn tó ríra kàṣàkàṣà. kẹ́ ẹ ṣe kí ni. ká mọ̀ ríra. ààrẹ múra mo sanwó. Ah! ó mọ̀ gà oríire mọ́ pẹ́ dé báyọ̀ eléyìí lásán lásán yìí ẹ bó ṣe rí bí ẹran orí rẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ eléyìí ọ̀jẹ̀là ọ̀wàlà lásán òbúgege òbúgege wọ́n fi kíní ìlú òkè yàtà tún sí wèrè lẹ́kẹ̀ wèrè náà wá gbérò ọmọ mi ẹ̀sẹ̀ gbẹ̀ ayé mọ̀ nìka o abẹ́ẹ̀rí ọmọ ẹ̀ bó ṣe nà tó tó bá jẹ́ pé irú èmi lọ́lọ́ èmi tó jẹ́ pé mo sígbọn lẹ̀ mo ti ẹ̀yà mo ti dáa jùlọ ọmọkùnrin kó wá lọ jẹ́ pé irú èmi lélẹ̀ bọ́ọ̀dì sí lọ tákàtẹ́ kí n gbé ẹrù fún ilé kó máa gbé ẹrù lọ ilé ayé mà níkà o mo ti gbàgbé mọ́sìn nílẹ̀ kò burú ojú òtúnra rí o àrẹ̀mú. kò tí ẹ̀ wọ́n lórí púpọ̀ dáná lẹ̀ sá. Eh? kí ni mo wá sí bẹ́ẹ̀ sí àṣeyàn láyé mi báyìí àmọ́ gbogbo tí ọ̀bà tí wàá dà ní ọ̀dà lónìí gbogbo tí mo tàn lẹ́ni gbogbo tí mo tàn lẹ́ni à kí ló dé. kéèyàn níyàwó sílé ọmọ sí pé bóyá àsìkò kan ní ọmọkùnrin ní ọkọ ìyàwó ọ̀jẹ̀ ńlú ilé ìbírú ẹ̀rí láyé mi ó tiẹ̀ ti sú mi kò tiẹ̀ kò tiẹ̀ yé mi gan mọ́ lónìí ní gbogbo ẹ̀ ó dòpin lónìí ló dópin tí ọba dópin kí wo mi ti ẹ mọ tí mo lè gbéra mi ní mo rí pé tí mo lè gbéra mi sẹ kọ sámọ bá mi nù lé o lè wúlò lọ ẹrọ ẹ kọ mọ bá mi nù lé lẹrọ ẹ. wá kí ló ṣẹlẹ̀ kí ló tó ń pariwo àwọn olóhùn pariwo sí báyìí àti bẹ̀rẹ̀ mo ti ń gbọ̀n ẹ̀wọ̀ tó ń pariwo tó ń ké mo sọ̀rọ̀ pé ó lè ń já ẹ̀ ń bì ni. o lè jà bí wọn mọ bá wí ìwọ ni mo bá wí ìwọ lórí burúkú gan. èmi. ìwọ ni wèrè à èmi fẹ́ yàwó mo fẹ́ yàwó ni kọ́ ọmọ jáde lé ọmọ jáde lọ filegefile kò ní sí oúnjẹ kankan jíjẹ èwo ni kí ló sọ bẹ́ẹ̀ fẹnu kú gidi àbí kí máa lọ tọrọ jẹ nílẹ̀ kejì ni. olówó orí mi àìdí ọgọ. gbogbo kò sáyìndé kankan tó gọ o gbogbo àyìndé tó gọ ti gbọn pátápátá àyìndé ọgọ kan ò sí nìkan. ṣé nípa oúnjẹ ni àmú ti yànà ikú ẹ náà ni mò ń kú lọ tó bá wàhálà tí mo ṣe kí n tó gẹ̀ẹ́tì oúnjẹ yà kò yín sí rárá o ọkọ mi ṣóyẹ tí mo gẹ̀ẹ́tì fún ẹ ó máa swaga gbogbo ayé ìnáwó ó máa jíjà gbogbo ẹ̀ sìn ẹ ìwọ náà bó ṣe ń pariwo yẹn kò make sense now káláwọn èèyàn tẹ̀lé bàbá àwọn ọ̀rẹ́ mi kan tẹ̀lé mi ọ̀rẹ́ pọkọ mi pariwo bí wèrè wọ́n máa máa sí ẹni àbẹ̀wò pé mi dẹ̀ láì kan máa ń sọ ọ̀tẹ̀. ẹ Ọlọ́run yọ Ọlọ́run yọ ó kẹjẹ pé mi ò fi bẹ́ẹ̀ gba ti ítírì e ni tọ́ máa gbé oúnjẹ ítírì e fún mi kì í tẹ́ mi lọ́rùn bí oúnjẹ téèyàn ṣe ń lé oúnjẹ tó yẹ pé ti sè wọ́n gbé sínú fíríjì ni wọ́n mọ̀ á lọ wọ́n mu fún yàn. ok mo ti gbọ́ eré ìwà àpàgàn wọ́n jókòó. wà fún mi lóúnjẹ. ó yà jókòó ọkọ mi ẹ ó mọ̀ pé mò ń fọ̀rọ̀ ẹ̀ ṣeré. ẹ tó bá ti mọ̀ pé kó pé kó fóúnjẹ sí e. oúnjẹ ti wà ń bì náà ó yẹ kó mọ̀ pé mi ń fọ̀rọ̀ ẹ̀ ṣeré rárá. kọ́kọ́ bá ń bu omi sanwó náà irọ́ ìwọ máa jẹun lọ́tọ́ bá ti ń jẹun lọ́tọ́ máa bomi fún ẹ. alẹ́ ìlú ṣe káàkiri látàárọ̀ kò í sí rárá. tm àní oúnjẹ tó ló bá mi rà wá. oúnjẹ lélẹ́yìn náà ṣé wò rí ni ah, jẹ́ ń já fún ẹ kó wò ah, wọ́n náà tí mo ní mo mú ìwòsàn ọ̀kan náà sórí rí òyì ṣé ọ̀rẹ́ ní bá ọ sọ̀rọ̀ sá. ọ̀ya wèrè tó ọ̀bà ní sọ fún ọ wèrè náírà tá ó pé o ara lẹ́nìkan ni ọmọ lámòdì o Ah, tí o bá sí nǹkan mi bẹ̀ báwo ni màá ṣe máa sọ pé ebi ń pa mí tó o sì ń mo ṣe ń hálà tí mo hálà tí mo ń lago tí mo ń san orí tí mo ń san orí tó ń lọ gbó gogoro wa fún mi ṣé gogoro ni ẹ ń jẹ ilé yín ni. ó mọ tó máa ṣẹlẹ̀ ń sìn máa bẹ̀ wọlé máa bẹ̀ mú cup wà fi step down tó bá di ọwọ́ alálẹ́dẹ wà á kàn mú omi sí i ṣé wàá bọ̀ really good lórí bed èmi ò láìpẹ́ yìí máa ṣe o strong rárá ẹ mo dẹ̀ fẹ́ kí ṣúgà àrẹ̀mú o ti ba èrè jẹ. èmi ò lè gùdù èmi ò lè gùdù ọ̀bọ̀dá rẹ̀ ò lè gùdù. ìtumọ̀ fiẹ́ lẹ̀. ọ̀bọ̀dá rẹ̀ wọ́n lè gùdù. wá wá kí ni o fẹ́ máa lẹ̀ mọ́ mi ni. àti máa lẹ̀ mọ́ mi. ṣé ẹ láyé jí ẹ má. sọkọ bẹ lù mí ni. sọkọ bẹ lù mí ni. Ah, gbàgbé ẹ tí wọn bẹ nà mí ni tí wọn lè já mi mú ni. wọn máa nà ọmọ wọn nà oníṣẹlú ẹ mọ. tani wọ ìwọ gẹ́gẹ́ bí olú ọmọ Ọ̀ṣọ́dì ni àbọjẹ sáríà àwọn bàbá ni àwọn tí àwọn olówó tó tí wọn fọ wọn ṣeré tani wọn ta ló mọ wọn ní gbòòrò gbàgbé òṣìjọ. táwọn èmùsí bá lówó lọ́wọ́ táwọn kókó sáríà bá lówó lọ́wọ́ èmi gan ní owó mo lówó lọ́wọ́ kò kò ṣe ṣe àwọn kókó àwọn ti àwọn MC yìí ṣé bí àwọn ìyàwó ṣe ń ṣe fún ọ àbá àmọ́ pàwọn èèyàn gidi àwọn tí wọn fẹ́ sílẹ̀. MC olú ọmọ Ọ̀ṣọ́dì ìwọ ò mọ ni ṣé MC ò gbọ́ ọ̀s yàwó ẹ̀ lẹ́nu ni ẹ ṣé bí kò sí ẹ̀rọ ìbálò òun nílẹ̀ tí màá gbà lọ́wọ́ ẹ̀. tí àwọn máa ń bá wọn sọ̀rọ̀ bí o ṣe ń bá mi sọ̀rọ̀ bí wèrè wọ́ wọ́ tó bá gbé wèrè ló gbé sórí màá fà lu èrè orí ẹ̀ dànù màá sọ gbogbo wèrè orí ẹ̀ kalẹ̀ àbí kílò kílò kíni kílò gbọ́ pé kíni kíni sí ọjọ́ ọ̀sẹ̀ lò kíni màá bá sí ọ náà. ayẹwo. a sọ kíni ṣé ọbẹ̀. ó gbá etí mi. Hmm. gbogbo ọrùn dẹ̀ ń ro mi iye èmi mo jẹ́ kí mo wá wálé ọkọ mo fẹ́ fọkọ mo ta láìsí mi dànù iye èmi o oh, òkè mo ti láìkẹ èmi ló ń ga ọ sí òkè ká lọ àbí ó yá kí ló bẹ́ẹ̀ ṣe ìwọ kí ló yẹ yẹ yẹ yẹ yẹ yẹ bàbá náà lọ bàbá náà lọ bàbá náà lọ bàbá náà lọ bàbá náà lọ bàbá náà lọ ìyá kasimu ìyá kasimu ẹ̀ ta bá jà ní òkú yẹ yẹ ẹnu mi ẹnu mi ẹnu mi ẹnu mi ẹnu mi ẹnu mi ẹnu mi. Ah. ọlọ́run ọpẹ́lọpẹ́ swaga ah. òwe yìí ah. èwo ni dúró èwo ni. hello ah ó ṣe gan. kẹ́mi ah. ó ṣe gan díẹ̀ ó ṣe gan ah ó ṣe nǹkan tèmi gan fi máa ń gbádùn ẹ nìyẹn ó ṣe gan ẹ eh, kò sí problem jẹ́ ká filẹ̀ báyìí filẹ̀ yẹn ó ṣe díẹ̀ ó ṣe. díẹ̀ wo wà. ẹ ló díẹ̀ ẹ ẹ ẹ ó ṣe gan ok jẹ́ kí ok. kéèké ẹ ló jọ kéèké jẹ́ ń pè é padà. gbé ti ta ní ìgbé ta ní ta ló ń ta ló ń bá wító ń pe díẹ̀ díẹ̀ díẹ̀ èlò èlò díẹ̀ ta ní. jòsì kí ló dé gbogbo eléyìí náà ah, ah. ó ṣàrí pé mo ń kọ wá dẹ̀ ní sùúrù kí n ṣe tán ó dẹ̀ ah, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń pariwo kí ló dé. irú kọ́ wo ló wà mú níta ló bá wító ń pe mo wà lórí ìjókòó ń pè yàn kan nídìí ẹ. dúró nù kí ló máa ń ṣe ẹ ganan jò sí a ah, ṣé wò lọ sí skul ni ó mọ̀ pé ẹ̀gbọ́n èèyàn díẹ̀ ni àbúrò èèyàn díẹ̀ ni mọ́mí èèyàn dádì èèyàn gbogbo àwọn aráalé èèyàn díẹ̀ ni tíyàn bá ti ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù ṣé tíṣà ẹ̀ kọ́ ẹ bẹ́ẹ̀ ni kí ló máa ń ṣe ẹ ganan àìmí ò fẹ́ gbé eléyìí o. Ah. má mú mi ní gan-an má mú mi gan kí n lo díẹ̀ fún ya jò ṣé mo lè lo díẹ̀ fún ìyá àjòsí. wáyé o lè pe àjòsí ń jẹ́ náà ah, ṣebí àjòsí ni gbogbo fámílì èèyàn gbogbo àwọn ará àdúgbò èèyàn ẹni tó bá ti sún wọ́n yàn tó bá ti wà ń sàkà ní èèyàn tí èèyàn bá ti ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù di ẹni. màmá bínú mi ò mọ̀ pé bẹ́ẹ̀ ni. odò dẹ̀ ló ń kanra. wo wo wo ohun tó gbé mi wá bí burú mi ò lè sùn ah ó ń dùn mí lẹ́mìí ó ń dùn mí lọ́kàn. ó ń dùn ẹ́ bí egbò. bí egbò ọkàn bí ọgbẹ́ ọkàn bí egbò àdá àjiná bí ìrúwo ọgbò ìrúwo egbò bó ṣe ń dùn mí. òde bíi ìbà tó yẹ kó kọ́kọ́ sọ̀rọ̀ ò sọ̀rọ̀ ó ní kí kọ́kọ́ bẹ́ẹ̀ wá swaga mo kó swaga márùn-ún lẹ̀ ó mu mẹ́ta ó kù méjì ó ṣe wà lọ́rọ̀ kan ń dùn ẹ̀. kéèké kéèké ṣó fẹ́ gbọ́. mo fẹ́ gbọ́. kò sí nǹkan tó lè ṣe mí màá mú. kí ìyá àjòsí kú màá mú kó o máa lọ kó jẹ́ márúwá ló ń gbé ẹ lọ lọ́wọ́ kí tírélà kọjá lẹ́gbẹ̀ẹ́ fì kí atẹ́gùn tírélà kó gbé márúwá yín ṣubú kó o ṣubú sínú ẹ̀ kọ́ ní pé bóyá bí àyà àyà àyà ló fi gbolẹ̀ tó bá pè mí màá mú swaga. josi eh? so swaga yẹn wá important jù mí lọ lọ́dọ̀. Hmm, mi ò sọ bẹ́ẹ̀ mi ò sọ pé nǹkan tí mò ń mú wá important àmọ́ mò ń jẹ́ kó mọ̀ ẹ́ pé kò sí ìrònú tó lè bá mi tí mi ò ní mú. bọ́bọ̀ gbàgbé kí ló bá wa. ohun tí mò ń sọ ni pé àìmọye àwọn èèyàn tẹ́ jọ ń gbélé níbi tó jẹ́ ọ̀rẹ́ ẹ méjì nínú wọn dẹ̀ ti ṣe wedding wọ́n ti lọ lé ọkọ mi ìwà ọmọ kókó tó fi wà ń bí tó dẹ̀ lọ́kọ síbì kan ni mo ṣe ní pé kò jọ torí ọlọ́run gbogbo àlá tí mo ń pàápàá jùlọ èyí mo lá lálẹ́ yìí mọ́jú ó burú jù mo rí i pé ńgbà tá a ṣe ìyàwó tán tá a fẹ́ lọ ṣe ọ́nìmù àìmọye ibi tá a ti ṣe adé Togo adé Cameroon adé Indonesia adé India adé China gbogbo àwọn ibi tó jẹ́ bíi ṣá ṣá ṣá bí àjẹ́ bí àjẹ́ bí àwọn kankan ibẹ̀ la lọ gbogbo àwọn nǹkan tó wú mi lórí tó ń dùn mọ́ mi inú tí mo fi náà ah, dọ́dọ́dọ́dọ́dọ́ mi nígbàjọ àfi ká yanjú ẹ̀ lẹ́ni jọ ìgbà wo la lè ṣe introduction kò dé wà nílé gẹ́gẹ́ bí ìyàwó. jọ́ọ̀sì ó ń bọ̀ nà. hello yeah ẹ má bínú network ni jì ẹ má bínú. tatu ni jì ẹ kéèké màá fọ́ fóònù àbújá wèrè yẹn báwo ni ẹ ń bẹ̀ sọ̀rọ̀ jẹ́ màá fọ́ fóònù mọ́lẹ̀ ṣèlè màá mú fóònù ẹ̀ màá bá yẹ̀ jẹ́ ẹ ló ta wọ ká ló sọ̀rọ̀ máa ṣépè fún olórí kúkú ah, ìyàwó jáwé akílódé ah, mi lè sọ̀rọ̀ mo sọ̀rọ̀ bí o pé díà díà díà díà díà ó fẹ́ o bàbá yé o bàbá yé mi jẹ́ ni o fẹ́ pa mí sáyé ni. yóò náà ìwọ bàbá kí ló máa ń ṣe ẹ gan. jẹ́ kí mi gbọ́ ẹgbẹ́ ni wẹ̀rẹ̀ gan náà ah, kí ló dé. wọ́n mi ò kọlà sóhùn ọgbọ́n òjẹ̀rí là lójú mi gbogbo ara léèyàn díẹ̀ èmi ló ń gọ̀ wèrè tó ń lọ títì kí pé díẹ̀ láńlọ́ọ̀dù lé wa kí pé ń diẹ ìyá sọ́fọ́ kí pé ń diẹ àbọ̀ ìyá wèrè. ẹ̀gbọ́n dádì mi ló ń pè mí yẹn nà ẹ́. ẹ̀gbọ́n dádì ẹ ló ń pè ní diẹ. ṣé mo sọ fún ẹ lẹ́ẹ̀kan mo ní kò sẹ́ni tí yóò lè pè ń diẹ ẹ̀gbọ́n èèyàn díá ni àbúrò èèyàn díá ni mọ́mí èèyàn dádì èèyàn anybody àtàwọn ará àdúgbò díá ni gbogbo wọn. ó dẹ̀ ó dẹ̀ à ń já fóònù gbà lọ́wọ́ mi èmi ò fẹ́ ogbó wèrè yẹn o èwo ni wèrè gan náà. bínú jọ ohun tí èèyàn bá fẹ́ èèyàn ń bá fẹ́ ni bóyá ká yọ díẹ̀ kúrò nínú gbogbo ohun tá a bá jọ ń ṣe yọ díẹ̀ má pẹ́ níbọ̀dì ní díẹ̀ kájọ má pera wá díẹ̀ sórí tó bá ti jẹ́ wípé wọn wá lè ra mọ́ mi ni ṣòwò tẹ́mi náà wá lè bẹ̀rẹ̀ sí lè ra mọ́ ẹ inú ilé kan náà lè gbà wá o kò tètè ya rò ń sìn kó tó ṣe o rò dáadáa o mi ò fẹ́ wèrè o èwo ni wèrè gan náà wọ́n yẹ máa ṣe bí wèrè wọ́n máa yẹ bí eré burúkú ó lè ń já fóònù gbà lọ́wọ́ mi ní sá. gbígbín bá fa ìkara ń tẹ̀lé ilé òní jókèyẹlé kúrò ikú tó bá pẹ́ ó ń pa mí pọ̀ tó bá kú èmi náà á kú. ẹ̀bẹ̀ òṣì tó máa ra nǹkan tó fi ń mú mi náà nìyẹn ó máa sáré máa bẹ̀bẹ̀ mi ò fẹ́ yẹn jàre. Ah. má bínú jọ. ṣọwọ́n kan tó máa ṣe ń sìn wàá lọlé tó bá ti délé kó pe yájòsí yájòsí o kíkẹ́ tí mo mú wá o mo fẹ́ gbé e wá lé o tó bá ti fọwọ́ sí kò sí problem kó padà o. tó bá fara mọ́ tí yájòsí bá fara mọ́ kí n fẹ́ àbí kí ló ń wí kò sí anybody tó lè ní pé kí n tún fiẹ́lẹ̀ kí n fiẹ́lẹ̀ tó bá ti yá ó ti yá kódà kó jẹ́ pé alẹ́ ìlú ní pé ká ṣe introduction tí n bá sọ fún yájòsí a máa ṣe é kódà kó lóun fẹ́ lẹ́yìn kó nílùú òyìnbó ló fẹ́ kí ìyá jòsí má ní físà ìyá jòsí á gbàjẹ́ ṣọmọ kí tí ìyá jòsí bá ti gbàjẹ́ ó máa lẹ́yẹ ẹyẹ ìyá jòsí ló máa fò ó máa fò wá UK tó bá dé UK á wá yíra padà á wá síbi introduction. omi pé ìyá jòsí ó máa dẹyẹ ó máa fò wá bá wa àyẹn náà nice ìyẹn náà nice ẹ kò sí problem ok ó ṣe. fóònù ẹ rèé mo ṣáà nífẹ̀ẹ́ jù. hello. má gbé mi lẹ́mìí gbóná. No ìfẹ́ tí mo ní sí ẹ ló ń ṣe mí. ẹ lóde ẹ ó ṣe. àkọlẹ̀ wọbí wọbí wọbí wọbí wọbí ọ̀dà fámadà ọgbẹ́ ìlú tá a dúró ìjẹta ní jẹjọ kọ. yẹ́sọ̀ mi ah, ta ló wà ní o. pẹ̀lẹ́ o Tọ́pẹ́ right. <laughs> Ah! pẹ̀lẹ́ wá ṣe oríire ah! wàá rí bá ti ṣe wàá rọ́nà gbẹ̀gbà ó ní sórí burúkú o sórí nílé abẹ wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́ ọmọ kan ah! pẹ̀lẹ́ ọmọ tó ṣe yékéyéké pẹ̀lẹ́ Tọ́pẹ́ bó ṣe ń wò mí ọwọ́ tí o bá gbé wá lèmi máa gbé fún un tí o bá gbọ́wọ́ ẹ̀rọ wa àṣelọ́wọ́ ẹlẹ́rọ̀ àjọ máa bára wa gbé lálàáfíà ṣùgbọ́n tí o bá lọ́wọ́ èlé lòún fẹ́ gbé wa àjọ pò ó ṣọ́ra àwọn kan ti wá àwọn ọmọ àbí ìpabẹ́ ọmọ àdánù ọmọ àbí ikọ́ àkọ́gbà wọ́n ti lọ tefetefe kọ́lọ́ má tún jẹ́ rí wọn padà nílé ọmọ mi mọ́ ṣùgbọ́n bí mo ṣe ń wòwọ̀ ìmúra mi àlùbáríkà lára ẹ̀ mo rí pọ̀ ọmọ tó yẹ kébù nìyẹn ṣé bí wọn lo wọṣọ tó dùn wò lọ́rùn yìí àwọn máa wọṣọ gbogbo ẹ máa yẹ ni wọn wá gbé gẹǹgẹ àyà sí kàrá ẹ ìyàwó ilé ṣùgbọ́n wọ ìwọ ṣe yékéyéké pẹ̀lú ọkọ mi wọ́n tó kù díẹ̀ ó kò kù díẹ̀ o kò ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó. nígbà tí ẹjọ́ fi máa bára yín gbénu lé ń bíbá yìí ó ti ẹ̀ béèrè pé mú mi lọ sọ́dọ̀ ọmọ mi jẹ́ ká lọ kí wọn. àmọ́ sí ni kó mi wá sọ́dọ̀ yìí òun ló fi ní gbé ìlú fúlà dọ́là fún mi máa. ó ti sọ fún mi rà pé ìwọ ni ìbúráyè mi máa jẹ́ má wọrí. fine ó wàá pa ah, in fact ó impress mi ọmọ ni ẹ mo ti pe fóònù abẹ wò ó gbé ṣé wà lè. ó jáde mà bọ̀ kò ní pẹ́ dé èmi náà sì pé ó ń bọ̀. all right ó máa dé ń sìn ẹ̀rí ẹ̀rọ ayé lóde báyìí ó gbé fóònù ìyàwó ẹ̀ kò gbé tiwa àwa ti darúgbó kọ́ nìyẹn <laughs> ok all right tọpẹ́ ibi ò pa mi o ìyà ò dẹ̀ jẹ mí ṣùgbọ́n mi ò fọmọ ṣeré ṣùgbọ́n kó wá lè mọ̀ pé bínú mi ṣe dùn sí ẹ tí kó lọ sínú kíchìn yẹn tó bá jẹ́ iyán ló lè gbé bójá màlà ló lè rò whatever tẹ́ bá ní kitchen yẹn ifá tẹ́ bá dà wá lóúnjẹ ló bá jẹ́ gààrí ni kó bá mi fomi tútù sí i ifá tó ti lọ bẹ́ẹ̀ kó wá lọ ṣe wá fún mi kí wá ṣàdúrà fún ẹ my dear tọ́ra tọ́ra tọ́ra ẹ̀ ó yá lọ gbé wá fún mi lọ gbé wá fún mi ah ọmọ yìí ṣe yékéyéké ah figure eight modest fish ẹ kò ṣe rọra rìn tó ń lọ tó ń lọ ó kàn ń dá mi lọ́rùn in fact tí n bá jọkùnrin máa gbé ah ó jẹ́ rántí ìgbà ìwé ṣe yí ni wọ́n ní mo wá rí jọ ọmọ mi nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò kàn lè gbà ẹ́ kó dúró sílẹ̀ níjọ́ yẹn. ó ní bílíf pé bí bàbá yìí ṣe wà ní South Africa kò ń sọ fún mi at times tó bá ń bọ̀ nílé wóró ọjọ́ yẹn bó ṣe lọ tán kò pé two hours tó pè mí kóun ti wà ní airport ìwọ náà wò ó kó wá lọ dé kó bá ẹ níjọ́ yẹn ó máa bílíf pé mi náà ti ń ṣèrànù ni kò ní sí ọṣẹ tí máa fi wẹ̀ mọ́ lọ́wọ́ ẹ jọ torí ọlọ́run mo wá bẹ́ẹ̀ ni ok jẹ́ ká tẹ ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ́ kan náà ìròyìn tí mò ń gbọ́ nípa àwọn girls tó ń gbọ́dọ̀ wọn yìí ìròyìn yẹn ò dáa ẹnìkan tá a bí ire òun rìnrìn kùnrin ọmọ pé wà responsible jù wọ́n lọ nǹkan tí mo wá rí ẹ fún nísìn ni pé jẹ́ ká lọ bẹ ọkọ ẹ̀ ó ṣàmù pé mo wà nílé ọkọ mi orí mi bá torí ẹ̀ ló ṣe lè wá ń bá mi pé ká lọ bẹ̀bẹ̀ tí mi bá sílé ọkọ ò lè wá bá mi ká lọ bẹ̀bẹ̀ níbẹ̀ jọ torí ọlọ́run jẹ́ ká lọ bẹ̀ ọkọ ẹ̀ jọ torí ọlọ́run jẹ́ ká lọ bẹ̀ ká lọ bẹ̀ ẹ́ jẹ́ ká lọ bẹ̀ ẹ́. ṣéyí èyí tó mú mọ yìí ò dáa ah, mo dáràn mo dáràn ṣéyí ṣéyí wojú mi jọ torí Ọlọ́run má bá yí ara ẹ jẹ́ jọ ṣéyí wọ́n ní mo bá sọ̀rọ̀ ṣéyí. ojú dẹ̀ ń tì mí ojú ń tì mí ṣùgbọ́n o mo mọ̀ pé ojú tó ń tì mí kí n tún lè fi gba ìdọ̀bálẹ̀ padà ni kí n lè fi gba ìdọ̀bálẹ̀ padà ni bí ọdún nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkùnrin ni ẹ ìwọ ni mo rò pé ó yẹ kó sọnà bó ṣe máa parí ìjà pẹ̀lú ìyàwó ẹ̀ ẹ jẹ́ ká gbàgbé nípa ti màmá màmá ti dàgbà kò nídìí kókó wọn mọ́ ọkùnrin ni wọ́ ìwọ ló yẹ kó mọ bó ṣe máa ṣe tí ìjà tó wà láàrin ìwà àtìyàwó ẹ máa parí ẹ jọ ẹ jẹ́ ká léṣù jìnnà èṣù oníjàre wa o ẹ jẹ́ ká dójú tì ká lè ráyé gbé òkè ṣé ká tiẹ̀ náà ò nífẹ̀ẹ́ ìyàwó ẹ tẹ́lẹ̀ ni látọjọ́ tó ti lọ o ò béèrè ẹ o ò wẹ̀yìn ẹ wò ṣé tó bá jábùrú ẹ ṣé látọjọ́ ṣó ò ní wa ni jọ bàbá mi mo pọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká parí ẹ ẹ parí ẹ láàrin ara yín ó yá bẹ ọkọ ẹ bẹ́ẹ̀ má bínú abẹ i'm sorry bó yẹ kí wọn náà mọ̀ pé obìnrin ni mí èèyàn má fi nǹkan yá obìnrin ni obìnrin ò lè ṣe kó má hùwà obìnrin ìwọ náà dẹ̀ wá gbójú o kàn fi mílẹ̀ látijọ́ ẹ̀ o tiẹ̀ béèrè mi ò wá mi ó ga ọ and you know that i love you. i love you too but that was there. nígbà yẹn ni ṣẹ́rí àǹtí ṣẹ́ nígbà míì tí nǹkan bá máa da àkókò dàrú tí nǹkan bá dàrú gbà míì kò kí ń látòtò àsìkò bá tí èmi àti àbúrò yín tó dàbí bóyá gbogbo ẹ̀rí bó ṣe rí mo ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ àwọn oríṣiríṣiríṣi ń pa ẹ̀ àwọn ìwà àgàbẹ́gẹ́bẹ́ tó wù káàkiri tó ti ń sìn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run ti tù mí ní ọkàn ẹni bí ọkàn mi ọlọ́run ti jogún ẹ̀ fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín gan fún àtúnṣe àti àtúntò ọlọ́run àtúnlé àtọ̀nà tí ń náà ṣe. ẹjọ ẹjọ ẹjọ ẹn kí ni gbogbo nǹkan tó ń sọ tó ń sọ tó dẹ̀ ń jábọ́ látẹ̀kàn kí ni ìtumọ̀ yẹn kí ni ìtumọ̀ pé ó lẹ́ni tó fẹ́ fẹ́ ọgbà wọn kò pọ́síbù o tẹ́mi ṣì wà láyé ó lè fóbìnrin mi ṣótán adé pọ́n ẹ lé àníkà wá bẹ́ẹ̀ àwa bẹ́ẹ̀ ò dẹ̀ tún sọ. Hello, darling. Bow. Ah, I'm fine. Ah. Mm. Oh. was wasn't there. My babies. How could you come down. Ó yá dìde dìde dìde kó wá mú gìrì. Àlọ́ òdìdó bí ẹ̀jẹ̀ ṣubí méjì kí lọ́dọ̀ kí lọ ṣe. Ah, mo dúpẹ́ mo dúpẹ́. Òun ni o. Orúkọ ló ti ń dá láti jẹta. Ń gbọ́ kí ló ṣe ẹ̀yẹ́ mọ́ mi ẹ̀ máa lọ ti ẹ̀ máa lọ ẹgbẹ́ wa ẹ̀gbẹ́ ẹ̀ máa ṣe. ó dẹ̀ sọ̀rọ̀ ẹ́ sọ̀rọ̀ national pain ló ń tó fi bẹ̀rẹ̀ níyẹn tó wá rí mi gan. èyí kí ló tó wà fún fún wọn. ẹ wò ẹ má bínú mi ní ìjàre ó sísítà mo ti mí sí nǹkan. ẹ mọ́mí ẹ má wọrí ara ẹ máa yá ń ṣiṣẹ́ gbọ́. Hello. ṣe yìí àfi bíi pé wọn ló fa àìsàn yìí sí lára àbóyún tó ti wá ń jẹun báyìí sí o ṣé mo dúpẹ́ o. ẹ wo mọ́mí kò tọpẹ́ kò tọpẹ́ ẹ má wọrí ara ẹ má balẹ̀ dáadáa ń sàn bóyá mú mu mú kó balẹ̀. sista Ṣèyí sista Ṣèyí. tọpẹ́. sista Ṣèyí. ṣọkọ ẹ. ọkọ mi lélẹyìí ìgbà tí mo fẹ́ ṣe wẹ́ẹ̀dì mo wáyé títí mi ò rí yín ṣe rí bíbí ọdún ṣe wáyé alálùbáríkọ ọkùnrin ni ikú ò ní gbà lọ́wọ́ mi ẹ jọ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó máa ń tọ́jú mi gan-an ó ń tọ́jú mi tó jẹ́. ẹ jà sísá ẹ jẹ́ sísá ṣe sísá ṣe bí ọdún kí ló ń ṣẹlẹ̀. ṣe tí mo sọ fún ẹ pa ẹ ìyàwó mi ìgbà ẹ tí mo sọ fún ẹ pa ẹ ni. yé ẹgbẹ̀mí ẹgbẹ̀mí ẹgbẹ̀mí. ó yá wọlé wọlé kó jẹ́ ká mọ̀ lọ aṣáá ní tẹ̀pá sí nígbà yìí. ó yá wọlé. ṣe wọ́n tó kó dùn ẹ́ lóòótọ́ ọmọ tó tọ́ láti kékeré ló wá di pé wá fẹ́ ọkọ ẹ̀. àmọ́ síbẹ̀síbẹ̀ tó. ọlọ́kàdùn ah, mi àti mi àfọwọ́fà mi fún. Alright, to be with that. Being okay. There. Àkílẹ̀. Ta ló ní kó fún mi? Ṣèbí máa tó pàdé ní ṣọ́ọ̀bù mi yẹn ni. Máa nà láṣejù yẹn tó béèrè orúkọ tá sọ fún tó tún ní kí ni sọ́ọ̀nì. Aṣọ sọ́ọ̀nì mo tún ní kí ni nọ́mbà. A fún nọ́mbà tún ní kí ni àdírẹ́sì. Ah. Ó gbọ́ pàbínú lọ náà ni. Má foolish náà wò ah check ló máa wà bẹ kí ló ní kì í fi ṣe. èmi ò mọ ṣáà ní kí n fún ẹ mo fún ẹ. Ah. five hundred thousand ló máa wà bẹ. ó ní kí n fún ẹ bó nǹkan tiẹ̀ rí ẹ lásán pé kí n fún ẹ. tó bá débẹ̀ tó bá ṣe kókó gangan that means pé màmá wa wo bíi ten million lọ́ọ̀kan ni. ti sọ fún ẹ bọ́ sí gbòòrò ìtaraye wà ilé ọkọ tó wà yẹn kò lè bí ẹ. Ah, ah, mo ṣàlùwọ̀ náà ọjà ṣọ́ọ̀pù ẹ̀ ò change bẹ́ẹ̀ ló ń pààrọ̀ mọ́tò ló ń wọ góòlù ló ń ṣe bó àṣebí ló ti ń yọwó. ọ̀rẹ́ mi ayé bí ọdún ti ta. àmì jésù. bó ṣe wà yẹn ayé àbẹ̀ ti rún gégé mo máa frustrate ẹ̀ débi pé ó máa lé mi jáde fún rẹ̀. agbára ọlọ́wà dẹ̀ lé ọ. Ah, èmi bí bá ṣe ń lọ nífù báyìí máa máa lọ létí òun fúnra rẹ̀ ló máa ní kí kó ẹrù mi kí n àmì jésù. oyé wa ń ta wa. àpàjẹ pé tọ́ bá kọ̀ ṣe báyìí wọ́n lè fi mí wọn lọ. wo kò sí kan tó lè fún ọ. tọ́ bá wá débẹ̀ nǹkan. Hello, I'm here. Uh-uh. Sister, below down. Branca libera, não perde nada. Fàyídá ó dùn mí gan pé wọ́n ní mo pàdé o. Ìwọ bíntì níbi tí mo laju dele rìn níbi tí mo wà exposed de ibi tí mo rìn dé kó wá jẹ́wọ́ ìwọ ìwọ ló convince mi tí mo fi kúrò nílé ọkọ mi Farida ó dùn mí gan ní ìgbà tí èmi rìn títì tí èmi ti já kò yẹ wọn ì tí lára pọ́n máa lóyún ẹ̀ débi pò máa rìn títì kó wá jẹ́wọ́ àmọ́ ayé ń lọ à ń tọ̀ ni.

ẹni àbúkà ní alágbọ́lẹ̀ jù nínú ọwájú olúmọ olúmọ mi jù lẹ́nu kò sí ní kí kí lọ́dọ̀ ọ̀sìn mọ̀ àbúkà wà ní orí ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀yà rí ọ̀ ààrẹ lẹ́yìn ọmọ ọmọ ọjà sọrí sọrí. Yeah. àti àwọn àṣeyàwó. yẹn wà ẹ̀ kó o jẹ irú mọ́tò tó tó sọ́wọ́ àgbà ọjà ìfúwẹ̀ Go. Farida. Tiẹ̀. Kiki. Ọmọ pé ní ṣe. Ọbẹ̀ wọ́ ṣe mí ìkẹrù mi kúrò lé ọkọ mi àwa lọ lé ọkọ níbi tí èmi rìn dé tí mo jẹ gbóró dé ga ọ kò mà sálágbára tí ó lè ṣubú o ìyẹn èmi èmi ṣèyí làwọn ọmọ tí mo train tí mo gbẹ́ lẹ́yìn ló wá fi yíyan wọn fi bú mi jẹ ní àwọn a máa ṣe o a èmi wọn mẹsẹ mi wọn mẹsẹ mi wọn fi mi ṣẹlẹ́yà wọn jẹ ká mi jèrè ọ̀rọ̀ lára tèmi. Ah, ah ó dùn mí ó ó dùn mí ó ah ó dùn mí ó dé ẹlẹ́dàá mi gan ah àwọn ọmọ yẹn dá mi wọ́n dá mi ah. Şey. Şey. Kí ló dé? Ẹ́n mo ti ń wọ̀ ní ìsìn tí mo ti wà mẹ́rin ń lọ bí ìṣẹ́jú mélòó kan. Ah, ah! Kódà kọ́ ọmọ ṣe bó ti ń ṣe yìí. Ah, gbogbo tó ń ṣe èmi ọ̀fẹ́ èmi ọ̀fẹ́ hmm, hmm, kódà bóbi bá ń ṣe bó ti ń ṣe yìí kọ́lọ́jà mi rè ogún ni ìyẹn lè bá ronú lọ fámíà bóyá lórí olólùfẹ́ rẹ̀ kan tí wọ́n ti jọ wà tí wọ́n jọ sí mọ́ ni àrùn búkú ni kódà nǹkan méjì ni wọ́n jókòó bí o ṣe báyìí àkọ́kọ́ lówó ẹ̀ẹ́kejì ńlẹ̀ èbó pè lónlì lónlì ní ti yìí bẹ́ẹ̀ ni ah kóbi wọn fẹ́ rí ẹni tó yẹ kó rí lásìkò kọ́mọ̀ rí ni bó o ṣe fi orí tì tó forí tì gànáà èmi mọ̀ pé lónlì ni ọwọ́ tó tún pa yìí etí etí ó sọ wáyé lónlì ni ìsí ìsí o tún ti ń wọlé bó o tún ṣe torí kodo tó ń wọlé lọ́ọ̀lì ni gbogbo nǹkan báwọn sì dá akọ mọ́ ẹ ṣẹlẹ̀ èmi ti wò lájọ tó ti dénú lé n ò rí ibi tó kù sí péré obìnrin tiẹ̀ máa kú wí kan gbé ẹyin ẹ wò dáadáa sóbìnrin ni àbọ̀kùnrin wọn máa kóbìnrin mẹ́ta jọjọ mẹ́ta dín odò ẹ mọ̀ ìkóbìnrin ni àwọn èsì gbogbo ẹ̀ tóbi ẹ̀ tóbi ẹ̀ rí ẹ báyìí wọn kà tí kò wọ́n sọ gbogbo ẹ̀ tóbi ọlọ́run wá sí ọba òun kí ló wá kù lọ́rọ̀ rẹ̀ kí ló kù wo mi ṣe yìí bọ́ ẹbí mi ṣe wà ní olè yìí tí mò ń lọ tí mò ń bọ̀ tí mo rí ọ tọkàn rẹ̀ ń fà sí mi tí mi náà ń fà sí ọ yìí ah partnership yẹn ń pè yun hmm, ó sì yájọ mọ́ partnership ara wa ni ah, wo mi ọ̀dọ́ àlọ́mọ nítorí bá sì dá èsì tẹnìkan ọ̀yá yìí nínú kọ́ wà báyìí kò ṣèdùnnú tèmi irú ọgbọ́n ọmọ wà báyìí kọ́ ọmọ dá sunkún kí irú wọ́n wà mọ́ gbogbo ọ̀nà ìmí ẹ̀ sì ti tẹ́tí wọn wọn ọ̀dọ́ ṣọ́gbọ́n ṣèyí ṣèyí. ṣé ẹ já wẹ̀rẹ̀ bàbá ààyè ṣirin ṣé o sì ṣé ẹ ya wẹ̀rẹ̀ ṣá ẹ wo èmi ò láìsí o ṣé tó gbé mo kọ tó kọ wà tèmi nulẹ̀ ìṣá tí mo kọ wò tèmi ẹ wá èmi ya wẹ̀rẹ̀ gan-an ṣẹ́fẹ́ kí kí kí fún yín ẹ ẹ èmi èmi lẹ́yìn. ṣe ṣe ṣe máa tẹ̀lé yín. Eh, mọ tẹ̀lé mi o mọ tẹ̀lé mi o. kí n wọ́n wọ́n. dẹ́dẹ́dẹ́ ojú ní pawó wálé o tí o náà lè bàjẹ́ o dákò àkókò ń dà láwọn kò sí ń gbà yẹn. máa yọ gbogbo eyín yẹn tẹ tẹ tẹ fẹ́ eh, eh, yọ. Ah. ibi ń dùn mí. máa hmm, ṣe bá yọ gbogbo máa yọ mọ̀ mọ̀. ogunmi kẹsẹ́ ibẹ̀ ń dùn mí ibẹ̀ ń dùn. ó yà ọkọ ìyàwó ṣàwárò rẹ̀ bá oníṣẹ́ máa wulẹ̀ pa. ẹ wò ó. ìyàwó ṣá máa wulẹ̀ pa. ẹ wò ó ẹ kò sí mi lọ́rùn. dábàdà dábàdà olóòtí lóòtí yóò lè lè. Tiyole. Ah, tiyole tiyole. Tiyole tiyole o ọmọ bá a náà mọ̀ bá a mọ̀ bàbá jòsí yẹn ọ̀sẹ̀ ṣègbéyàwó ẹ̀ níbi náà máa bà yẹn ó wá ní ká wá bùn kọ́ àyà lábìyà bí. mo fẹ́ kíkẹ́ mo fẹ́ kéèké yìí ọwọ́ mi yọ gbogbo wọn kọ́ máa bọ̀ kọ́ bá ṣe bàbá ẹ ló pè bàbá ẹ ló gbà bàbá ajá ẹ wò gbogbo ẹni tó bá ti mọ̀ láyé kọ́ máa bọ̀ wá ṣe fàyè. ojú jọ ọmọ ah! oyin ẹ bàbá kò sí lèrè orí ìbátú. yóò ṣe àdìgẹ́ ọ̀gbìn ẹ̀ ṣé àmì. kí ló dé mi ò mọ̀ yín rí kí gègé kí ló dé mi ò mọ̀ mi. Ah, ah. ìwọ ilé ń ṣe ẹ̀ ṣó adé ń ṣe ìyàwó mi ò ṣòkú ọ mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó mo fẹ́ kéke mo fẹ́ kíkẹ́. kò ní yá àgbàdo kan tó sọ ẹ wọ́n fẹ́ kíkẹ́ wọ́n fẹ́ kíkẹ́ àbí ok kíkẹ́ tó wọ́n sọ pé o fẹ́ yẹ tẹ́lẹ̀ ti ń lé kíkẹ́ ó ti lé five years ìwọ kan lásán àṣọ wa dé wa ló fẹ́ kíkẹ́ ok yá ọ̀gá àbí. àbójá ń kúrò yẹ. àti mo wá láyà jáde ṣá lájú dáadáa kí lélẹ̀. ẹ̀dọ̀dọ̀ kí bí ń gò. ẹ́ bingo. mo ti ṣe bingo lele bingo kan musu ni ọjẹ jájú ẹ níjọ. mo ṣẹ̀ṣẹ̀ rí spẹ́ẹ̀lì jíyù yí jíyù jíyù jẹjú ẹ. àwọn ìmọ̀ àpò ẹlọgbọ́n bẹ́ẹ̀ wẹ̀. ẹ yà ẹ bẹ ṣe. báwo ẹ bọ ma ti bá la fìyà mi. báwo ẹ bọ ma bọ. ma bọ èmi ma bọ ẹ ma bọ. kí ló ṣe yá ẹ o lájú ni ó wá wẹrẹ ni. sọlá ìmúkúlà àwọn tó ní ẹ̀yìn mo máa jẹ ẹjọ́ èèyàn ṣojú mi abẹ́ àgbà mi kẹ̀jẹ́ ẹjọ́ ìwọ. àlọ́ sọ̀rọ̀ ọlọ́dúnkún ló sọ̀rọ̀ àdúrà ìrẹ́ tó sọ̀rọ̀. ó rèé ó rèé ah. ó ní bí. ó yà lè dọ̀ ẹ̀mí wọlé ẹ̀mí wọlé ah. tí wọ́n lẹ́yìn sẹ́mi ṣe ní display ìyá ti yẹ òrè jókòó sí nìkan àti oníkó máa ṣe àti oníkó máa ṣe. ṣe obi wọbi mi ìgbà ìwé mọ́ ìgbà ìwé kó wá pọ̀ fẹ́ mi. kó ṣe kí wọ́n yẹ gbogbo owó tí mo ti ní mo ti fi rántí fáwọn olórí burúkú yìí. ló ṣẹlẹ̀ ọmọ mi ni kò gbọ́jú bẹ́ẹ̀ jọ. ta lọ́mọ ẹ̀ àwùjá gbèrè ní òwúrọ̀ ojú mi nìyí wẹ́ẹ̀wò wẹ́ẹ̀wò dàdídákú kẹlẹ́ ìwúsọ mọ́ ẹ̀. gbòójú kò mẹ́nu wo bí owó òde láti ra nǹkan bá wà owó òde láti sanwó owó òní mọ̀. ẹ fàbalẹ̀ buddha fara respect kò yẹ ṣe reciprocal na kilo happen. jẹjọ ẹ ẹ wọ ẹyin àti ẹ jájú ẹ yín lọ. òkú yóò tutù àná. ẹ jájú lọ nìyẹn oúnjẹ ìyá ẹ̀ náà sáìsì mi ìbílẹ̀. gbogbo ètùtù ló tọ́ lọ́rùn ń dọ́sí lọ́mú wẹ́rẹ́ ìyáàdùn àwọn olóyè rí. òye ó yà. ẹ̀kú sọ̀rọ̀ bọ̀ tí yàn ní kábà lọ́wọ́ tiẹ̀ kábà ti mílíọ̀nù àwọn àgbo. jókòó ọmọ ajé jókòó bùkọ́ yà ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ó sì yóò wèrè olóògbá ìdí nìyẹn lọ. lẹ́nu ẹ̀fà dídà èmi wèrè èmi ìyá ọkọ ẹ ló ń pè ní wèrè. màmá torí pé ó jẹ́ èmi o torí pé ó jẹ́ èmi o nígboro kan lásán tó bá fẹ́ fọ́ọ̀kan dì mí lásán o máa san thousand ni ṣé mo bá ní kẹ́ máa san one sin ni owó lẹ́yìn tẹ́ bẹ́ẹ̀ san sin ọmọ yìí kò lè gbádìí mi bẹ́ẹ̀ ni àwọn ẹjọ́ ẹ lọ́lẹ̀ jọ. kí ni fẹ́ sanwó lé lórí náà ìdí ti fẹ́ sanwó lé lórí dà. ẹ màmá lẹ́nu ti ìdí tèmi ìdí tó kó lè gbòòrò ẹ ẹwò ẹwò kò tóbi jù kò kéré jù àwọn ọmọ yìí kọ́wọ́ lè ẹjọ́ ẹ lọ lẹ̀ little butters ìdí kónkóló ló ń jẹ bẹ́ẹ̀ ìdí eléyìí kéré mo wà mi ò rí mi ò rí rárá àwọn ọ̀dí wà níbi tán wà ìwọ ló ń ṣakọ ìwọ ń ṣakọ tó tọ́ sí ẹ ṣá orí ìwọ ọmọ ìmá ti dàrú kẹ ẹ ọpọlọ ẹ ò mà pé kẹ ẹ ẹ so ṣe ló ń pèrè tẹ́ǹtì níjọ́ tí mo kọ́kọ́ mọ̀ ẹ́ òun pìgì tẹ̀ fún mi olondis guy àbí. <laughs> mama àwọn arígan ti rọ́pò ìpínlẹ̀ kó tó gbé ẹ̀pà sí o ẹ wọ ẹ lọ́ọ̀lì ẹ gbàgbé yẹn ẹ tiẹ̀ gbàgbé yẹn nílé tèmi ọmọ yín tó fẹ́ mi tèmi bá kọ́ jí láàárọ̀ tó ti yẹ yín kí tó fọnù rárá kí tó wẹ̀ máa kọ́kọ́ jọ́ ajọ́ mi kì í kú ni mo máa jó di eleven a.m. láàárọ̀ tó ti yẹ yín lẹ́yìn tí mo máa ń ṣe nǹkan tèmi ẹ má disturb life mi wá lọ pa mi ẹ ṣọ́ra yín o. nice one. I like it inú mi dùn gan so ò sọ fún mi sìn pé ọmọ àárọ̀ ni ẹ àbí aha èmi tó ń wé ọmọ ọ̀sán lèmi lọ bèrè dáadáa lọ́wọ́ àwọn fọ́fadà ẹ̀ pé báwo ni ọmọ àárọ̀ ṣe máa ń rí sí ọmọ ọ̀sán ọmọ ọ̀sán burú ju ọmọ àárọ̀ lọ nígbà tí wọ́n ń pín tìjú ọmọ ọ̀sán ò sí nílé ṣọwárí gbogbo òṣì tó ń ṣe yẹn gbogbo ràkàtíà tó ń ṣe yẹn èmi máa wá tìjẹ́ ní lẹ́sìn èmi máa kó ẹ lọ́gbọ́n ló ń jẹ bẹ́ẹ̀. ọgbọ́n oṣù wo lẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́ mi sí. èmi mi ni mi máa kó ẹ lọ́gbọ́n wọ́n ohun ẹ̀ ah. sáìpọ̀ ni wọ́n gba méjì wọ́n ohun ẹ̀ ìyá alájà ẹ̀ ìyá ẹ̀ gbọ́dọ̀ fún wọn gba méjì wọ́n bí ìyá alájà ẹ̀ kọ́ ni wọ́n méjì ẹyọ kan ẹyọ kan ẹyọ ìyá ẹ̀. má sá lọ fún mi. ìyá ẹ̀ sọ ẹ̀ o. wọ́n bá mi dúró. ìyá ẹ̀ sọ ẹ̀ o sọ ẹ̀ o sọ ẹ̀ o wò ó ní o gbàgbó ìyá ẹ̀ ní o gbàgbó gbogbo tó ló ń ṣe inú tiẹ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ lọ ọmọ èdèmí lọ́rọ̀ bá sọ gbó síbẹ̀ o dúró síbẹ̀ kó kú síbẹ̀ inú ráyè síbẹ̀. mi ò ní nǹkan bá ẹ sọ ọmọ ẹ ni mo ní bá sọ̀rọ̀ etí mi gbọ́dọ̀ bù kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ etí mi yà gbọ́dọ̀ bù ni fàrídà lẹ́nu fàrídà sẹ́mi ah ikú pa ẹ́ fàrídà oh goodness god ọmọ yìí tẹ̀ wọlé lọ má wọrí má wọrí màá dúró de ọmọ mi tó ń sọ gangan yẹn Kàsálí màá dúró de àwa bá mi bí agbọ́gbọ̀gbọ̀gbọ̀ tó ṣe fún mi bí lẹ́nìí màá kó ẹ lọ́gbọ́n bó ti dá àti bàbá ẹ̀ ò kó ẹ màá kó ẹ bí lẹ́nìí ah! ìyá wọn wọn máa kú dekú ni wọn hàn bí wọn wọn lẹ́mìí ẹ̀. Tani? Oh, ìyá Jòsí! Ìyá Jòsí mi ò níyà ọ̀dẹ̀! Mi ò níyà òsì! Kí sálàáfíà mo bẹ̀? Àlàáfíà ẹ jókòó. Á kí ló dé ẹ̀sùn ìbílẹ̀ lọ kí ẹ̀ka wọn bá mi kọ́. Mo ṣẹ̀ṣẹ̀ máa ma kọ lẹ́tà kí n tó wá sílé ọmọ mi. Tí n bá ti jáde kó tó di pẹ́ dé ń kọ̀ mò ń jáde lọ wọlé ibi o bá rí o lọ èmi ti níyàwó alálùbáríkà ìyàwó olóríire ìyàwó tó dùn ìyàwó tó ṣe é rí mọ́ọ̀yàn à jọjọjọjọjọ máa lọ síbi tó ń lọ o kíkẹ́ wà nílé jíjẹ ni mímu ni mo wà nílé ilé ọmọ mi ni mo wà. ìyá jòsí <laughs> áńgẹ́lì mi ẹni ọkàn mi ẹni tó mọ̀ ìyàwó re ìyàwó alálùbáríkà tó ń bá ní kalẹ̀ <laughs> ìyá jòsí. báwo ni ọdún òlú ní kẹ̀lé kì í fẹ́ kéèké. èmi tí mo lójú èmi kọ́ mo bí wọ. èmi hmm. èmi náà wá gọ̀ <laughs> mo lọ mú ọmọ tó pọ́n tó pọ́n lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀ eh, kéèké ń dùn lójú kéèké ń dùn ní gbogbo ara. ṣé ìwọ ò bó ṣe rí ah, ọmọ nìyẹn. ọmọ ni. Eh, eh. kó tó wá jáde mo ní nǹkan tí mo fẹ́ bá wa ti kékeré sọ. ṣé kò sí. mo ní mo fẹ́ bẹ́yìn méjèèjì sọ̀rọ̀. ohun tẹ́ ẹ fẹ́ bá wa sọ ẹ̀ lè bá mi sọ. ẹ̀yin méjèèjì ni mo fẹ́ bá sọ̀rọ̀ kì í ṣèwọ nìkan tó bá jáwàá méjèèjì kíkẹ́ ń sùn. lọ jí wá. màá sọ fún tó bá jí. lọ jí kíkẹ́ sọ fún pé ìyá ọkọ ẹ o ìyá jòsí o ó fẹ́ rí. tani. ìyá jòsí. ìyá jòsí ẹ̀mí ò lè jí àtijọ́ ṣòfin pé tóun bá ti ń sùn ó ní kí n má máa jóun tí n bá jí orí àfọ̀ ẹ̀dẹ̀mọ̀kárọ̀ ẹlẹ́sẹ̀ kan tó ń dàrùn ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló máa dá sí ẹ̀fílẹ̀ jẹ́ kó jí. jòsí ṣó mo tó ń ti ẹnu ẹ jáde. mo mọ ẹ wo tó a máa jí ó lè jí láago mẹ́rin kíkẹ́ aago mẹ́ta aago mẹ́rin ìrọ̀lẹ́ òun ló ń jí tó bá dẹ̀ máa sùn bí aago méjì òru sí aago mẹ́ta ni tírì tó tírì ní kíkẹ́ jì kò ń jí kíá mi ìlẹ̀ gbọ́dọ̀ jí òfin ni táà ti jọ fílẹ̀ àgbà tí mo ti fẹ́ wọlé tí mo ti mú wọnú lébí ló ti jẹ́ kí n mọ̀ wo bí dòsí tí bá sùn èèyàn ń dàrú mọ́ mi lójú ó lè forí fífọ́ ó ti sọ. ìgbà míì ó lè má jí lọ́jọ́ mẹ́ta kódà ó lè má jí lọ́dún kan tí ò bá jí mi ní fọwọ́ kan ọdún mẹ́wàá kí kíkẹ́ máa sùn kí ìyá ẹ̀ sick àbí kí kára yín máa yá kó jẹ́ pé oògùn tẹ́ máa fi jẹ́ kára yín yá ọwọ́ kíkẹ́ ló wà mí níjí. ó dáa o wá advice mi ìjókòó mi yìí kí n jókòó títí di ìgbàkigbà tí kíkẹ́ bá máa jí. tẹ́ ẹ bá kánjú. ẹ jókòó tójú bá kan yín ẹ lọ kẹ padà wá tàbí tó bá jí kí n pè yín kó ti jí kẹ sáré wá kó tó di kó sùn. èmi mo ráyè tí mo bẹ̀rù kí ni kí ni mo lè ń lọ. Ah! ṣé kí n máa tì í nàbí kí gbogbo ìbọn lẹ́ ń sọ. dúró náà ṣé lẹ́nu ariwo tí mò ń pa lulẹ̀ kò sí tó kékeré jí. ẹ wo mi ò lè fi yín lẹ́nu lé ẹ jókòó báyìí kí n jókòó báyìí mi ì ní fẹ́ kẹ́ lọ jí. kémi má wọnú ilé ọmọ mi. ẹ lè wọ bẹ. kémi ah, má wọnú ilé ọmọ mi. ẹ lè wọ bẹ. jòsí. kí ni ọwọ́ ọwọ́ pam lẹ́nu náà pam pam. orí mi. orí. orí mi. <laughs> orí. <laughs> ẹ̀rọ jókòó. gbé mi gbé mi dáràn. mi dáràn mo fẹ́ mo gbé mo dáràn ọmọ olóòlè tó yìí ló tún pọ̀ sókè. Àrà tó bá sọ àdá mi yá lórí máa dà. Mo lẹ́sìn pa, mo lẹ́nu pa, ọmọdé wọ̀ pa, ọmọdé wọ̀ padà, tún mọ́ tó àgbà, àbí bí a ló bí bá. Láyé, ààrẹ mú, mú òní. kí ló dé ó mọ̀ dámọ̀ tó jọ́ mẹ́ta tá àti ẹ̀wà rójú rẹ̀ ńlẹ̀ ẹ ọlá pé mo ṣubú lẹ́nu jọ́ mẹ́ta yìí ni. ẹ ǹbẹ̀ ló wá ti ń bọ̀ lọ́nà ọ̀bẹ o. ẹ ibi ọsibítù kan tí wọ́n ti ń tọ́jú mi ni mo ti ń bọ̀. ọsibítù tí wọ́n ti ń tọ́jú rẹ̀ hmm. látijọ́ ìlú wa yọjú rárá sóríta ṣùgbọ́n mọ̀ bínú ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe ń wọ yìí eléyìí tí mò ń wò lójú rẹ̀ yìí ń ló dáràn jẹ̀ yìí mi ò rò pé ọwọ́ ṣùṣubú ń bẹ́ẹ̀ bí eléyìí o. tèbó yẹ kó sí ni ó yẹ káwọ́ sí ni ẹ ó sì ó sì tẹ́lẹ̀ wọ́n lẹ̀ ní wọ́n lẹ̀ ní hospital ni wọ́n wá fi jẹ́ lu pa. kéèyàn ju sìmẹ́ǹtì báyìí àbí kéèyàn mú kúkú kéèyàn ojú yàn. Ah, wàhálà rẹ pọ̀ o wàhálà rẹ pọ̀ kí ló wà ń bẹ mo ní mo ṣubú ni èmi mo ní mo ti lọ. wá wá wá wá wá wá. mo ń bọ̀ nù ó dàbí pé ojú tèmi gan ni ń rí kí ni Ah, ah, wá wá wá wá wá ah, sí àmànù ni mi ò mọ ọ̀rọ̀ mọ fi àmọ fi ọwọ́ díẹ̀ díẹ̀ lára ń fẹ́ o èwo ń wèrè. èmi tí mo ṣubú sọ fún ọ pé mo ṣubú lórí ọ̀kadà ni ṣé o fẹ́ gbowó ń bẹ̀ ni àbí tí bá sọ fún ọ pé mo ṣubú sọ fún mi lówó ni àbí tí bá ní ìṣubú náà olówó tó fẹ́ fún mi ni. eléyìí tí mò ń wo yìí. mo máa sọ fẹ́ máa fọwọ́ tẹ̀ mí lójú ni. o ṣubú jàre kí ló fẹ́ ṣe mọ́ ni mo sọ fún ọ pé mo ṣubú ni àbí àkílódé. gbà sílẹ̀. okoko si l'ọjọ lọ́jọ́. <laughs> wá wa wá ni o o. dáúdà ipò àkàrà ni mo sọ fún ọ pé ara mi ọ̀yá ṣé ẹni tára rẹ̀ ọ̀yá tó ṣubú tó lulẹ̀ ṣé o ní ọmọ àtàdébi tí ó tí ó fi báyà ni kó wá gbé mi dájọ́. ó dàbí pé ti da orí ọmọkùnrin ìlú o ṣé tí bá fún yàn ṣé o ní kó dúró kí n ọlọ́mọ sa ọlọ́mọ kọ́lọ́mọ mọ fìṣó ẹ̀ sọ wa ni ah, ó ga o. Yes. Yes. Yes. Yes. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Yes. Tosi. Kíkẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ mo ti dáhùn ẹ̀ jù. Tosi ilẹ̀lẹ̀ la wà. Ilẹ̀lẹ̀ tí lè ti lè ṣe òun fi kiri kọ̀ tẹ̀ lójú. Tó o bá kú lè ní tó o bá kú lè ní tí mi ò bá wọlé tẹ̀lé ẹ láago mẹ́rin kò pè mí lọ́mọ àlè. Tosi ọlọ́run tiẹ̀ ń jẹ́ èmi ò ní kú kú kú. Àmì àtẹ̀mí náà mi ò ní kú. Àwọn ah, ò ní kú tó bá ti ń ṣojúṣe dédé. Ah, kí ló fẹ́ tí mi ò ti ṣe eh, ìwọ nìkan ló mọ ibi tí mo kù sí alájọ ni gbogbo èèyàn pè mí ìwọ ló mọ̀ pé mò ń tẹ́lẹ̀dẹ̀. Hmm? ọmọ bá tí mo tẹ̀ fi láìkí. kí ni kí ni ṣé mọ̀ wípé ọ̀gẹ̀dẹ̀ hmm. Hmm, ọ̀gẹ̀dẹ̀ oníṣan ẹni mò ń sọ o ṣé mọ̀ wípé bóyá eré lélẹ́yìí ó ti wá kọ́ ọ̀ báyìí tí ọba ti bọ́ tán tíyàn fẹ́ jẹ tíyàn ti rẹ́dì láti jẹ ṣẹ̀pẹ́ tíyàn bá fẹ́ tì wọ ẹnu ṣẹ̀pẹ́ orí ẹ̀ tó kọ̀ọ̀bù yẹn ìyá kan ra fọwọ́ tì wọlé ni ṣẹ́pẹ́ wọlé yẹn ibẹ̀ kankan ládùn ibẹ̀. ó yọ sí ìgbà ti spoil o ní sori burúkú. àmì àfihàn tí wọn yóò sí. wo oyin mi mi ò bá jọba ọ̀run mọ́. <laughs> wo bí wo wo kíkẹ́ àlejò lè wọlé. ajá wọlé. ẹ kí yẹsi yẹsi yẹwu. ni ká lò wọ́n. rm rm rm rm rm yẹ yẹ yẹ kí ló fẹ́ jẹ ha kí ló fẹ́ jẹ tómi nítorí pé kí ni mo fẹ́ jẹ ló ṣe ló ṣe la nǹkan mọ́lẹ̀ tí má tójú oorun lójú gúngọ́ àbí tó lù ẹ́ bá lọ dá gúngọ́. Oh ok mo ti gbọ́ kí ló fẹ́ jẹ. jẹ kankan mi fẹ́ jẹ kankan yìí jẹ kankan. ok wo jẹ kókó fẹ́ kó jẹ tèmi waste. ìjẹ lónìí ìjẹ lọ́la ìjẹ títí láéláéláé àmì ìjẹ. èdè máa ṣe wàhálà nulẹ̀ yìí wọ́n máa sọ fún pé ò jẹun lẹ́gbàá tí mo bá ṣe ògbó náà ẹ̀ tí mo dáná tán àbí wà láì wọ́n bíyà ẹ̀dà wọ́n bíyà ní ìdà. ẹ láyé mọ mọ mọ mọ mọ mọ jọ mọ mẹ́rin lọ́dọ̀ yá níyì o kò sí tilẹ̀ yàwòrán fún yàn tí ẹ bá fẹ́ máa tasí yá níyì o ìjẹ ìjẹ ìjẹ náà ni simple ìjẹ. ok wá la etí ẹ o la etí ẹ kò gbọ́ mi lára kan tí mo sọ fún ẹ nsìn kí tó ka one lórí five nsìn kó sọ nǹkan tó máa jẹ ah or else ah ẹ mu nǹkan tó máa ṣe ẹnu lè máa bad gan o. jẹ́mílá nù jẹ́mílá làjí wà létí ṣe tíátà tó ṣe fíìmù jáde ní òní. èmi ni jẹ́mílá àbí ok bóyá jẹ́mílá ni mí bóyá wọ́n ni jẹ́mílá ìsinmi máa mọ̀ ah ẹ mu one kí ló fẹ́ jẹ ok ara mu tú kí ló fẹ́ jẹ. kí n tú sí ni kí n tú sí kó gbé kó fọ́ọ̀sì ni kó a máa gbé mi jẹ. Hmm. ara mu tiri kí ló fẹ́ jẹ o. ìjẹ ìjẹ kankan o bá gbẹ́njẹ́lẹ̀ báyìí kó fowó tì ìjẹ. ìwọ ò jẹ kankan àbí òkè òkè òkè. fọ́ọ̀sì ló fẹ́ jẹ. àbúrò eh, ìjẹ ah, ìkọ́ni ni wọ́n ti jẹun ni ah, ìkọ́ni wọ́n ti jẹ jíjẹ ni ṣé tó bá kọ lórí tó bá kà lórí báyìí ṣé bó ṣe tẹ̀mí yẹn nẹ́rẹ́ rẹ̀ ebi ọjọ́ ọ. kiri kiri kiri. ok ok good èmi ò ní lé ẹ owó níbẹ̀ sáré o àmọ́ wọn máa gbọ́ kó la etí ẹ sílẹ̀ o ìyálà já ẹ ìyálà já ẹ ló máa mú ẹ padà wá sínú ilé yìí o ó dé mi lójú bẹ́ẹ̀ o àmọ́ anytime tó bá dé ó yẹ tó lóò fẹ́ jẹ ẹ wàá jẹ tó máa sùn ẹ tó bá lè ṣe jóúnjẹ ẹ báyìí máa mú ilé dání fún ẹ ẹ wàá máa jẹ́ papọ̀ ni òun bí ìyá ẹ̀dá kó máa jẹ okay okay má máa retí ẹ̀ ṣùgbọ́n. èrè ọkọ òṣì. àná mi jọ ọmọ abìnrin tó jọ náà yóò ti bọ jọ jọ oṣù nílé àná mi gbà gbàsẹ́ ti bínú má bínú jọ ṣó ti bọ jọ torí ọlọ́run. àná mi má bínú mo mọ̀ pé mo ti pẹ́ má bínú tí o ti gbọ́ jọ̀ọ́ má bínú torí dandan. ẹ wo àná ọ̀rọ̀ ọ̀rọ̀ o o bá yẹ pé bọ́yẹ mi o ó yẹ gbẹ́sẹ̀ wọlé òun ó yẹ kí n yín gbàdú ni kẹ́kẹ́kẹ́ bọ́sẹ̀ náà owó sí mi kí n tún yín gbàdú kó kẹ́ forí ẹ ti gbọ́ bí tí wọ́n ti ń wálé wá nà yẹ́ rí tí wọ́n á na bàbá ẹ̀ rí ẹ̀ gbọ́ rí ẹ wo sẹ́yìn fẹ́ sọ fún mi pé ẹ̀yin ọmọ kó lórí burúkú lọ ọmọ wèrè tẹ́ gbélé ńlọ pé mọ̀ fẹ́ ẹ fẹ́ sọ pé ẹ̀mọ̀ pé street fighter ni ẹ fẹ́ sọ pé ẹ̀mọ̀ pé táìsì ni kọ́ra amọ̀ ti ṣe bí ọ̀rọ̀ láàrin èmi àti ẹ̀ kọ́mọ lórí ibú kọ́mọ yọ ikú kù sí ní gbogbo gbà kó jẹ́ pé yóò mú orí mi báyìí yóò kórìí mi bàbá báyìí yóò mọ̀ fún mi kúkú kò sí ní jẹ́ káwọn ará ni wá là yóò tilẹ̀kùn mọ́rí mọ̀ nà mí ni bí kò mọ̀ ìgbìn ìgbàgbà ìgbò sọ́fẹ́ lù mí pa ni. tó mi lọ́la náà. mo fẹ́yàwó mo fẹ́yàwó sọ́fẹ́ lù mí pa ni sọ́fẹ́ lù mí pa ni. ọ̀dà arẹ̀mú ó ti tó ah! ẹlẹ́dàá kò lè pa ẹni gbé ṣé ó ti gbọ́ ó ti tó ṣé tómi lọ́la náà ló wáá dìhun tó jẹ́ pé oúnjẹ sọ́kò ń lù ẹ̀ tómi ò kọjá ọmọ tí mo lè lù lọ wàá ti mú wa bá mi màá ti gbáwí lójú ẹ. tómi tó ti yẹ hànà lẹ́ ń sọ bí káká ọdún fa ọ̀rẹ́ àwọn yín kankan òdì bó ṣe tóbi tó gàngànà gàngànà o tí ọwọ́ ọmọ tó mi yín bá mú ìmọ̀ ànàsáyéré ni ànàsáyéré gidi ẹ gbàgbé pé bóyá ẹ tẹ bá mú o tẹ bá mú o èlé kọjá ọ̀rọ̀ àwàdà o ẹ wò. àbẹ̀bọ̀ ẹgbà ìṣẹ̀lẹ̀ orin ẹ kàn gbé ilẹ̀ lásán ni sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wo òun ọtí ìyá gbọ́ bàbá gbọ́ ni wípé mo ti lé ọmọ yín bọ́ta wípé mo ti lé ọmọ yín bọ́ta tí ẹ bá wọ́n bẹ́ẹ̀ mi kó ẹrù ọmọ òun ọlọ́mọdé wa padà gbókù rẹ̀ torí kò sí tí ó lè bẹ́yìn yọ o àmọ́ tí ọmọ tẹ bá wá pé tó bá wá torí ẹ̀ bá mi jà torí èmi ti mọ̀ pé tí mo wá ṣe yìí mo lè jẹ ìyàmọ́jú sẹ́ni tí bá ń nà mí ẹ sáà bá gbàdúrà kí n kú mọ́ lọ́wọ́ tí n bá ilé kú tí ẹ̀mí mi ò bá bọ́ tọ́lọ́jọ́ ò bá dé tẹ́mi bá jí débi láàárọ̀ ọ̀la ẹ̀wọ̀n tí má padà wá tí má. máa fún yín ní overcoat máa orí ṣe yìí ẹ alẹ́ wà ewu àṣẹfẹ́ máa mo ti ire o mú mi. mi ẹ má mú mi ẹ sí àná wèrè ojú ayé rèé o èmi mọ̀ náà o n kò ní kúkú bí kò ṣe o. gbọ́ ọmọ ń kó ẹ eh, àbí alájà mo kúkú ti bímọ tirẹ nù. àìmọ̀jọ́ kù sọ̀rọ̀ rẹ̀ wọn bá fìlà yín ṣe lọ́wọ́ o lè lè bó tẹ̀ ṣe wá wí mi ó tẹ̀ ti dá máa mọ fún ara mi kílẹ̀ tó ń bọ̀. o wọ́n yí wà o ẹ̀rọ rẹ̀ kéde ti bọ́. àwọn ọmọ ẹ̀ náà dé dùn ní ìwọ́ ẹ̀gẹ́jì ọwá ọwá ń dùn ní ọwá ọwá mọ́ríà náà dé yìí dé yìí àmọ́ wọ gbogbo ara ẹ̀ yọ tiẹ̀ bó ṣe ń yọ ni ọmọ yọ ọlọ́mọ wà pẹ̀lú rẹ̀ mọ̀ ṣe jẹ́jẹ́ o. ṣẹ̀rí dájú ó ní ọmọbìnrin kan ti máa ń rí ó dà ní pẹ́ kunlé ọ̀dọ̀ yín yẹn ló ń gbé ṣe mọ̀ tí bá ti ń wá ẹ̀ ọ́rí sí à bọ̀ mo láìkọ́ ọmọ yẹn. ṣé lè kejì lọ́hùn. inú anẹ́kùnlé ọ̀dọ̀ yín gangan ibẹ̀ ló ń gbé ṣe mọ̀ ó sìn báyìí ó look calm ó dẹ̀ fine. kì í sọmọ kankan ó dò lówó òun ó dò ayé lóhun ọlọ́mọdé ògbé ọ lọ tọ́ ọlọ́pàá tó ló bèlè kí n lè wà á dákun. kí ló ṣe fún yín sà. odò ní ẹ bá nífẹ̀ẹ́ rí ló lè wá bó o ṣe wo ohun ajé ayé àtọ̀run ni mò ń wá bí wọ́n ṣe lè lọ kò ṣe é lé ni. èyí á máa gba tẹ́nàtì mi tí mo di wàhálà sí yẹn lọ́rùn mo ká ọ̀rọ̀ báyìí ni mò ń wò sí ọlọ́run. ah agbára mi ọ̀ka. dadi ẹ dẹ̀ ṣú ọ̀nkọ́ tẹ̀ ń sọ yìí. lójú oorun mo ti rí njó tó mú ẹgbẹ́ bàbá rẹ̀ ti ń nà bó ṣe jókòó rèé tí ń kàn lẹ́sẹ̀ lẹ́nu tí ń pé ń tẹ̀lé ọ ni bàbá náà pé ń dákun torí ọlọ́mọ fọlọ́ọ̀ bàbí ọ ni wá mi wájú gbókè rajà. àbí ọ̀nà ń sọ̀rọ̀ ẹ̀ yín tẹ̀ ń conclude ẹ má conclude bẹ́ẹ̀ o. àní ọmọ mọ̀ ọ́ àní ọmọ mọ̀ ọ́. my name is yẹbi kókókó nírọ ọmọ dáàdì mi jẹ mo ń ṣiṣẹ́ ní. yíyá ẹ ṣiṣẹ́ bank tó wà ní ti junction. Ah. ṣe mo ti máa rí ti bá kí àwọn dáàdì bò mo ti ń wá chance tí màá lè fi bá yín sọ̀rọ̀ because mo fẹ́ mọ̀ ẹ̀yìn jù báyìí lọ tẹ́bà mind ni o. Um, unfortunately me time by, okay but mo lè fún yín nọ́mbà mi kẹ́pẹ́. okay thank you. terry terry. yes. triple three. yes. triple zero. yes. nine one. yes. okay call At me. àpè. Yeah. yẹmi yẹmi kó lè yẹmi báyìí ni mo fi sọ yẹmi ṣùgbọ́n mo ṣe ń wo ọ̀fẹ́ kọ́ yẹmi mọ́ rárá. ẹ jẹ́ ẹ mọ́. ẹ ti máa jẹ kókó abẹ́rẹ́ nílẹ̀ Yorùbá ni ṣé ti máa jẹ kókó abẹ́rẹ́ ni. ṣé mo tó rọra jẹ́ tó rọra rìn lọ lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ báyìí dájú ẹ bẹ̀rẹ̀ ṣé bí ilé tèmi ní gbé ìfẹ́ ẹ̀jẹ̀ tèmi ní sùn ah ẹ dákun torí ọ̀nà yẹmi jẹ́ ọ̀yẹmi jẹ́ ọ̀yẹmi má jẹ́ fojú. Ah, ló máa ń tọ ọwọ́ ìlú abami níjẹ́ kó máa dáadọ́ ojú bẹ́ẹ̀. ibi báyìí lọ jókòó sí i mo dẹ̀ sọ fún wọn pé kó jẹ́ ká wọlé wọn níbi báyìí làwọn fẹ́ jókòó sí. yóò ní ọsọ fún ọsọ fún ọ ní ọjókòó sí bẹ́ẹ̀ ọjókòó sí bẹ́ẹ̀ ọjókòó sí bẹ́ẹ̀ òun rárá àdébẹ́ẹ̀. bíbá ẹ lọ jókòó sí i wo wo wo wo jẹ́ nfúlọ́ ọkọ̀ rẹ ká fàyà jẹ́ kí n sọ ọkọ̀ rẹ tí wọ́n sọ jẹ́ jẹ́ jẹ́ ìjókòó sùn lé kó wa mi disturb mi sọ fọ ọ̀nà kan béèrè mi ó ní èmi béèrè mi òun ra ṣé ṣé òun jẹ́ àyàn àbí bó ṣàṣìra. bíbẹ̀ ló jókòó sí ṣé màmá parọ́ ni. ṣó fẹ́ bá máa gùn dán ẹ ìjọsìn agumẹ́tì ìjọsìn ìyẹn bẹ̀ sọ ọ̀rọ̀ ayé rẹ̀ láàdó bẹ́ẹ̀ àrò ní ọ̀rá àdì òmùsọ̀mùsọ̀ fọ ìbéèrè náà jókòó sí ibi náà jókòó sí. ṣẹ́jọ́ bá ṣe máa máa ṣe rẹ̀ yẹn kó máa máa rú kíní sáyà ẹ jẹ́ nulẹ̀ tọ́wọ́ ló nulẹ̀ náà. àgbájé. ẹ́ ayọ̀ mi ti kúrọ́. lẹ́sìn sọ̀rọ̀. agbájé àwa la wà ń bí. kéèmù ṣe lókè ya you calm down you calm down you just wait there àdán àdán ni ìjókòó sókè àbí ẹyẹ. ilé ayé ò ṣe é gbé alùkí àmọ̀ ò ṣe é lọ o ọ̀nà òpè mẹ́ta èèwo la ó ṣe o. mo gbọ́ ó yá ibà bọ̀ torí ọlọ́run ìsọ̀kalẹ̀ solution wa wò ó mọ̀jẹ̀ sọ̀kalẹ̀ jẹ́ ń dúró báyìí jẹ́ wọn kọrin mi. a solution wa o èmi ìṣọ́ ẹ̀ṣẹ̀ ìyá máa bọ̀. mo ti jú ẹ o mo ti jú ẹ o. solution wa. mo ti jú ẹ ni o. bàjẹ́ wọ̀ lè bọ́lẹ̀ o. wọ́n fi ràn ẹ́ wọ́n máa ṣe. kí ṣẹlẹ̀ gan kí ṣẹlẹ̀ kí ṣẹlẹ̀ kó la jókòó sórí igi just wey di àdán adọ́lẹ̀ mi jókòó sórí igi àbí ẹyẹ. àwọn ọmọ wèrè tí mo fẹ́ gbà tó sí ń dé ọmọ wèrè kan báyìí tí mo ní mo fẹ́ tí mo ń pè níyàwó kó sì mọ̀ wo kọ́ mọ̀ wo gbogbo èrò ọkàn mi ni pé tí ìwà wèrè tí ń wù ń gbòòrò tí ń máa mu délé tán pé mo lè rí change o nígbà tí n sì ti rí change o tó ti tún yẹ hànà mọ́ mi lọ́wọ́ kó mọ̀ wo tí nǹkan mọ̀ dọ́kọ àti àwọn pọ̀ nulẹ̀ tọmọ ìbá sàn mí ní ìfọ̀tí báyìí ọmọ gbọ́ kó bá o kí n tó tó bójú òbójú lé ọmọ gbọ́ holy màá máa wo pé à ah, ṣé lórí nǹkan kékeré tí ò tó ra wọn báyìí ìyá kékeré tọmọ ìmọ̀ fi jẹ mí ibẹ̀ kò tiẹ̀ kú kọ́dún náà mi ń jọ kan ní bẹ́lítì onírin. bẹ́lítì àwọn eh, sójà ń lò. tó bá ń gbọ́ kó gán lórí ọ̀dọ̀ mi kó gán lórí ọ̀dọ̀ mi ọ̀nà mi ọ̀nà mi nírin lórí náà mi nírin lórí orí pátá ń bẹ̀ o. tó ti yọ kó sì máa wo èmi ní tètè fura njọ́ tí mo ti mọ́mọ́ ìwọlé tí mo ti nígbà njọ́ òní ká ṣe introduction pé kí n mọ́ lọ sọ́dọ̀ mọ́ mi o ó lóun ọ̀lọ́dọ̀ ya níyì ọlọ́run mo ní kí ló dé ó lé mi nìkan ló ń mi wá wò pé bóyá for better for eh, best for better for best tí wọ́n máa ṣe ni ó fẹ́ ṣe pẹ̀lú mi ni àfijọ́ tíjáde tíjáde tí gbogbo ẹ̀ ń gbóná lalalalalalalala wọ́n dá kí n fi lélẹ̀ fún ọ èmi ń kọ́ lọ ọ̀yọ́ ní oníkíni nílé ọ̀dẹ́jìn. lágbólé nu ẹ. ọwọ́ mi bọ̀ oníwẹ̀kọ́ nílé wa lọ́dẹ́jìn. sọ́ọ́ yẹn jà agbolé nu ẹ ní ọ̀dẹ́jìn. ó ní tó ṣe yún nìkan pé ilé mọ́ mi nísàlẹ̀ àgbàlá ní sanga ó lóun mọ̀ bẹ̀. ibẹ̀ ni mo ti wá wò pé ọmọ yóò ṣe bájà ìwọ tí mo tún wá bá tí mo tún fojú jọ pé tí wàhálà bá tiẹ̀ tó dé bá òun o bá ṣe jà ń jà lélẹ̀ báyìí o mo pé kí mo bọ̀ wá dọ̀ ẹ̀ mo pa ó pé à ah, ó ti mọ̀ pé ó dé o ó mọ̀ pé ó dé o kọ́ mọ̀ wá tó aká mi mọ́ bí kó má tó di àágùn ah, à ń lu ẹni ni mo fi wò pé bóyá kí n kàn jẹ́ kí n fi ara hàn ọmọ rẹ pé mo ti dé bí o tó bá yá ọ jáde wá bá mi ni mo ṣe jókòó sórí igi sọ́wọ́ mi ò wá jókòó sórí igi. wò má yẹ kí n ẹ ṣe kiri ẹ sọ fún primary ẹ sọ fún primary nílẹ̀ o solution gangan ìyẹn ti wà nílẹ̀ ọ̀rẹ́dì àmọ́ tó gbọ́dọ̀ mílẹ̀ travel lọ mí pẹ̀jú ẹnu ọ̀lọ́ ẹni rẹ ló three months wo àkọ́kọ́ question mark àkọ́kọ́ bìrì náà rẹ̀ ṣé wọ́n ṣe introduction. ẹ a ṣe ó kọjá pé mi àti ẹnìkan la wà ń bẹ̀ ni. ẹ ah, ẹ eh, máa gbà wo jẹ́ ọkọ rẹ mo wá discipline gan torí kó bá wò mí ta àwọn aṣọ fọ wẹ́rẹ́ ọmọ kọ̀ọ̀kan nọ́dọ̀ mi àbí gbọ́sọ̀fọ̀ mi fẹ́ yàwó dán mi lè fẹ́ yàwó tó ń sọ fún mi mọ́ òun ṣe èmi jẹ́ máa fọwọ́ mọ́kàn ọmọkàn sọ ọmọ máa fọwọ́ máa la lálẹ́ mi ní máa nà gidi gan máa nà ọmọ rẹ̀ mi náà yóò máa dàbí sọ kí mi náà kúkú obìnrin mi náà ìwọ ìwọ bó ṣe tó yìí. ọmọ tá à ń sọ yìí kì í ṣe pé ọ̀rọ̀ pé ọkùnrin kan lélẹ́yìí o gbélé ìfẹ́ kaka ọdún fa yóò nà bolẹ̀ ni o. nọ́nà yín kakọ solution ti wà fún fún kọ́ra balẹ̀ ṣáì nra má ṣe ọmọ ìjọ sọ̀fọ̀ bá àbá ṣé nra má ṣe tán òun ìmọ̀ máa jí náà rọ akúnlẹ̀ tó ẹmọ twenty four kílẹ̀ aṣù mo máa ń máa bẹ́ẹ̀ náà tún bọ́ fọ́kọ́rẹ́ balẹ̀. tó bá mọ̀ pé ó fẹ́ bá mi rí solution sí i inú mi ò dùn o àmọ́ agbájé mo fọlọ́run ọba bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àwọn àgbàlagbà àjẹ̀bú tìlú yín lọ́ba mi kó wa tó bá mi fi dẹ́rù bọ́ ọmọ yìí tí ọmọ pé mo ní àwọn ọrùn mọ̀lẹ̀ lẹ́yìn tẹ́rù tí ìjà ń fi dópin láàrin mi àti ẹ̀ tí ó sì máa ṣe bó ṣe yẹ kó ṣe àmọ́ tó bá ti mọ̀ pé kò ní í ṣe ṣe jẹ́ tètè tẹ̀síwájú débi tó wàá tàn mí wọlé tàbí tó bá ti gbóúnjẹ wèrè kan lé mi lọ́wọ́ tí ọba ká mi mọ́ bí wo ìjẹ̀bú ọ̀rẹ́ mi àti ẹ̀ dópin. èsì pọ́blẹ́mù jíjẹ́ nǹkan. ẹ máa wá nǹkan fi sẹ́nu. ó ṣí ọ̀rẹ́ mi ó ṣe gan mo dúpẹ́ ẹ jò sí wá ó yẹ kó mò ń náà fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun àmọ́ o èmi ti sọ fún o gbogbo owó tó ti tùjọ tó ti fi ogún ọdún tùjọ èmi kéèké ọlọ́run ọdún kan ni màá fi nà tán ọlọ́run ọba ń gbọ́ hello ọ̀rẹ́jọ hold on hold on yes come in. ẹnu èèyàn kan ló wọlé ẹ kò sí pọ́blẹ́mù rẹ̀ mi. ẹ o ṣe jẹ́ kí n pè ẹ́ padà o ṣe dè létà. mama. kíkẹ́ èmi ni èèyàn kan tó wọlé ta ni ẹni tó ń bá sọ̀rọ̀ lórí fóònù tó ń sọ fún pé èèyàn kan ló wọlé èmi ìyá jòsí èmi èmi lèèyàn kan tó wọlé. màmá ẹ gbójú ah kíkẹ́ kí ni mo wò yìí tata tútù ìyẹn ni pé ìwọ náà bá wọn yàjàkuyà sápá ó mọ ọmọ tó ń ya kínní yìí ni àwọn ọmọ òṣì àwọn ọmọ ọ̀ranù àwọn ọmọ àbí ìpàbẹ àwọn olórí burúkú ọmọ àwọn ọmọ tó ti ṣépè fún àwọn ọmọ àbí ìkọ àkọ ọgbà àwọn ló ń ya kínní yìí. ọmọ ẹgbẹ́ ojú ẹ bá wọ màmá ìṣá àbúrò ìbúkúkú rẹ̀ ọmọ yìí ni àbájọ ọmọ yín fẹ́ bàjẹ́ ni. ó ń ṣépè fún ọmọ mi. ọmọ yín fẹ́ jà wèrè ni gbàtẹ́yìn náà ń gbé ṣépè nǹkan níṣẹ́ níṣẹ́ pẹ̀ fọmọ yín. èmi rò pé ọmọ gidi ni ẹni ń jọ́ tí jòsí mú ẹ wá àṣé nǹkan tó wọ̀ ni ò jẹ́ kí n rí gbogbo pálapàla yìí kó yá lọ wá bó ṣe máa parẹ́ àìjẹ́bẹ̀ màá ní kọ́ lọ́ọ́ ń yọ̀fẹ́ kó lọ́kàn mi. ẹ máa gbọ́rọ̀ sí màmá yìí sọ ṣáàyìn ti kú òun ta ni abẹ́lẹ̀ gbàdúrà wípé kọ́ lọ́ọ́ ń yọ ọ̀rọ̀ kìíní ìkú òun ọ̀rọ̀ yìí. ẹ kọ́ ń yọ kìíní eh. ah, kékeré ṣu ara ẹ ni. ẹ wo màmá so ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ ń ṣe bí inocenti ẹnikẹ́ni lọ́ọ́ máa pa tàtú rẹ̀ ṣé irú ẹlẹ́sìn tẹ́ bá ra mu tẹ́ wá gbé síbí báyìí tẹ́ tẹ́ tún fi kún èròjà ìpolówó ọjà yín ṣáájú òtún ní bùgbàjẹ́ ju bó ṣe ń bù lọ. ẹ wo màmá ẹ wá lé o kí ló ń ṣe yín náà ẹ yà máa pọ kúrò sí ẹ ẹ ẹ ṣọ́ra yín o ẹ lọ wá san pépà ká fi parẹ́ ń gbà yẹn. àmàdásẹ́jọ́ tí ó kọ̀ ọmọ yín ti má yẹ fílẹ̀ irọ́ ni ẹ máa wá ẹ máa wá mi mọ nǹkan tẹ́ ń wá ó tọ́ ń sìn lò sí òsì ń lé máa mọ tẹ́ máa ṣe ẹ jẹ́ gbà kò tí kẹ́ ẹ jókòó. ẹ wo màmá ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín gidi gan-an torí ṣọ́ra yín máa discipline yín máa gún gbogbo òdì yín tó máa bẹ́ẹ̀ ni kẹ jẹ́ kó yín pé kẹ wá lé àwọn ojú orí burúkú mi mọ̀ tẹ́ wá lé ọmọ yín ẹ kó sì lọ dàbí. Hmm mo jókòó délé dání mọ́ mo ṣèyàwó fẹ́ pọ́. ó yá kìlọ̀ fún màmá ẹ̀ torí ọjọ́ tí n bá tún rí ẹsẹ̀ ìyá àjòsí bíbá ẹ̀ á àjòsí máa lu màmá ẹ̀ pa bless lọ́jọ́ ẹ̀ ọjọ́ tí n bá rí ẹsẹ̀ wọn bíbá ẹ̀ máa jọ ìwọ fún ara ẹ̀ lójú wàá máa wọ pé ṣé kíkẹ́ tí mo fẹ́ lélẹ̀. àkìkẹ́. gbẹ́nu sọ̀njẹ́ kì í sọ̀rọ̀ o rí bóyá máa sọ̀rọ̀ nìyẹn ẹ̀yìn yẹn ló máa gbèsè kò ní jẹ́ àsọ̀rọ̀ ṣé o rántí wípé ìgbà tó máa fẹ́ mi o ò sọ fún mi pé máa fẹ́ ìyá ẹ̀ mọ́ o àti wípé fẹ̀kọ̀ tẹ́lẹ̀ èmi ti bẹ ọlọ́run pé ọkọ tí n bá máa fẹ́ báyìí mi ò fẹ́ kó níyà torí gbogbo àwọn ìyá ọkọ báyìí wàhálà wọn ti máa ń pọ̀ jù èmi dẹ̀ ti bẹ ọlọ́run tì èmi wà gbàdúrà kan ní mi ò gbàdúrà kan ní ìyá òjò sí so mo fi ọlọ́run ra bẹ̀jọ sí kìlọ̀ fún màmá ẹ̀ torí ọjọ́ tó bá máa dé tí n bá máa ti nà wọ́n dákú ọkọ lọ bá wọn lọ hospital. wo bí má nà papiles má nà ya jòsí papiles kí ló dé èmi àti ẹ la ríra la fẹ́ra wa àwa ara wa la ríra wa ó dẹ̀ má nà ya jòsí lójú mi lójú ayé mi má nà ya jòsí ọmọdé ò débi ẹ̀rù lẹ̀rù ń bá. fún kí ni. àjẹ́ nìyà jòsí. àjẹ́ nìyà jòsí. wo gbogbo tí ìyà jòsí bá ti ṣe kó fílẹ̀ sórí kí ìyá jòsí ní ẹyẹ kí ẹyẹ wọn kó ju méje lọ kó máa fò lójú òfurufú ṣọwálẹ̀mí tó ń wò yìí jòsí èmi kíkẹ́ tó ń wò yìí èmèrè ni mí èmèrè rẹ̀ kẹ̀lẹ́ òun lọ́kọ̀ àjẹ́ nǹkan tí máa ṣe fún ìyá ẹ̀ mi ò ní tu sọmọ́ tí bá rí ẹsẹ̀ wọn bíbà tó ń wá bí tó wá ṣẹnu ṣàkàṣàkà sí mi á jòsí ìwọ gan wà gbélégbọ. mo dáhùn èmèrè ni kíkẹ́ ah tí mo fi dọ́gbọ́n dẹ́rù bá ìbàjẹ́ nìyá jòsí kó má bàa lùyà lọ pa sílé. Ah! mo họ́ bó ah, ìyá jòsí mo họ́ bó. ẹ kí ló ṣe yẹn. ẹ mo pa ni. orí orí pé mò ń jó lọ́wọ́ òde lọ pa music yẹn. ṣé ẹ̀yin ò gbọ́ ni ẹ̀yin ò gbọ́ àbí ẹ mọ̀ pariwo ẹ disturb èmi nílé. ariwo wo ló ń disturb ẹ ariwo wo. ẹ play hip hop ẹ play wá sí ẹ play ẹ wá lọ ń play àwọn orin orin wèrè báyìí ẹ wà bá ń try ẹ mọ. dúró ná ṣé gbogbo nǹkan tí olórin yẹn ń sọ ń bá ẹ wí ni sẹ́yìn náà gbọ́ ni ẹ lọ́ọ́ pè orí pé ẹ̀yin ìyá òṣì ẹ̀yàwó òṣì ẹ̀yin kìnnì kan gbọ́rọ̀ sọ̀kan ilẹ̀ ni ẹ máa bá ní try ẹ̀ o sẹ́yìn mọ̀ pé indirectly èmi ló bá wù yẹn gbogbo nǹkan tó ń kọ lórin yẹn ń wù ẹ́ ní akínyẹmí ara ní kọ́tọ́ kọ́kọ́ ara. báyẹn aṣọ́wọ́ ti ọ̀rọ̀ pé wà tó wù nú ilé ò dáa. ẹ sunkún ẹlẹ́rẹ̀ẹ́rìn. ìyá náà yẹ ẹ sunkún ọ. mi ti mọ ibi tó bá sí sìn kíní yẹn ni màmá play olórí burúkú olóòsì kẹ́mi mọ̀ ní olóòsì ìyàwó ọ̀dẹ̀ olóòsì. ṣèbí torí pé ìṣírí sí ni yẹn ni ṣèbí torí pé ìṣírí tí bá mú sí mo lọ kọjá ni. ọ̀ sí ibi ẹ. ọ̀ ok ṣèbí torí pé ìṣírí ni tó wá ká. má jà fọ́ nọ́nsẹ̀nsì o oh. bá ṣòṣì òṣì àti ẹ. ẹ má wọ ẹ wá mi ọ̀rẹ́ lọ ìyá mi kiri lọ. máa gbá mi o kiri mi máa gbá ọ̀rẹ́ lọ bá mi yẹ máa gbá mi o bá mi wọ bá mi yẹ lọ yẹ gbá mi o. ọ̀rẹ́ mi lọ wọ wá gbá mi o ọ̀rẹ́ mi lọ gbá mi o ọjọ́ bá pẹ́ lọ. ṣé kó ṣàdúró gbogbo nǹkan báyìí fún yín. ó pọ̀ jù ìnira yìí pọ̀ jù ìyà yìí pọ̀ tí kékeré bá wà léwọ̀n tó bẹ̀ kó wọlé ó ní mí lára débi pé ó ń ṣe bíbi pé kí n kúrò nínú ilé ọlọ́run kí n finú ilé lẹ̀ fún kí n sá lọ rárá kò dẹ̀ lẹ́bi ìyá jòsí ló fà á mo mú kínní wá wọ́n ní kò dáa ipò rí ẹ wọ́ mo mú kejì wá wọ́n ní kò dáa wọ́n ní díẹ̀ tóbi ju ẹsẹ̀ ẹ̀dẹ̀ lọ́lù jọ kí ló fẹ́ bá mi dọ́dọ̀ kéèké èmi fúnra mi mọ̀ pé kéèké ò kì í ṣọmọ tó lálàáfíà àmọ́ torí ó nítorí pé mo kí tí n bá fẹ́ ó ṣe ṣe kí ìyá jòsí nífẹ̀ẹ́ sí mi ìdẹ́fẹ́ kò sí ìyá mi lẹ́nu ó tọ́ kí ló fẹ́ mú mi kí ló fẹ́ mú fẹ́ kéèké fà sí mi lọ́kàn ẹ́. wàhálà tí mo wọnú ẹ̀ rí wo bí mo mọ̀ pé bí inú ṣe ń bí mi tó sí kéèké ọlọ́run níbi tó wà á máa bá mi bínú sí nítorí bíbélì ní ègún ni fún obìnrin tó bá fi oorun dun ọkọ ẹ̀ lórí ìbáṣepọ̀ ó pọ̀ jù ìṣẹ́jú méjì ní kéèké fún mi tí n bá ti gorí kéèkì ìṣẹ́jú àkọ́kọ́ ò ṣe é ní gbogbo tó fẹ́ wá ò ní wá láàrin ìṣẹ́jú méjì tí n bá tún wá gbìyànjú gìrìgìrìgìrìgìrì pé kí gbogbo tó wà lára mi kí n lè dálẹ̀ wọ̀ tó bá tún ti kò ṣe o tó ń bọ̀ á tún sá padà ó tán. wáyé mi wáyé mi ìṣẹ́jú méjì lórí ẹ̀. ẹ ti fi wò yẹn sílẹ̀ má mi sọ fún tẹ́lẹ̀ pé ọmọ yẹn bàjẹ́ mi ò bìlí. fún tó wá ṣe yìí o mi tá a bá dé ó gbọ́dọ̀ kẹ̀rú ẹ̀ kúrò nílé yìí ni. kò ní lọ ó ti sọ fún mi pé píìnì nínú ẹrù tó ń kó wọbí tó wà ní kọ̀rọ̀ tó ń bá dé tó ń bá ba ní gbangba wàá lù mí òun á ráwọn tóògì tí wọ́n bá mi jà mo dẹ̀ ti gba kámú èmi fúnra mi mọ̀ kó lórí burúkú ni kéèké kó tó di pé mo fẹ́ kò dẹ̀ séèyàn méjì tó fa ìyá mi ni victimization victimization complain complain complain eléyìí ò da eléyìí ò da kò ní lọ àbí mo léèyàn máa kúrò sẹ̀ kò ní lọ à àtàwọn afẹ́ kó kúrò lókù tí mi ò bá tí ì pè mí bọ́lá ń lé o ó gbúdọ̀ kúrò ló lè ní sẹ̀. bọ́lá ń lé bọ́lá ń lé kò ní lọ kí ló fẹ́ gbàgbé ẹ̀ kí ló fẹ́. àwọn gbúdọ̀ lọ ni. àbí kí ló fẹ́. mo wà òkè àló máa lọ sẹ́ẹ̀. ó dà pé àsìkò àti sùn tó báyìí mo lọ rest. Nonsense rí ya mi ṣeun yóò jẹ́ nítorí oorun lójú kù ah kọlọmọ mọ jẹ́ yín o sí ìyàwó fẹ́ láyé yẹn o kí ọmọbìnrin tó jẹ́ ìyàwó lé kọ́mọ kọ́mọ lálẹ́ tílẹ̀ gbogbo èèyàn ti sùn báyìí kó sì máa gbá òfurufú báyìí kọ́mọ gbá kíní gbìgbìgbìgbì ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ lè já wọnú kọ́ńbọ́ọ̀dù wa. Ah! ṣé tí ọba wa títọ̀ bá gbọ̀n kọ́ fẹ́ lọ tọ̀ ní ìsìn ṣé tóbi rẹ̀ báyìí kò lè padà gba olúwẹ̀ lẹ́sẹ̀ mọ́lẹ̀ báyìí kó báyìí gbẹ́ ń kúkú mọ́lẹ̀ báyìí. ojú ọmọ mọ̀ rí ibi ẹsẹ̀ mọ̀ lógún ẹ ẹsẹ̀ mọ̀ lógún ẹ kọ́ mo sì kọ́ mọ̀ fi kúkú báyé mi jẹ́ mọ́lẹ̀. ẹsẹ̀ mi sọ̀rọ̀ ọmọkùnrin bíbí ẹ̀ bá mi. Ah, mọ́mì ìyá Kàsálí kí Kini bubu ilé tẹ̀ ń ṣe ẹ wá múra yín ẹ wá kára yín bíi fáìfù àrùn sórí sí àní àyìn láì ṣe pé bóyá kò sí àyè inú ilé tẹ̀ lè sùn sí. sórí ibi tí mi wà enjoy ara mi ni torí pé ibi báyìí fresh air ló wà ń bí bọ̀ inú ilé yẹn kò sí fresh air ń bẹ̀ reason nìyẹn tí mo fi wá sùn sí bíbáyìí ṣé tí àlejò bá wá ń bọ̀ náà nísìn kí wọ́n ka yín mọ́ àyìn kí wọ́n rí pé ẹ̀sùn kí wọ́n máa rò pé bóyá mò ń ṣe tí ò dáa fún yín ni. àlejò tó bá jẹ́ illiterate kò ní láìkẹ́ ṣùgbọ́n àlejò tó bá já sí ó máa láìkẹ́ nǹkan tí mo ṣe á mọ̀ pé mo dá mọ̀ ni mo ṣe sùn sí orí chair yes. ẹ dákun ṣé dandan ní kẹ́ ẹ̀ ṣèkó ni àbíjọ́ mo sì gbé yín wá ṣèkó náà. tó bá ń gbọ́ pentagon èmi ni mi ń jẹ́ bẹ́ẹ̀ mi ti ń gbé kó ti pẹ́ kí n tó bí ẹ rárá ni mi ti ń gbèkó bí mi dẹ̀ ṣe máa ń sọ èkó mi nìyẹn o ò kí ń listing ni tó ẹ kó máa ń listing tó máa ń fi ara balẹ̀ wàá mọ̀ pé bí n ṣe máa ń sọ èkó mi nìyẹn. màámi màámi ewu lè dé èdè èdè tẹ́ ẹ sọ ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ rí pé ni. Kàsálí mo ò lè pé rí. èdè dùn lẹ́nu yín kú ẹ sì mọ rí pé ẹ rẹ rẹ ẹgbẹ mi dẹmi dẹrọ tẹ́ ẹ sọ jàre. bí n ti máa ń sọ̀rọ̀ nìyẹn láti lè wọ́n mo ò listing o farabalẹ̀ kó mọ̀ mo ò lè pé rí ṣé ìṣẹ̀ máa máa wá kọ́ àti pé rí sìn kò lè possible. yàgàsà yẹ mọ̀jẹ̀ ńlá ìfihàn o sẹ́yìn mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ dìde nísìnyí kẹ́ ẹ wọnú yàrá lọ. wàá máa kọ̀ǹtìgò mi. ẹ̀rẹ̀. o fẹ́ kọ̀ǹtìgò mi. ẹ̀hẹ́. no o lè kọ̀ǹtìgò mi èmi ni mo lè kọ̀ǹtìgò ẹ èmi ni mi bí ẹ. yes èmi ni mo gbọ́dọ̀ kọ̀ǹtìgò ẹ. kọ̀ǹtìgò àbí control. kọ̀ǹtìgò kọ̀ǹtìgò wò ho. mọ́mí ẹ má jẹ́ láì fi yín o sẹ́mi ẹ kí mo sọ fún yín ní ìsìn déédé ẹ fẹ́ gbọ́ tèmi. dúró ná ṣé kì í ṣe wípé fàrídà ọmọ òsì rádaràda yẹn ti lọ kó ọ̀rọ̀ sí ẹ ní ọkàn láti lè sọ jáde sí mi sá. go straight to the point jẹ́ kí n mọ nǹkan tó wà lọ́kàn ẹ. èyí tí mo fẹ́ sọ gangan òun lẹ ti sọ jáde fúnra yín mọ́mí kí ló da ẹ̀yin àti fàrídà pọ̀ débi pé ẹ wá sọra yín di orogún nínú ilé sẹ́mi ẹgbẹ́ yìí mi tí ẹ bá sì bí mi sílé ayé yín lè fẹ́ fàrídà o ẹ má jẹ́ kí nǹkan tí ò ṣe nǹkan ẹ má yẹ kó dá wàhálà lẹ́nu lẹ́yìn mo nífẹ̀ẹ́ yín gan o mo ṣe nífẹ̀ẹ́ yín mo nífẹ̀ẹ́ òun náà o. èmi pẹ̀lú fàrídà ṣé fàrídà sọ fún ẹ pé òun lẹ́mìí mi ah, dúró fàrídà kéré sí gbogbo nǹkan tó fẹ́ máa fà yẹn. ẹ wo sẹ́yìn ọmọ tẹ́ ń wo òwèrè ni o kò sì gbádùn rárá kò gbádùn pa ó ti sálárò rí ó sì ti forí lulẹ̀ rí pẹ̀lú. dúró dúró dúró ṣé fàrídà ya wèrè tó mi onífàlídà ò gbàgbó. kò gbàgbó rárá. èmi náà ò bá gbẹ̀gẹ̀. yes mi sọ fún ẹni èmi ò bá gbẹ̀gẹ̀ ó mọ ibi tí mo ti wá ni lábọ́ ni mi ti wá tó bá dé lábọ́ tì ti bọ́ tó bá dé lẹ́ta tì ẹ́ ti ta àwọn ọmọ lábọ́ àwọn òkè ń gba gbẹ̀rẹ́ ẹ̀ yes ah mi sáláwó mi dẹ̀ sán lórí o. ẹ bá gbọ́ máa ń bọ̀ lè máa mú nǹkan ẹ bá tó wéré. ẹ get out èmi gan mu india hemp yes pass through pass through ni mi máa mu mi mu india hemp yes mi sọ fún ẹ o gbọ́ nìyẹn tóun bá lóun mú gbé èmi mú india hemp. ìmọ̀ mi ewu ni sọ́kùsọ tẹ́ ń sọ lẹ́nu yìí ọmọ yìí tún sọ débi pé ẹ ń gbìyànjú àti fẹ́ máa gbọ́wọ́ ẹsẹ̀ ẹ tó bá gba yín nìkan tẹ́ bá mú di lọlẹ̀ tí mò ń sọ o. tí n bá jọ owó ẹ̀sẹ̀ sí fàgídà fàgídà ò ní délé sọ fún ẹ bí fàgídà dẹ̀ ṣe wà yín ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ èmi náà ṣẹ̀ wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ bí fàgídà bá dúró màá bá dúró saipon mi nìyí yes bí fàgídà bá tún wá ṣe kíni tó bá tún bẹ̀rẹ̀ màá bá ṣe kíni màá tún bá bẹ̀rẹ̀ tó bá ń bọ̀ báyìí màá wú ìfẹ́ yes tí n bá wá dìde pẹ̀lú ẹ̀ tí n bá nà ó pẹ̀lú fàgídà sáìpọ̀n mi nìyí kò lè gba méjì fàgídà ò tó bẹ̀ wọ́n bí ìyá ẹ̀rẹ́ láti gba méjì tí n bá tí n bá yes that is straight point uh. yes ogbó ohun ẹ̀ nìyẹn jẹ́ kó dà mọ̀ ṣùgbọ́n nǹkan tí mò ń sọ fún yín tí ò yé yín ṣé ẹni tẹ́ẹ̀ bá gbọ́ tèmi èmi ti gbọ́ ti yín o ṣùgbọ́n tó bá di gòbe èmi ò ní dá sí o bí màá túwó bí mi ò ní túwó ojú wa báyìí lájọ fi rí o mi ní sọ fún yín jù bẹ́ẹ̀ lọ tẹ́ẹ̀ bá gbọ́ tèmi mo ti gbọ́ ti yín ah! torí òlẹ́lẹ́ wa ńlá bọ́ bóyá lábọ́sìndé lẹ́sílẹ̀ tiwa mo ti gbọ́ ti yín. lábọ́sìndé kọ́ lábọ́ lábọ́ lábọ́ ah! èmi ò rán yàn èmi ò rán yàn rárá bó ṣe sáláwò tó bá ń gbọ́ sáláwò tó bá ni ah, ìyá wọn wọ́n dáná wọn bí ìyá wọn ré màá fún un tó bá tún bọ̀ màá tún yẹ màá yẹ màá tún fún un yàrá ìjà ẹ̀ point nìyẹn wọ́n á máa kà ní oníkant oníkant yàrá ìjà fàrídà ò ní kúre. bá bí yàrá yẹ anybody dá kó wá bá mi bí. ah ló bá lọ mo ah kíkẹ́ kíkẹ́ kíkẹ́. màmá ẹ wá ní gbogbo eléyìí ẹ kí ni mo wẹ̀rẹ̀ tá ì yìí ṣé mo sọ fún yín pé mi ò rí ibẹ̀ wọlé ni ẹ lè wá pa fàájì mọ́ mi lára màmá ìwé ẹ ṣọ́ra yín o kí ló dé gan náà ó dàbẹ̀ pé títẹ yín tẹ́lẹ̀ ẹ ti wá fẹ́ mọ́ ọkùn báyìí ẹ wò máa lù yín o máa nà yín tẹ máa sáré kábàkábà kẹjẹ kọ fi yín pé kí ló gan náà èwo ni wèrè. èmi mà ní. ṣé yóò ṣe ogun fàájì yìí ni. tí n bá wá ṣe fàájì kékeré ṣé irú fàájì orí burúkú yìí ni. ẹ ẹ já sí nìyẹn ẹ mọ bóyá ń lọ ni. tòsídà gold ṣé àwọn kọ́mọ ti máa sọ fún yín pé tẹ bá fẹ́ rí ọmọ yín tẹ bá fẹ́ rí jòsì ẹ pè sórí aago ṣe bó rago fún yín kí ló rago fún yín fún ṣe ti rí tí ẹ bá ti wá síbí báyìí láì pé ọmọ yín ìrúkú ìtọ́jú yín rí olójú yín màmá rí ẹ ẹ̀rẹ̀ tí ìwà rí nǹkan kan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí rí ni títí tọ́jú yín máa fi fọ́. ojú tèmi ò ní pẹ́ fọ́. bẹ́ẹ̀ ni ojú yín máa fọ́ àwọn àṣeṣoṣoṣo ṣìkìrì ẹ ṣáà jókòó ẹ jókòó kí n máa ń gbé nǹkan tẹ máa mú wá àmọ́ èmi máa advice yín kẹ́ máa mú o torí kéèkì ni má bá yín fi gbó díẹ̀ sí. igbó. ẹ ṣẹ́rù ń bá yín ni. <laughs> màmá ó yá ìyàjò sí tí ò kánà. ẹyin mo ti gẹ́ẹ̀tì yín èmi ń gbé wá ẹ̀yìn gbà èmi ń gbé wá ẹ̀yìn gbà èmi ń gbé wá ẹ̀yìn gbà ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ ẹ mọ̀ pé wẹ́rẹ̀ pọ́nbélé lẹ gbà ẹ ò ń ṣẹ́rí lẹ́yìn a ṣe ṣẹ́gẹ̀ mẹ́tàlá fún yín ẹ̀yẹn jẹ́ kí n gbé gbóyìn dé kẹ́ máa mú ẹ̀rí nǹkan tí máa fojú yín orí yọ ọkọ bọ́ǹbì tà á máa ṣe ẹsẹ̀ ṣoṣo ṣùn á máa wá bí ẹ ṣáàjò kò mò ń bọ̀ ẹ̀rí nǹkan tí máa ṣe fún yín. Ah. Michelle akókò ọmọ yẹn balẹ̀ bíbí ewu ọ̀dẹ bí ẹ̀ àtàwọn agbèrà ààrẹ kọ́kọ́ balẹ̀ òun rẹ̀ o hmm, ìwúra wúrà dé èrè o. àmọ́ ń fa ah, òní ọ̀mú fa níṣi. n kò lè wí di odó. àgbàjẹ́ bò ló ṣe máa ń ṣe bí wèrè báyìí ṣé ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yóò ti kọjá gbogbo à ń ṣe kíní tíátà ni tó ọ̀ya wèrè ni ó ń bú mi bọ̀ nísìn ó wá mú mi wá sídìí kíní kíní mọ̀rìwò eh, ọ̀gẹ̀dẹ̀ ó gbé odó ó gbé odó ti wo fíìmù bíi wèrè ó wá gbé odó tí àwọn tíátà máa fi ṣe kíní babaláwo gbé sídìí kíní. bọ́tà àrẹ mi fẹ́ wèrè o. àrẹ mo ṣẹ́ mi òmùsẹ́ mi kú ẹ̀ṣẹ̀ mi èmi rẹ̀ sọ fún ọ kó máa bọ̀ onídìí mi sọ fún ọ kó máa bọ̀ níbi dá ọjọ́ méje rẹ ọjọ́ méje wa pé láyọ̀ bẹ̀rẹ̀ ọmọdé mú dípò náà kò dúbọ̀. ọ̀tẹ̀ rí lọ́wọ́ mi o ọ̀tẹ̀ gidi ni o ọ̀tẹ̀ tó bàtẹ́ tẹ́ di eh. mọ̀ ń wúlẹ̀ rọ. òun rè o. ọmọdé mògù òun pè nẹ́fọ̀ ó mògù òun pè nẹ́fọ̀ òun rè o bébà <laughs> yẹ pépà mò ń bọ̀. kò gbọ́dọ̀ bá arékété ní sàwọ̀ sẹ́kẹ́tẹ́ ọ̀sẹ̀kẹ́tẹ̀ màgbò ní ẹ̀ ó yá òde o ẹ ṣílẹ̀kùn ayọ̀ mi o ẹ̀hẹ́n òṣèré yẹn o òun rè òka òka ròmù ò náwó mi ń máa kú ọrẹ́ o ó ní ròmù pé keje ní ti kiri ní ti rí mọ́lẹ́ o òka ròmù ò náwó mi kó fi sọwọ́ kó fi gbá irin náà ṣubú o kó fi gbá màlúù aṣubú o kó fi gbá àgbò aṣubú kó fi gbá ọmọnìyàn aṣubú o. ìdúná tí nǹkan mi ń sí ọ ní àgbàjì nígbà tá à ń sọ tá à ń sọ tó jẹ́ pé à ń sọ̀rọ̀ pé ìyàwó mi rẹ̀ mi jẹ́ olóòmọ lọ́mọ òkàjáde kí ló ká ní í ṣe pẹ̀lú ti ń bẹ́ ńlẹ̀ yìí. ààrẹ mo dẹ̀ ń ṣẹ́ mi òun ṣẹ́ mi máa purọ́ rẹ̀ òun ṣẹ́ mi jẹ́ kí n sọ yóò bá rògbò jẹ́ kí n sọ rẹ̀ òmùsẹ̀ mi o kò dá gan yẹni yẹ lè sọ ara mi yẹni yẹ sọ bọ ìjẹ̀bù wọn mọ̀ sọ wọn dédé wọn bọ́ sẹ́mi sẹ́ ara ah, ìjẹ̀bù àná ẹ̀rùn méjì nọ̀wọ́ káṣíògùn káṣíòdì náírà mu kó gbọ́ sọ́wọ́ ìjẹ̀bù nípè nọ̀wọ́ òun rè wo kó wàá wò sọ̀fọ̀ ó kọ̀wé kó darí díẹ̀ ni àbí wò sọ̀fọ̀ ah kí máa ṣe òná ẹ̀rọ o ẹ̀rọ kan ṣoṣo òná òun sọ̀fọ̀ bó wàá fi gba ntọ́nbu ntọ́nbu aṣubu tọ̀ kútọ́ nìkan ní jẹjẹjẹjẹgbẹgun ọgbẹgbẹ wọn yọ sí ìlú yọ. ní òkà yìí. ó sọ ohun tóun kó fi gba aṣubú kó sì máa lu aṣubú kó sì àgbò aṣubú. èrì mú ẹ ọjọ́ keje òun lé nílẹ̀ níbèrè. ní òkà tí òkà lásán lásán yìí òkà eléyìí mọ̀ ló ń sọ ìjẹ̀bú. ọjà rẹ̀ ló máa ń gbà mí lọ ń sọ èmi èrì irun mọ́lẹ̀ ńlá ìpínlẹ̀ o like rẹ like rẹ. èmi kí n fi gbá ọ kí tó bá tẹ̀ jẹ́ pé ó ṣèṣì bá ọ tó bá dàlú lè ṣe bí ká ìtàn sí ọ lẹ́nu kí ó kú bẹ́ẹ̀ ó ti sọ yọ. yẹ yẹ mi ìjẹun àárọ̀ kọ́ni ọ ìjẹun. ìjẹ̀bú wa dúró kárẹ́ ọjà ọjà òmìnir ó possible kò ti rí mi rí ó dẹ̀ possible kò má ti rí mi rí mo mọ adventure pé o tẹ̀lé rí mi rí but wàá máa gbọ́ orúkọ mi in case tí o bá mind máa ṣe short introduction èmi náà ń pè ní crack aka American lollipop ṣé o mọ nǹkan tó fẹ́ ṣe fún mi nǹkan tó fẹ́ ṣe fún mi ò pọ̀ rárá ẹ̀mí ẹ̀ nìkan ni mo kàn fẹ́ gbà sìn. kí ló ṣe àwa ṣe ní bíbá yìí mẹ́rin àwọn wá ṣiṣẹ́ ń bí ni o torí kò séré ní Moscow Malaysia tó dẹ̀rí everybody ń lọ yẹn iṣẹ́ kárakára ló ń ṣe níbẹ̀ bèrè lọ́wọ́ pa kó bìtà ló kó bayúbà àwọn ọmọ ọ̀lẹ́bẹ̀ àwọn ni wọ́n ń ta kidney àwa ṣeré ń bí o kò comport ọ̀hẹ́s. ẹjọ iye kíye tẹ bá fẹ́ lọ fún yín. shut your trash idiot ni ẹni how old are you èlò ló ti parí ní ayé ẹ tó ní pé iye kíye tí a bá fẹ́ ìwọ máa sọ ṣé o lè sanwó mi ni. láìsàn nǹkan tí a bá fi ọmọ nice one ó ní pé o ti ṣetán láti adapt pẹ̀lú gbogbo times and conditions mi àbí tẹ̀tí èbèlè jẹ kò gbọ́n kan tí mo fẹ́ sọ eléyìí tó kéré àti eléyìí tó tóbi nínú ẹrù ẹ o máa pack everything na o dẹ̀ máa kúrò bí báyìí tí o bá believe pé o lè fuck pẹ̀lú mi thou shall not fuck with crack and get the fuck away with it tí o bá me. I swear that by tomorrow morning, you might detonate. ọmọ yìí tẹ̀lé wọlé ǹsìn kó bá park ẹrù ẹ̀ ilé tó kéré àti ilé tó tóbi nínú ẹrù ẹ̀ everything right now máa ní mi lára o tó bá ní mi lára buy bá ewì bí ọmọ lè kéwú ni o mi ò school Yeah, this way this way win over. wọ́n ní bó ṣe ń lọ bọ́ sí rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní kó gbogbo ẹrù ẹ̀ tó bẹ̀rẹ̀ sí kó gbogbo ẹrù ẹ̀ àṣé kò tiẹ̀ lé àṣé kò lé kí lè ṣe pé mi mọ nǹkan tí mo lè ṣe ojú ló ń lè especially if you say àìjẹ́ bẹ́ẹ̀ ká ní ìgbà tí mo ṣe ń jẹ́ ọkọ mi ká ní ìgbà tí mo wà ní ṣọ̀gọ́ òde mi ah màá dúró tì ní màá dúró tì báyìí tó yẹ pé ah mo wá gbà pé òun yọ ọkọ màá mi ó ṣe jàre ọkọ mi. bọ́láńlé màá àwọn tó wá bá mi fi ìbọn lé olórí rẹ̀ yẹn jáde níbo ló ti mọ̀ wọ́n rí màámi ṣe fẹ́ gbọ́ àwọn tẹ̀ ń wo èèyàn ọlọ́pàá ni wọn. ọlọ́pàá ni wọn. department wọn àwọn tí ò bá gbọ́rọ̀ wọ́n máa ń dì pẹ̀lú wọn ni láti gbọ́rọ̀ ẹnu wọn. bẹ́ẹ̀ ni wa. ìyá jòsí. jòsí. ìyá jòsí. jòsí. ìyá jòsí. jòsí. ẹ kú ọ̀rọ̀ ọmọ hmm. pẹ̀lẹ́ ọ̀sẹ̀ yóò lè parí kí àwọn tó wá lé kéèké jáde pẹ̀lú ìbọn kan tó wá lé yín lé. ìyá jòsí mo gbà ní àdúrà pẹ̀lú ak forty seven wọ́n á fi tì yín jáde. ak forty seven. nínú ilé yín wọ́n á fi ìbọn sí yín lórí wọ́n á tì yín jáde wọ́n ò ní pa yín o wọ́n á kàn dẹ́rù bà yín bọ́n ṣe dẹ́rù bà kéèké. kí ni mo ṣe tó tó bẹ́ẹ̀. ẹ ṣe ìyá gidi tí wọ́n bá ní kí ìyá gidi náwọ́ tí wọ́n ní kí àwọn ìyá gidi àwọn ìyá tó ń dúró tọmọ tó kì í ṣe ọmọ lọ́nà kí wọ́n wá sí ìpàdé ọlọ́run tí bá rí yín bẹ̀ máa ń nà yín kúrò bẹ́ẹ̀ mo mú kíní mo mú kejì wá torí kan ò bá wọ ẹsẹ̀ àwa tẹsẹ̀ ò bá wọ ìdí àyẹ̀ tídì àbáyẹ̀ kò ní nírun lórí kí ló dé gbogbo ọ̀rọ̀ lẹ́dẹ̀ fi sọ fún mi ẹni pé kí n lọ fẹ́ òyìnbó mo dà á mi ì ní físà mi ò tí nílùú òyìnbó dé mo ti máa fóyìnbó wálé ìbò mo ti fẹ́ róyìnbó bí dọdọdọdọ ẹ ṣàlẹ̀ ẹ̀fẹ́ èèyàn dúdú èèyàn pupa fòó tó jọ bí òyìnbó ṣe bóun ló gbé mi lọ́dọ̀ kéèké èmi fúnra mi mọ̀ kéékèèké ó fẹ́ ní wèrè díẹ̀ lọ́wọ́ síbẹ̀síbẹ̀ mo fẹ́ wọlé tó bá wá jẹ́ pé kì í ṣe òun tó dàbí ọgbọ́n tó lé kéèké jáde ṣé kéèké ò ní pa mí nítorí pé mo bọ̀wọ̀ fún yín mo gbàgbọ́ nù yín mo rí wípé ìyá èèyàn èèyàn gbọ́dọ̀ kọ òun sí lẹ́nu àìka ìmọ̀ye àwọn ọmọlẹ́dẹ̀ ti ṣì lọ́nà tẹ̀ ti ba ayé wọn jẹ́ lórí wípé má fẹ́ yìí má fẹ́ yìí eléyìí ni kò fẹ́ èyí tí mo fẹ́ rèé ìyá jòsí máa ṣe ìpinnu mi fún yín ara yín àkọ́ tí mi ò bá ṣe ẹ̀ lémi kọ́ ni jòsí ẹ wò ìpinnu mi wà nínú. jòsí má bínú tó bá bínú ju báyìí lọ ó tó bẹ̀rù jù bẹ́ẹ̀ ó dẹ̀ máa wá ó lé ojú ló ṣe mí o mo ń wá ìyàwó tí wọ́n máa pọ́n mi lé tí wọ́n tó yẹ pé tí wọ́n máa raṣọ ra oríṣiríṣi nǹkan gbé bọ́ọ̀bù tàwa mílìkì nǹkan kan tí bá débí tó máa kẹ́mi sọ́tún kẹ́mi sósì tó máa ṣe kejì ẹ̀ irú ẹ̀ ni mò ń wà mi mọ̀ pé olóríire lọmọ yẹn má bínú ṣùgbọ́n wo gbọ́láńlé yẹ ká pa ìtì. ẹ ṣáà máa mi ò bínú. ẹ ń bínú. Ah, mi ò bínú àlóhùn mi ló sàn yìí ah, èwo ni bíbínú. bẹ́ẹ̀ ṣe ń pariwo ẹ̀ tún bínú kí ni mo kí ah kí ni mo bínú sí wò ó máa jẹ́ kó mọ̀ pé mi ò tán lé ó ti jọ mí lójú máa jọ ẹ lójú máa fún ẹ ní ẹ̀bùn máa fún ẹ lówó tó rò pé bí a mọ nílé. ẹ má bínú ẹyin sùúrù ó ṣàtìbẹ ẹyin mo ti yọ wọn obìnrin tó bá wọn kò fẹ́ ṣé ti rí ìwọ náà ọkọ tó bá wọn sí fẹ́ gbogbo nǹkan bá ti mú wá nínú ọ̀rọ̀ ìtìgbà ṣé ti gbọ́ bí olóògbé mi gbọ́ ó má bẹ̀rẹ̀ ẹ lé o wọlé wọlé wọlé wá ń tiẹ̀ ṣògo fúnra ẹ̀ iná lójú iná lẹ́nu ó ga o ṣó ti rí ara àtúnṣe tí mo ní o máa bá mi túnṣe ló ń wò yìí o o ti ríbi tí ilé yìí bàjẹ́ dé ìwọ ló láti túnṣe fún mi jókòó jókòó síbí. Si Farida wo ọmọ tó jókòó yìí àlejò tí mo mú wá fún ẹ nìyẹn mo dẹ̀ fẹ́ kó máa ṣe dáadáa sí torí tí n bá ní kí n ro ìwà ẹ bó ṣe rí ó yẹ kí n lé ẹ jáde nínú ilé ni bọ̀mí ò ní ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n ní nǹkan tí olúwa ti so pọ̀ kẹ́nikẹ́ni kó má ṣe yà wọ́n ìdí nìyẹn tí mi ò ṣe lé ẹ kúrò ní ilé tí mo wá ní instead kí n lé ẹ kí n kúkú mú ìyàwó mi wá tẹ́jọ́ máa máa wà nílé tẹ́ máa jọ gbé nù ilé yìí kò yẹ sìn ìwọ́n tiẹ̀ mo fẹ́ kó orin tó dìs ara ẹ̀ sí sórí bó ṣe ń wò yìí inú iná ló wà o inú iná àárín iná òun ni mo wá gbé ẹ sí mo dẹ̀ ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí mi ò sọ fún ẹ òun láti wà bí wèrè ìyẹn ló fi lè pẹ́ inú ilé yìí ọ̀rọ̀ mi yí ẹ sórí ọ̀hún tó ń wò yìí ẹkùn ni o ìwọ́dẹ̀ ni erin ni ẹ koríko téèyàn bá tẹ̀ ń kọ́. àtẹ̀gbé ni màmá. àtẹ̀gbé pátápátá ó máa tẹ̀ ó máa rẹ̀ fínfín tó ní rí ẹ mọ́ tó bá lórí ẹ burú. màmá gbogbo koríko tẹ̀ ń sọ yẹn kò yé mi ọ̀rọ̀ tèmi bí wèrè bí wèrè ká sọ̀rọ̀ bí wèrè kò yé mi ẹ̀ lámọ́lẹ̀ àbí. ẹ̀hẹ́ good fine nice wàá wá júwe ara ẹ fún wa introduce ara ẹ bó o ṣe jẹ́ gangan introduce ara ẹ sí. actually èmi àsọkọ mi àti ríra lọ́dọ̀ màmá a dẹ̀ ti sọ̀rọ̀ dáadáa ó sọ wípé mi àti àjọ máa ma gbé nínú ilé yìí ni sórí gbogbo eléyìí tó ń ṣe rádaràda ẹ kò kàn mí kò rá mi ṣùgbọ́n mo rò wípé tó bá yá tó bá pẹ́ ò ṣe máa fi sílẹ̀. èmi ṣe rádaràda. kò kàn mí o mo bẹ Ọlọ́run kí ìbágbépọ̀ èmi àti ẹ kó ládùn kó lóyìn ìyẹn tó bá fẹ́ o tó bá dúró sórí owó ara tìyẹ àmọ́ tó bá fẹ́ no problem. yes nice good like yeah. ọ̀rọ̀ ló gbọ́ yẹn ọ̀rọ̀ gidi òun ló gbọ́. sìgá òun fi mí fa sìgá. gbogbo ara mi ẹrù èéfín irú èèyàn wò lè Eh? kò tẹ̀ ní dà fún yàrá ìyá ẹ̀ ìwọ ọmọ òṣì dátì dátì ọmọ tó bí tó ọkọ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ stupid and idiot ká ayé mi o wo bí wọ́n ṣe ń wò wọ́n náà wò bí kàárí fọ́ ó mọ̀ kan tó yẹ kó ṣe sí. ebèrè jáde nílé. what what an insult. sori pórí ẹ ti burú orí ẹ burú ṣé èsì tó yẹ kí wọ́n fọ̀ padà fún un yẹn o ò mọ irú èsì tó lè fọ̀ padà fún what are you taught kí n tó yẹ kó sọ nìyẹn. màmá idiot lélẹ́yìí. sọ mí mo ti fi idiot yẹn bú lẹ́ẹ̀kan náà mo ti sọ idiot láì mọ iye ìgbà ìyẹn nìwọ tó rí wí sọ mí ìwọ náà bú tí ẹ padà. orí eléyìí ó pè ní màmá. àbólò sì ni ẹni àbí kò fẹ́ dáa fún ẹni ayé eléyìí bá ti bàjẹ́ kẹ́ ẹ eléyìí bá ti yà wèrè eléyìí tó lọ́ọ́ fọṣẹ́ yí mi ó máa fọṣẹ́ yí mi kẹ́ ẹ níbí báyìí níwọ̀n tó yẹ pé kí n tó mú ẹ débi ṣe ló ń bá ẹnu tó ń sọ fún mi pé ó máa sòkè dilẹ̀ òdebí tó ń sin òdọ̀dẹ̀ ó ti jẹ́ kí fàyídà kú ẹ láyà jẹ́ wèrè ọmọ. jáde níbí báyìí. mama mo máa sun yín. wàá sùn yálàjà ẹ àbí kí ló sọ yẹn náà. mama mo máa sun yín bí ẹran. kí ló sọ ọgbọ́n kan tó sọ ń sìn. sórí ìwọ o máa wo fíìmù kan tó ní dúró wò tán màmá ẹ wo ṣá. wàá sùn ìyá alájà iná wàá sùn bàbá ẹ̀ ná gbogbo fámìlì ẹ̀. kò ní dáa fún mi ṣé tó bá wà tí ẹ fẹ́ sun mí ná ìwà máa wò wọn kó sun mí ná o tún lè béèrè lọ́wọ́ mi nàbà tẹ́lẹ̀ ò tọ́jọ́ máa tọ́ yẹn náà. ó rìn díngán o ó dẹ̀ ti jáwèrè bí mo ṣe wù ẹ́ yìí ó tiẹ̀ ó ṣe múròdé rárá ó jáwèrè ìwọ burúkú yìí ah kí ló bẹ ẹ eh? kí ló bẹ ṣe bẹ ẹ. sọ fún wa sẹ́yìn náà. pọ̀pọ̀ yìí ní sẹ́bẹ̀. lọ sọ pé màá sú ẹ pẹ̀lú ṣé àmọ́ ẹ̀ tó sọ yìí. yìí ní sẹ́bẹ̀ mọ́. gbogbo ara ní ọ̀rọ̀ mi o ah, fàrídà ni o. báwo oh, ah, oh. ṣe mi ò ṣàkóso mi máa ṣe mi ò láìpẹ́ jòjú orí. ẹ kí ló ṣẹlẹ̀ Kasali àbílẹ̀ ìyá wẹ̀rẹ̀ ni ìyá ìwòrán bẹ́ẹ̀ sọ wáyé ẹgbẹ́ bàjẹ́ ni màmí. Kasali kí ló ṣẹlẹ̀. o ti bá fún mi ná. ẹni ẹ ẹ àjẹsù parí náà. kí ló kí ló dára sí ọmọ pọ. sọrí ìyá ẹ̀rọ ló fẹ́ dàrí ìnà àti ẹ̀rú. jẹ́ kí n sún ah. jẹ́ kí n sọ sún yà. fàyín náà bó sí èrè ni mọ́mí ẹ̀yin náà àti ẹ̀ tí ẹ̀ lè sọ èdè gòkè. ẹ ti sọ yíyí dẹ̀ sọ láti jẹ ẹ ti sọ nù. ó sì dàgbé ẹ̀. wọ́n dẹ́ gbọ́ ọmọ sí wọn lójú. ó gbẹ́jọ. kò fẹ́ dà fún ọ. ó gbẹ́jọ yẹ kí n sún gbogbo. ó yà wèrè yìí. kò fẹ́ mọ́mí. kasani. kasani. Kasali mama bàbà mama bàbà Kasali Kasali agbègbè ní ojú ọmọdé àmọ́ má bàbà. Ọ̀nà ọ̀nà yẹ mẹ́rẹ̀ wọ ọtí kú lẹ́ni ọ̀yẹ́ ọ̀nà. Kò sí ọ̀kan bí kò wá bí. Kò wá bí ojú ń dùn mí ojú tèmi ti fọ́ mo ti dá fọ́jọ́ àbí. Yíyọ̀ ẹ pilẹ̀. Ọmọkùnrin tuntun kó wà lẹ́ẹ̀dẹ̀ lẹ́nu gbogbo ọjọ́ ayé wà láwàá wẹ́rẹ̀ kò ní dáa fọ́ wẹ́rẹ̀ ìwọ o ti kú lónìí o ti kú dáwọ́ dáwọ́ dẹ́. ó ṣe ti dá báwọn ṣé ẹ rí ẹjọ́ torí ọlọ́run bó ṣe wà yìí ẹ mú bọ́ọ̀tà kí n bẹ́ háì. a ìlú burúkú ni ibi ẹjọ́ nítorí ọlọ́run ò ní lọ́gbọ́ èèyàn lọ́rùn. lọ́gbọ́ èèyàn lọ́rùn wèrè wọn ẹ wọ ẹ má bẹ̀ mí o. ó yẹ ẹ mú jáde inú kí n bẹ yín àbí kí n bẹ òun ẹsẹ̀ kan bẹ àbí kí n bẹ géètì yín mọ́. tó torí Ọlọ́run tó. olórí burúkú ni wèrè tó lóun fà dídá ṣé ẹsẹ̀ wà nù kéèyàn ò fẹ́ ọmọ burúkú ni mo wá fẹ́ ọmọ burúkú wọlé lórí kí n lè gbọ̀n ìyá wèrè nù lára rẹ̀ kí n lè sọ déèyàn gidi ó wá bẹ̀rẹ̀ sí ní dalé tọ̀dọ̀ mi rú. ṣé èmo yẹn nífẹ̀ẹ́ èèyàn mo nífẹ̀ẹ́ rẹ̀. ó wá mú mọ̀mọ́ tọ̀dọ̀ tèmi ó mú epo èbó kẹrosíìnì ó rọ́ọ̀lù wọn. bẹ́ẹ̀ mọ́ mi ti ṣe mistake lọ bí náà nìsín tí náà ti mú wọn lásọ ẹ jẹ́ kí n pa kó lè bá àmọ́ ẹgbẹ́ mi gan ya wèrè ah! oh! oh! oh! ẹ̀jẹ̀ ń bẹ́ o ẹ̀jẹ̀ ń bẹ́ Fàrídà òkú látàná ẹ̀jẹ̀ ẹ kàn jẹ́ kémi bẹ́ ṣẹ́ni tí má ti lè bẹ́ sí méjì dọ́gbadọ́gba fàkàtì. lára òró lára òró lára òró lára òró ẹni bá ṣe hà sàárà ọ̀rọ̀. nítorí ọlọ nítorí ọlọ jọ jọ nítorí ọlọ nítorí ọlọ wá jẹ ẹnubọta. kíni yẹri ah yóò rí kí náà ń gbé èyí tí ẹ ṣe mọ bọ akọsí rẹ lọ mo kó ibú rẹ lọ. ara mi kí ni. èmi ló pa ẹ lórí. ní máa pariwo lé ọlọ́run ọ̀nà. òkè òkè ó yà dúró náà kí ló ń fún ẹ lágbára rẹ pé o lè máa dúró wájú mi sọ̀rọ̀. kò sí nǹkan kan mo gbẹ́kẹ̀ lọ́lọ́run mo gbẹ́kẹ̀ lọ́lọ́run ta ni wọ́gàn ta ni ọgàn tó ń ṣe bí wèrè. o wá fẹ́ gbọ́ wọn kan sí i kí ló fẹ́ kó ṣe fún mi ni pé ìwọ́kọ̀ gba mẹ́fà mi kò máa gbẹ ọkàn. ìgbà kankan ìgbà kankan gbogbo tó gbogbo tó jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn tí tó fi ṣe báyìí tó ṣe báyìí tó ṣe fi wèrè gbogbo ẹni mọ̀ mọ̀ gbogbo ẹni mọ̀ ti mà wá ti gẹ̀ẹ́tì ẹ̀ òògùn ló ń lò ògùn ló ń lò tó fi sọ pé kémi ọkùnrin tèmi jọ ọkùnrin kémi ọgbà wọ mẹ́fà kí wọ́n gbé mi lẹ́yọ kan. ókè ókè ókè ókè mo máa bẹ fi èyí kun mo bẹ bẹ fi si gbá mẹ́jọ ìmọ̀ àgbà àfọ. ìgbà wà ń pa ìgbà wà ń pa ìgbà kankan. ìgbà mi ìṣe mọ́ mi wà á mọ kó sí lọ. ìwọ òṣè mọ́ wà á mọ kó sí lọ. ààyè ìwọ òṣè mọ́ àyè. àmọ́ kó sí lọ. àyè ìwọ òṣè mọ́. èmi èmi èmi èmi ìgbà kí ló tó kí ló tó kí ló fún ìgbà ṣọdá. ó lọ sí o. ó eh, lè ṣe fún o. mi ò mi ò fi mi ò fi kankan gbà o mi ò mọ ohun tó kú lánìí. mi ò sọ̀rọ̀. ẹ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ mi kàn já mo kàn já lọ́rẹ́ mo já ń pàṣẹ ni yóò sì mọ yóò mọ kó kúkú bòyàn yóò mọ nàyàn yóò mọ nàyàn ṣé mo wá wà nù ẹranko ni mo wàá ná ọmọọṣẹ́ rẹ ni. fúlàní mo ìjókòó wọn náà ẹni kò dìde. kò sí tí ó ṣe kò sí tí ó ṣe bó ṣe wà kò bá lógún ọdún bẹ́ẹ̀ tó bá títọ́ bá ti pọ̀ sí lẹ́nu yóò yóò yóò dìde. mo ń bọ̀ màá màá kà pọ̀ sí lẹ́nu ní ọ̀bà. ìtọ̀ ọ̀la. ètò tí wọ́n lé mi. ẹ bọ̀dọ̀ ẹ̀kú kọ́jú lọ ẹ̀kẹ́ dúró sí lẹ́wọ̀n. ẹ ti kí ni síta tẹ́tọ̀ lọ́dẹ́fẹ́ kọjá rẹ̀. ẹ ṣe ṣe ẹ ní wàá ṣe kìnnì jésù ni àbí kìnnì jọ́nà. ó ti dìde. èmi eléwèlé ọmọ ọtí tó bá lóyún ọ̀dà lóyún ọ̀dà tó bá pèyàn ní bàbá èèyàn bàbá ẹ̀ lèmi jẹ́ èmi onítọ̀ ewèlè èmi onítọ̀ olòṣì tí mo tọ̀ sí lẹ́nu sọ̀rọ̀ tí mo tọ̀ sí lẹ́nu yàyàyàyàyàyà. ewé mi gan da ìmọ̀ mo ṣe lè sọ̀rọ̀ ara mi yéé yóò sì mọ gbogbo nǹkan kékeré báyìí yóò sọ dìjà ni yóò mọ yóò gbẹgbẹ gbẹgbẹ gbẹgbẹ gbẹgbẹ gbẹgbẹ nígbà tó jẹ pé blọọkù ni mọ bí tírénì ó sọ mí di blọọkù àwọn àfọkù blọọkù yóò tó rú àwọn ògò wẹ́wẹ́wẹ́ sí gbogbo ẹ̀wọ́ rẹ ti di ó ti di pẹ̀tà sọ́tọ́ òkà ti ń gbé mọ́ ìlú ìṣubú ló gbé ọ̀dà mi yóò sọ́tọ́ sọ́tọ́ ọkọ̀ yẹn gbẹ̀rẹ̀ àbúrò mi ọ̀rọ̀ kékeré báyìí ń sọ níjà ní ìsinmi ikú dé sí ọnu lẹ́yìn kan tọ́kú wò kan tọ́kú la kan tọ́ everything wò tó lójú sí i. wo màmá ẹ̀yin ẹ̀kú àwọn èèyàn tó bá yè é kó bá mi nulẹ̀ bàbá yìí ti gbé ikú wọlé o ọkọ̀ yẹ́ ẹ wà lápò mi àpò mi ní gbé ẹ̀yin náà gbà tí má bàa lọ fọwọ́ lẹ́nu ẹ mọ̀ pọ́kùnrin ni wọ́n ṣé gbogbo yín lè pè ni.

àwa tá a jẹ́ bàbá inú ilé yìí àwa la jù ú ọyá sọ̀rọ̀ wò afẹ́kọ́ gbàbẹ̀ kọ́ gbàbẹ̀ dákú ni nígbà tó lọ́wọ́ sí ní kọ́ gbàbẹ̀ dákú orí bọ́ yorí yọ ọ̀nù. <laughs> ọlọ́run kẹ́ni tí bá mú lẹ́ni ṣebí ìní tí sọ̀rọ̀ méjì ó ti máa gbẹ́nu bébébébé àbíkọ́ yọwọ́ ìkúkú yọwọ́ ẹ̀sẹ̀ sí mi báyìí bá mi fà báyìí bá mi fà á jájọ jájọ pò bá mi bá mi fà á gbọ́ ló ka gbogbo kan ní ọmọ wọ jẹ. ọlọ́run ó ṣeun ó ṣeun ó ṣeun tí ọba sí ọ̀nà tó bá ń gbé gbà kò sí bí mo ṣe lè rí ọmọbìnrin mú o dúró ná sí ẹsẹ̀ ní kí èèyàn fẹ́ rù rẹ́ kéèyàn fẹ́ sílé ní ìrètí pé tí èèyàn bá fi ọ sílé tán èèyàn ò rí ọ séńjì sí dáadáa àmọ́ yẹn ti ń ṣe aṣẹ́wó tí ń bẹ lóòtẹ́ẹ̀lì tí wọ́n ti gbòórí ayé ara wọn kú tó jẹ́ pé ọkùnrin kò kàn déédéé yọkàn déédéé mú wọn yóò sì tayé wọn sí wọn sì ní débẹ̀ mọ́. àmọ́ iye àwọn obìnrin tó ti jẹ́ pé bí kò yọ̀gò bí kò yàdá bí kò yọ̀bẹ onìkan náà ni ẹnì sọ lọ́hùn tó jẹ́ pé ọkùnrin kan ni ó kù sí lọ́wọ́ tọ́lọ́hún ó sì fi gbàgbẹ́ tí ó sì ṣe ń jẹ ayé rẹ̀ kí ló wá dé ńgbà tẹ́mi rò ó yẹ kémi rí ayé tiẹ̀ séǹjì tó jẹ́ pé ogun gún àdá gún ọ̀bẹ bíi kó lù mí kùkù lórí ìjọ́ mi ìní jẹun mọ́jú ìjọ́ mi ìní jẹun tí ì dalẹ̀ kí ló dé kí ni mo ṣe ẹ́ tí ó bá jẹ́ pé ọ̀nà ọ̀ka tọ́lọ́ nǹkan gbé ọ̀rọ̀ mi gbà tó jẹ́ pé ọ̀pẹ lọ̀pẹ ọ̀pẹ lọ̀pẹ rẹ ọ̀pẹ lọ̀pẹ rẹ bàbá ayé ìbá yẹ ẹ̀yẹ mi ọ̀pẹ lọ̀pẹ rẹ tí ó bá jẹ́ pé ọ̀pẹ lọ̀pẹ ọ̀ka tí mò ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àti pé kọ́lọ́hún dárí jì mí torí pé èmi náà mọ̀ pé kò yẹ kí n gba olóòka àmọ́ tí n bá dọ́gbọ́ olóòka dé yìí kò sígbà tó ní gbàtà dé kó gbé Sunday lé mi lọ́wọ́ jẹ́ àjọjà nísìnyí nígbà tí mo tí mo tí mo nà lóka wájà tó nà kalẹ̀ tó yẹ mo mo tọ̀ sí lẹ́nu sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run bí ìyá níyì tó jẹ́ mọ́ mi mo ṣe tọ́ mi dàgbà tó láti kéke ìyèpíjọ́ kan tọ̀ sílẹ̀ lórí láyé kò mọ bí tọ́ mi ṣe dùn àti bó ṣe korò tó ọlọ́run ní kí ó jẹ́ pé wọ́n lọ́kọ̀ọ́kọ́ mọ̀ láyé rẹ̀. ìwọ sọ̀rọ̀ wò sọ̀rọ̀ wò kọ́ bá mi jà kí n gbá olóòka gbà ètí tọ̀ látàárọ̀ n kàn ríbi tọ̀ sí ni bígbà tí àgbẹ̀ kàngálẹ̀ ti ń tọ̀ sí ni bígbà tí èsì omi ẹ̀rọ lẹ̀ ẹlẹ́rìí lọ́dọ̀ ń bá ti gbé ìjà ẹ̀dá kí ló ń ra ẹ̀ tóun tóun tóun bá kiri kọ́lọ̀ mẹ́tì sí gbé gbé gbé gbé gbé gbé gbé ya ẹ̀dá kò tí mi mọ́ ni kí ló ló wá ẹ̀ tó ń lòkà ń dẹ́ntì o kò dórí ẹ pé o kò dórí o pé má gbọ́ lòkà ní etí o tó fi ti ń gbọ́ kankan mọ́ láyé ẹ̀ àbí tí má tó tọ̀ sí ọ létí tí o tí ìtọ́ gbà ọ̀nà fún rẹ bọ́ síkùn rẹ lò sí kó bá tilẹ̀kùn láti ta olùsí ọmọ. sọlá sá nítorí rẹ kò sí jẹ́ ẹ̀ ń ṣẹjọ́ mi ẹjọ́ bọ̀dámù ìwà tí bá ti jálè sí gé tí bá sọ wọn pé kan rèpo wọn ń dá lóhùn wúwo gbalẹ̀ ló ti máa ń ṣẹlẹ̀ ń ṣe alákọ̀ọ́kọ́ wọn wọ́n ti máa ń ṣe tipẹ́ àfitẹ́ bá tó bínú sọ fún mi ìbínú ẹ̀ tí bá gbé lọ́ta sọ fún wọn lára ṣẹ̀ máa Are you sure? Very very sure sir. Anyway wọ́n lọ rà ó yẹ tí mo yà bá dé oníbi ọdún sí mi Is that clear? Yes sir. Thank you. Hello, who's there? Kí ló ṣe lè mi? Ta ló jówó lè mi fún ẹ? Oh, ìyá máa jẹ mí o, ìyá jẹ mí ọtí gbé mi ọtí tí ẹ máa ti tẹ́gbẹ́ fún orí ọ̀pọ̀lọ́ ìjọ ẹ̀ bá ti mú dẹ̀ tí sí sí sí sí ìlú ìkọ̀kọ̀ mọ̀ wọ́n ṣàgbé ti fi bàyí wọ́n ní pé ètò wà ní ọ̀pọ̀ tó ti ṣe ìgbà wọ́n fi pé ìlú ní ọlọ́ ní ìjọ tí wọ́n lè ṣáájú ló gbà mí sílé fúngbà díẹ̀. orí pé bàbá ńlá olórí burúkú yẹn tí wọ́n bá kó àwọn aṣèrè jọ wọn bá pé one million kò náwó sókè kò ní ìwọ̀n lórí wọn so ìwọ lórí láyà kò tún wá sínú ilé mi kò ló fẹ́ wá gbé bí ibo ló fẹ́ gbé ó mọ bí tọ́tọ́ sí ẹni bí ọgbà wèrè bí ọgbà ẹ̀wọ̀n ọgbà tó ti déèyàn mọ́lẹ̀ àwọn ọbẹ̀ ló tọ́ sí ẹ̀ ẹ wà ẹ lè ti ṣalákọ̀ọ́kọ́ kẹ̀mú jẹ kẹ ṣí mi ilé ọkọ̀ àkọ́kọ́ ibẹ̀ ń ṣèbùjókòó mi nù mo ti débi ibùjókòó alájọba ẹ lè ṣí mi bí o ọlọ́run ò lè fún yín ṣe ẹ lè wọnú léyìí ṣó fẹ́ gbọ́ mo ti jù mí kí n tó là kó ti pòórá o tún lẹ́nu tó fi ń pọkọ mi. olórí bùkún. Ah, àwọn ẹ̀jẹ̀ tó tó bá ṣe é kúrò ní ọ̀pọ̀ mi àdúgbò èrè nílé ọmọ olórí kúkú tí ò ní yé à lè jẹ. abó máa rí ṣá o rí pé idiot ni gẹ́ ọ̀yẹ́ ṣá àwọn gẹ́ ọ̀sìn mo sọ fún ẹ ní newsers ó kàn wá constitute newsers bí ìbàdàn kì í ṣẹjú ẹ ṣòro ìkànnì kò ń ṣe gẹtìmá ní jesus tó wà ní gẹtì ẹ tó mọṣẹ ìbíṣẹ yìí nǹkan báyìí ò yá so just take it bẹ́ẹ̀ ni mà wà àbí ìṣọ. Tómi Tómi lọ́la ǹde ah, ǹde ǹde jókòó ǹde. Ṣé mi? lè dúró níwájú rẹ yìí kò ní dáa fún ẹ bó ṣe pé bàbá rẹ bí mo ṣe kéré mọ tó yìí bí bàbá rẹ wà láyé kí n bá bá sọ̀rọ̀ á gbọ́ sí mi lẹ́nu bó ṣe jù mí lọ́dún mo wá ń bá wọ ìsọ̀rọ̀ òpó ò ní í gbọ́ ó dẹ̀ dà mí lójú pé kò sí ẹ̀dá àbá bá sọ̀rọ̀ kò bá wà rùn kí okó parun rẹ̀ ńlọ ṣé ó tán báyìí ṣé ó tán ṣé ó tán sẹ́ẹ̀dá mi lóhùn ìwọlé wà ní ilé yìí àbí ìwọlé wọlé ó tẹ̀ ní tìjú bí tó fẹ́ rìn sí lọ́wọ́ òkè àdúgbò yìí àtẹ̀yìn àtiwájú àtẹ̀yìnkàn yìí mọ̀ ẹ́ mò ń lọ ń pòrò ń jọkàn mo bá bá wọn lẹ́ẹ̀mọ́wé pápọ́ọ̀lì fújì fẹ́ kọrin wọn pé ìwọ àtàwọn wèrè yẹn jọ ń kiri àtolóòórùn àtàwọn ọmọ jágàjágà ọ̀hún rẹ̀ fẹ́ jólí bẹ́ẹ̀ àbí ṣótán o ti dójójó o ti o ti wá ìjọ ti wá ń jó ẹ báyìí. ó mi ń ká pé mo ṣe débílẹ̀ nìyí kéde báyìí kọ́ kọ́ káàpá rẹ̀ kò ti jẹ́ kò ti bọ́ sọ̀nù kò má fapá kàn ṣe kọ́ni púpọ̀ kiri gbòòrò kéde tó débi kọjá ẹsẹ̀ kan rọ̀ ti gé àbójú kan rọ̀ ti fọ́ kó wà ní ìpàdé ọdún kan kó fi kàn ríran àlùsí ọmọ yìí ń jẹ́gbòrò kiri. pẹ̀lú gbogbo jágbàjágbà yìí ò ṣe náà o orí tún bá ìṣe òtún rọ́kàn fẹ́ orí inú rẹ̀ kò tún bá tòde ṣiṣẹ́ kó orí ìdíjókòó sílẹ̀ ọkọ òun kò tún kúrò ńbẹ̀ òwá kúrò ńlẹ́ ọkọ̀ tán wà ń bọ̀ ńbí ṣó wàá rí inú mi dùn o bí mo ṣe ń wò ẹ gbogbo ṣuaga rẹ ṣuaga rẹ ṣuaga rẹ sórí bí ṣuaga báyìí dé báyìí mo pàdé rẹ níjọ tọ̀ níjọ kan sọmọ bó ṣe kí mi Baba ṣuaga wọn ń wù ẹ o ponú ara rẹ o lọ léwu o lọ léèkéwu o tún kọṣẹ́ wọ àbí wọn wá pà láàrú òpó òjẹ lẹsí ìbàjẹ́ apẹ́bò tí mo máa ti rán ẹ lọ bí kàn án ti ń fẹsẹ̀ lọ́nà korodu òbàrí ṣẹ́ṣẹ́ ń bẹ̀ dáadáa òwà tí ó rí ògbé dání ṣọ́tàn àbíkọ̀tàn ó dáa lómi jẹ́ gbogbo ṣe pé ṣùágà tí wàá ṣùágà wọ gbọngbọn mọ́lẹ̀ báyìí òṣùágà láàárọ̀ òṣù lọ́sàn òṣù lálẹ́ ábí ṣùágà wàá ń gà wọ fúnra rẹ̀ mọ́lẹ̀ báyìí tí ó wàá rí inú mi dùn o ètò ẹ̀dá bá ti bá sọ̀rọ̀ ayé kíkì bá gbọ́ kó ń wà rúkì á tún kú láàárọ̀ á tún lọ́sàn á tún lálẹ́ kó bá tún jí lóru ó má má tún kú kílẹ̀ bá tún má tún má tún kú kó bá rẹ̀ lẹ́kún á tún má tún kú ábí inú mi dùn ṣùágà o ṣùágà gàgà ṣùwádà ṣùwádà gàgàgà ó dáhùn ni ṣùwádà gàgàgàgàgà gàgàgàgà. Molanpa molanpa madewopa madewopa gatumazaga nyadedimaga Molanpa molanpa madewopa madewopa I know you like me. I know you want me. You fuck my swag. Why come to boom for me? Nothing to raise me. Make sure you come celebrating me. You tell me yes. So much I'm putting things off my neck. One, two, three, four, baby, let's go. That's how I'm stepping to the floor. My girl move, not buy you. Rotate your way. You might want to make me slam my door. Let go, baby, let go. Push Potential, baby, let go. Sexy lefto, but you want it up for me. The way you do that is you. Girl, I love the way you want, where you want it lefto, baby lefto. So baby, why me, why me? Take it, Why me, why it sexy, tricky, tricky. Baby, why your body down low, baby, bend down low, touch your toes, take it. I'm on a problem ọmọ tó sẹ́kì, ọmọ tó gbayì, ọmọ tó yáyì, àmọ́ tó pè é. I'm okay. It's on the face. We did do this. Fuck your pep, take it a seat, ready. I am who's swagger. Ricagole di masasa, minya no bi masa. Bolan sipa, bolan sipa, mate wopa, mate wopa, mate wopa, minya no bi masa. Bolan sipa, bolan sipa, mate wopa. Oya swaga, maga, I'm gonna get a piece of swag. You do that, maybe start that way. You want to make me go gaga. Ah, I'm to the bagger. I didn't just say smoke my gun then. see your life when the talk out of mine. Trying to go to my sister, my father. Oh, yeah, sexy ladies, that the way you find the baby bago? I'm see friends, I said, let's go. Stop paying in the sea for me blow. Hey, girl, I want you to know I'm living this of a life and I know some girls talk like one day go. You wind up on the floor. Oh yeah, Coroli, Kojo, Oya Komada, Kojo, Coroli, Kojo, Oya Komada, Kojo, Coroli kojo ẹnudọ́ kọ mọ́lẹ̀ kojo ẹni náírà kojo ẹyà kọ mọ́lẹ̀ kojo ẹni tó ti kọ ìṣí nàṣà kọ mọ́lẹ̀ kojo ẹni tó ti kọ ìṣí nàṣà kọ mọ́lẹ̀ kórè àwọn ilé para wọ́n tún polifọ́bò àwọn á tún jó dára àwọn ilé para wọ́n tún polifọ́bò àwọn á tún jó dára. má sọ́dà mi yánú bí máa ga mo lẹ́nu pa mo lẹ́nu pa ọmọdé wọ̀ pa ọmọdé wọ̀ padà tún mọ́ sọ́dà mi yánú bí máa ga mo lẹ́nu pa mo lẹ́nu pa ọmọdé wọ̀ pa. Swaga, swaga, swaga, swaga, swaga, swaga, swaga swagger, swagger, swagger, swagger, swagger, swagger, swagger, swagger, swagger. Okay. Bójúbójú ọmọge náà yọjú. Ẹ jáde wá kí wọ́n sábò kẹ bá mi tó. We dey celebrate the great of the race. Don't dey underrate to not say how we go. Abalope, oche, oche, abalope, oche, oche, Are you like to see to you. Abaloke. Now why are they saying Oche? I got too much fun.